kí ọmọ olóòkú bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ìgbẹ̀yìn. Daddy, daddy, àdéhùn tèmi àti yín jọ ní ò ní ṣubú dànù wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra wàá fi àyè wàá fi tọ́ àwọn ọmọ ẹ̀ olówó orí mi thank you thank you for being a wonderful husband ó ṣe ọkọ mi. dájú ẹ jókòó ah. Ah. ṣé ò ń jowó ni. Ah. àárọ̀ dájú ti fẹ́rẹ̀ ṣe ọkọ mi visa. go. Um, happy birthday, Daddy. Thank you. Yes, so what are you planning for today? Ah, bí mo ti jí lówùúrọ̀ yìí, ẹ̀mí mi ò ṣe ìnáwó kankan lọ́dún yìí. jọ táìmù mo mo ní kó lọ bá mi wo kéèkì. ẹ sọ pé tó bá ti di ten kí n gbéra kéèkì àti rẹ́dì by that time. Ah, lọ gbé fáwọn ọmọ aláìní. Ah, uh-huh. ah, ìṣọ̀lá ìṣọ̀lá kí ló dé tó fẹ́ ká ṣọjọ́ bí ẹ̀ fún ẹ kí ni tó ń ṣẹlẹ̀. ọdún yìí ẹ̀mí mi ò ṣe wàhálà kankan kò sí ìnáwó kankan bọ̀ tó tó ń bọ̀ o ní tó bá wù yín ẹ ṣe. ọkọ mi òun lẹ gbọ́ tí bàbá yín sọ yẹn o n táwọn ọ̀rọ̀ wá ní àìgbé wá this time around nìyẹn o so tó bá di next year ọlọ́run aṣẹ́ mi wá jù bá yẹn lọ. dádì ó ti yé mi kí ló ń pa yín lẹ́rìn-ín mo ló ti yé mi bọ́ pé nǹkan tán gbé wá fún yín lé nìyí kò sẹ́ni tó lè change ẹ̀ ṣe understand but that's fine i'm not going to drag it ṣe ti gbọ́ but tó bá di next year a máa ṣe party o. oh sure. so mo wá ń ṣèlérí fún yín báyìí pé next year mo máa mm-hmm. surprise yín pẹ̀lú something tó jẹ́ pé mo mọ̀ pé tẹ́yìn gan bá rèé Mm-hmm. You'll be amazed like inu imadu, mm-hmm. máa dùn like that particular thing so mm-hmm. i'm making the promise now and god on my side ó máa ṣe é thank you. ọkọ mi ìgbà tí o dẹ̀ ní ká má ṣe gbogbo preparation wà báyìí ṣé mo lè ṣe oúnjẹ tó ládùn tó like ṣé mo lè ṣe fún ẹ. ó fún mi láti dáná fún mi wọn ìyàwó mi. ìyẹn nice ẹ jẹ́ kí n lọ ẹ jẹ́ kí n lọ sí oúnjẹ fún ọkọ mi. wẹ́ẹ́ sùúrù ṣé àwa ń kọ́. but ó dùn mí wípé torí gbogbo promise mo make fún yín láti surprise yín lọ́jọ́ birthday yín ó dùn mí gan pé ó turn out láti jẹ́ death day yín daddy ah but mo ti ṣe ìlérí yẹn mo dẹ̀ máa fulfill promise tí mo ṣe fún yín fọláwẹ̀ ìjọba mi gbé gold yẹn. Yeah. àti ìgbà ìmúláradá ìgbà wíwó àti ìgbà kíkọ́ mo fẹ́ kí ó gbogbo wa wípé ọ̀dọ̀ ọlọ́run la ti wá ọ̀dọ̀ ẹ̀ náà ni a ó sì padà sí nítorí náà ẹ jẹ́ ká máa múṣẹ́ rere ṣe láyé nítorí wípé kò sẹ́ni tó mọ ìgbà tóun máa kú. Yeah. ní báyìí ẹ jẹ́ kí a gbàdúrà wípé ẹ̀yìn tí òkú fi sílẹ̀ kó má bàjẹ́. Wọ́n dé say, ṣe wo ẹ ṣe I say, ṣe wo ẹ ṣe wo gidi gidi tó. My dad is a true Christian. Dad? Friends? Gidi! gidi gidi gbọ́. ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. alàgbà iṣẹ́ ti ṣe gbogbo tẹ́fẹ́ ṣetán. a ti ṣetán o a fẹ́ gba àdúrà ìgbẹ̀yìn fún wọn kí a tó rí òkú mọ́lẹ̀. padà àìgbọ̀nà òkú bọ́dà òǹdùwà ni olórí ẹgbẹ́ wa òkú tiwa ni àwa la láti sin ẹ jọ ẹ yẹra fún wa ó yá. excuse me ẹ jọ tẹlẹ yín. ó tún bẹ̀ o kò lè yé wọ àmọ́ yé àbúrò chief Tòkunbọ̀ tó wà mí. ọkọ. kò lè yé ọ ọ yé mi ó sì yé bàbá rẹ ẹ jẹ́ kí wọ́n sí òkú wọn. Ah. Ah. Ayáwó ẹ̀. Tójú ò bá rán ìrì ọ̀gbọ́dọ̀ sẹ̀. Chief tó kú bọ̀ tá ń wò yìí, olórí ẹgbẹ́ ni fún wa. Ó sì gbọ́dọ̀ sùn sínú pósí ìhà rẹ̀ lọ́gbọ́dọ̀ fi lélẹ̀ sùn. Ah. Aṣọ tí ó fi sùn lọ́dọ̀ Elédùmarè àti mú wa. Bẹ́ẹ̀ni aṣọ olú ológbòǹgàgà tí bá wọn nájà ọ̀sán da lẹ́nu ẹ gbà lọ. ẹ̀gbọ́n mi padà wá aṣọ ológbòǹgàgà. ọ̀ya ẹ̀kọ́ ni. ìrírí lèyí o eh, ìrírí. fọ́ọ̀mù gan-an kò dẹ́ kó máa rí bẹ́ẹ̀ yẹn o kí lẹ́ẹ̀ fi fóònù ṣe kí tó kúrò bàdàn mo pè yín pé mo ti ń bọ̀ lẹ́kọ̀ọ́ ìgbà tí mo ti wọnú wọn náà ìgé náà mo tún pè yín pé mo ti wà lọ́nà mo wá dé ìbàdàn wọn á ni pé nọ́mbà yẹn kò dáa dúró síta mo kò bẹ̀rẹ̀ ni pé nọ́mbà yẹn ẹ̀ẹ́dẹ̀ pí kọ́ mi wáyé tẹ̀ ń ṣe orúkọ bẹ́ẹ̀. <laughs> ṣé o borin tó nǹkan yẹn ò ń gbọ́ àtúnwọ̀n ló ń gbòòsì jáde ni tó ti yẹ kò sẹ́ni tó gbọ́ nǹkan tó ń sọ yẹn ṣé wò ó yí pé ni wà ó dùn ni ó yí pé àwa happy à ní joy ó rí ó mọ̀ pé nǹkan ṣe wá nǹkan ṣe wá ń ta òjò pa eégún wọlé ni nǹkan ṣe wá gan kò lè yí ẹ. kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. wo ní ṣorí burúkú ayé ò ní bàjẹ́ hmm. nǹkan tó ṣe wá lé gan ó lé gangan ni ah. màá gbọ́ lẹ́ni àjí bá ṣe jí a ní ká ṣe kí ni ká wájí lọ báyìí máa ń wájí lọ ká fẹsẹ̀ sí títì ah. ká lọ síta máa ká lọ ṣe kí ni ká lọ wá nǹkan tá a máa jẹ làbára àwọn pípú yìí tó ń bọ̀ tó ń bọ̀ tó ń bọ̀ tó ń gbé epo síbẹ̀ wọn fẹ́ lọ sin òkú àdéhàwò pé òkè bó ṣe múra ó múra dáadáa àwọn ilé wọn lè jẹyàn lásán bí àwọn tí wàá máa wà bẹ́ẹ̀ bí àwọn àbú ebè àwọn ọmọ ń fa kọ́ ṣe kí ni kọ́ gbé iṣu sí wa lápò lábá súnmọ́ wọn báyìí súnmọ́ ọbẹ̀ ilé àdébìtọ́ ti fẹ́ sin òkú mo bẹ̀rẹ̀ ń kún ni mo bá ń ké ọlọ́run ọba ń gbọ́ mi ò ké fóòkù o àwọn ilé ìgbé góòdì ọmọ kékeré kan wà nù wọn obìnrin ni ó ní o gbogbo àwọn góòdì tó wà níbí yìí kọ́ kó sókù lọ́rùn o láì ṣe lè wìn ọlọ́run ọba gbọ́ túpà tó jẹ́ rápà ìgbà tó kú wọn tó chẹ́ǹsì lọ́rùn ó ní kàn sin góòdì mọ́ bàbá òní ṣá. bàbá bàbá gbogbo àbá tó ti kú láì ṣe pé bàbá fẹ́ lọ ráàpù lọ́rùn ó ní kàn mú góòdì kàn sí mọ́ọ̀kù kàn sí góòdì mọ́ọ̀kù mi rírú eléyìí láyé mi gbà mí o gbà mí ó ń dùn mí gangan ni o mi ò rírú ẹ̀rí láyé mi ṣá níbi tó yẹ pé àwọn kan wà wọ́n rí nǹkan kan jẹ ìwọ ní kàn máa sin góòdì mọ́ọ̀kù ó ní kàn kó sókù lọ́rùn ẹ̀wà kọ́tẹ́sọ yóò yé mi ẹ̀wà ẹja mi tán ẹni wọ́n kó gold wọ́n kó sínú pósí wọ́n wá sí mọ́ọ̀kù. ọmọọba ìyẹn tí wàá kéré sẹ àníbàyí débẹ̀ yẹn lásán aráwọ̀ six mẹ́ẹ̀ ọkùnrin mẹ́fà wọ́n wà ní uniform wọ́n tẹ̀ débẹ̀ wọ́n ṣe ń bọ̀ yẹn wọ́n ń náwó bọ̀ ni o wọ́n ṣe ń rìnbọn yẹn wọ́n ń náwó bọ̀ ni ọkùnrin adébẹ̀ yẹn lásán wọ́n tẹ̀ ajá kòkú yẹn mọ́ pásítọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n wá gbé òkú yẹn gan fúnra yẹn wọ́n ò pósí mọ́ ọ bí sínú kòtò yẹn ọ tún dàwó sí. ọmọ àwọn aṣáwó o mo lè parọ́ fún aṣáwó o wà láyé. aṣáwó. aṣáwó. owó àwa ṣàwó o. mo ṣàwó o. ṣàwó èmi ṣàwó o. ọba má jẹ́ ń tọ́ ẹ̀ wo bó bóyá sọ yẹn kọ́ ló ṣe yìí o kó jẹ́ pé wọ́n kó gold wọ́n kó sínú pọ́sì wọ́n sínú kù àní gẹ́ẹ̀tì mò ń wo yìí ó kàn ga bọ̀ àwọn ọmọ bọ̀ tí tọ́ máa ń gbọ́ ọ̀pù yẹn ni ọkọ̀ kékeré ni ó wá mú góòdì ó kò sáyà bàbá ẹ̀ ó ní kó dépò sí mọ̀ kó sí góòlù ṣé wọ́n máa ń sí góòlù mọ́kù. wàláì bàbá yẹn ò lè sun rè mi ìmọ̀ bóyá ó kú rè ò bọ́ kò lè sun rè. ọ tún wá mú owó owó ọwọ́ bẹ̀rẹ̀ sí ní fọ ọwọ́ fọ ṣé owó ọdún máa sin owó mọ̀kù. àwa dé wà níbàyìí tẹ́ni wa ò rí rárá tẹ́ni wa gbẹ̀ tí nǹkan ṣe wá wọ́n wá kówó àti góòlù wọ́n wá símọ̀kù ṣé ìjọ́mọ̀mọ̀ ìjọ́mọ̀mọ̀ ń ṣe kà fún wa. ẹ wá tí n bá sọ pé gbogbo wọn tẹ́ ń sọ yín bá yóò yé mi irọ́ ni mo pa but ìgbà tí kan yín wá ṣẹlẹ̀ kò sí nǹkan nínú tó ṣe fídíò nǹkan tẹ́ ń sọ. ó jẹ́rìí mi ó jẹ́rìí mi èmi lùyẹ́ẹ̀kì èèyàn david ọ̀tẹ́mọ́lú èmi èmi èèyàn bàtúrè èmi náà lèèyàn dẹ̀ndẹ̀ àbúrò mi ni bíọ́lá tó ń ṣe kámẹ́rámà mo ṣe fídíò mo ya fọ́tò gbogbo ẹ̀ pátápátá mo rìkọ́dù mo rìkọ́dù ẹ̀ bó ṣe wọlé mo ń bá ọ̀sẹ̀ dànù ni kó má bàa disturb fídíò tí mo ń ṣe. fídíò yẹn wà lẹ́wọ̀ ẹ̀. ah kí ló ṣe ẹ. òun yà mo yà. ẹ jẹ àwọn náà tí kì í ní kò ní ìrònú. Ah, jẹ́ kí n wọ́n tó wà lọ́wọ́ ẹ̀ jẹ́ mi. fídíò tèmi yà kí n jẹ́ kó o máa fi hàn ẹ́. kí lẹ́ fi fídíò ṣe. bóyá rò pé rọ̀ mò ń pa ni. ah ìdíbẹ̀ gbé e síbẹ̀. àwọn náà ni àwọn ò ní ẹ̀yìn má dì wọ́wọ́wọ́ wá dúró gọ́ọ̀lù adúrú góòlù yìí kọ́dẹ̀ kò síyàn láyà òkú láì ṣèyàn kọ́dẹ̀ ní kó máa kó lọ sọ́hùn ṣé ọmọ á sùn rè wà láì kò lè sùn rè. ọlọ ẹkún gbọ́n ni ẹkún gbọ́n ni kò ń ṣètò òkú tó kú bọ́ tí góòlù tó sin mọ́. wọ́n dán ti wá mi ìgbẹ́ ìbò wàhálà táwọn ṣe àwọn ará àjẹmọ́ kankan. ẹ wo bí ẹni sùn ṣe rí ọ̀rọ̀ eh. tó bá gba òru àkínsọ lọ́sàn ah so ẹ jẹ́ ká ní sùúrù pẹ̀lú nǹkan tó wà nílẹ̀. ká ní sùúrù. ẹ ṣáà ní sùúrù. ká má wọrí. ká má wọrí. o tún lè kí ló kọ̀ọ̀rọ̀. ẹ fún wa góòlù. ẹ kó góòlù. ó sọ̀rọ̀ ru àtọ̀sọ́nà ìṣèbára. ká má wọrí ká má wọrí ló máa sọ. ó dẹ̀ dé sí ìwọ náà á jókòó sí wa. ká má wọrí ló máa sọ. ẹnu ẹ ló wà yẹn. o ṣáà mọ̀ pé oníṣẹ́ntìtì oníṣẹ́ntìtì wà mẹ́sẹ̀ sí ti. wà á ó sọ babaláwo yẹn kẹ́ pé bọ̀bọ̀ ṣe kọ́kọ́ ìgbé wà ní sùúrù ṣé mo jọ babaláwo tọ́ ni. ìkúndìbò kílà àwọn aṣáájú ọjọ́ ọjọ́ àwọn aṣáájú àdó ọjọ́ àsìkò kúkúkú adé àbí àbí lọ́rìn àjẹ ìjẹ ìbúra àjẹ àjẹ ìbúra àjẹ. àwọn náà ní kọ́lọ́mù màjẹ̀ ìjọ orí burúkú láyé tí mo wá o àwọn èèyàn tí mo rí lọ́sàn-án àwọn náà ni mo tún rí lálẹ́ níbi ìsìtò ọlọ́run yégbé èlò ni mo dẹ̀ gbà láyé tí mo wá èlò ni mo gbà ọlọ́run màjẹ̀ kí n rán láyé tí mo wá torí ọlọ́run o mo gbàṣẹ ọlọ́dẹ wọ́n ní kí n máa ṣọ́ bojì ìbòjì ni mo dẹ̀ ìjọ́ o èwo wá ní kí máa ṣòro lọ́sàn-án kó tó máa ṣòro dùn mí àlẹ́ o kí ni mò ń sọ bọ́ ẹ̀ kí ni iṣẹ́ ọlọ́dẹ ọ̀bàjẹ́ ń ṣe ṣé mi ní ibi iṣẹ́ ọlọ́dẹ sílẹ̀ tí màá bá tèmi lọ. àbí. ikú apá nínú ikú kúrò ìsirí kàkà ọjà ọjà jìjì kò kú ọmọ ọjà ọjà ọjà ọjà ada ada pẹ̀lẹ́ ọmọ Oòduà. ẹ ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ lẹ ẹ ẹ jọ tọ̀tọ̀ lọ́rùn o lórúkọ Jésù ẹ̀ ní torí burúkú ìbànújẹ́ ayé kí ni kò ní dé báyìí ẹ jọ ojú tẹ́mi wo níbí ṣé ìṣòjò tí mo rè lọ́sàn-án rè. ṣé tó bá mẹ́rin o gbóhùn erin ni. mo mọ̀ o mọ sa o jí ọlọ́bẹ̀. mo jẹ́. àwa la wá lọ́sàn-án wàá tún wà lálẹ́ yìí. ẹ ẹ jọ ṣé wàá rí ẹjọ́ tòótọ́ lọ́rùn ṣé wàá rí ẹjọ́ kílẹ̀ fẹ́ kí n ṣe fún yín ṣé rí èmi táyé ń wò ní bí èmi táyé ń wò ẹjọ́ tòótọ́ lọ́rùn ṣé rí èèyàn tó ní bí gọ́gọ́gọ́gọ́ ọmọ ẹ̀kọ́ gọ́gọ́gọ́ ló sọ kí n máa bá òun ṣọ́ ìbí o ìyẹn olóògbé yìí ṣé security lè o ìyẹn tó pè ní CSO èmi ló ń ṣọ́ bí kílẹ̀ fẹ́ kí n ṣe fún yẹn jọ. wọ́n bí ọmọ òdua àwa la wá ṣòro fókun àwò lọ́sàn-án a tún padà wá lóru láti wá parí ètò kù. ìyá níbí. nítorí òkú àwo àṣẹṣe tán ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ó ń lẹ́wọ̀n apadà ṣe ṣebí mo rí i lọ́sàn tẹ̀ wá sí bí ẹ pọ̀ jù báyìí lọ. ẹgbẹ́. amòdùà ò ń jà wáyàn pọ̀ ago ẹ̀là fọ̀nà lè jẹ́ kó mọ lọ́nà wọlé. Ah, ẹ tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn kò sí wàhálà yẹn kò sí wàhálà ń bẹ rárá àti rárá níyìn ṣé wàá rí nǹkan tẹ́yìn fẹ́ ṣe níbí ẹ jẹ́ kájọ wọlé lọ sí bẹ́ẹ̀ ìhun tẹ́yìn bá fẹ́ ṣe níbẹ̀ kájọ máa fojú wò papọ̀. a ní kó kúrò bẹ́ẹ̀ ṣé o gbọ́ ọ̀kan tí mo sọ fún ẹ wo ojú mi o fẹ́ kóró gbé ẹ lọ àbí. Ah, lórúkọ Jésù ọlọ́mọ jẹ́ kóró gbè mí o. kẹ́ ẹ sọ fún ẹ o fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹni bá gbọ́ etí tó bá gbọ́ á O ojú tó bá rí àfọ. bẹ́ẹ̀ni ah! ó fẹ́ fojú wòrò ọrọ̀ agbé ẹ lọ ni ẹ torí kò kí sọmọ àwò ó yà tẹsẹ̀ mọ́rin kò kúrò mi. mo gbọ́ ẹjọ́ ẹjọ́ tó lọ́wọ́ ilé ẹ̀tọ́. tètè ẹ kò gbọ́ o. mo gbọ́ yín. ó wò ó pè mo kú pi. ẹmí kò ní kú lórúkọ jésù. ẹnu tó fi ń sọ̀rọ̀ yẹn tó bá sọ̀rọ̀ wà á kó jẹ o wà á jẹ o. eré jọ tó wákàtí mẹ́ta kò tó jẹ o. ọjà ọjà ọjà ọjà ọjà ọjà ọjà ọjà. bòdìbòdì wọn ò kú ẹ gba àgbà àwọn èèyàn lówó mo ò rírú ẹ̀rí láyé mi sẹ́ mo ah! máa ń gbọ́ ni èmi máa ń gbọ́ ni mi ìrírí ẹ jẹ́ ẹni sùn sẹ́ àwọn èèyàn ṣé wọn ò gbọ́ pé kò sí ohun tá a mú wá sáyé kò sí ohun tá a máa mú lọ sọ́hùn ni kọ́ wá sàdúrú góòlù yìí kọ́ dẹ̀ sí mọ́ọ̀kù ṣé kó máa gbé góòlù lọ sọ́hùn ni táwa táwa dẹ̀ wà nú ayé mi ìrí góòlù nígbàdàn mi ìlò góòlù rí láyé mi òkú wa máa gbé góòlù lọ sọ́hùn táwa àkọ́kọ́ fúnra wa táwa lọ yọ góòlù yìí lọ́wọ́ òkú yẹn ó jẹ́ kó pa wàláyé Ọlọ́run ọba ń gbọ́ ọ̀tá délé wa àbí wèrè làwọn eléyìí ah. ṣó. ẹ wo ẹ wo èmi ní ẹ̀kan àbókínì àbókínà sí olówó bíi wèrè oyè nísìn èmi máa lọ tà fún un tí wọ́n bá tà tán wàá kó ìyàwó afẹ́ yẹn wàá ṣí à. wàá gbà yìí èèyàn tata ẹ̀mí ka ọmọ ẹ̀ta ló ń kọ́kọ́ tà kọ́mọ ẹranko tó tà wèrè wà lórí ẹ̀ gálà ó wà ní orí ẹ̀ èmi ò mọ Musa mi mọ musa ní yaba nítẹ́jú oṣó. musa táwọn jẹ bẹ́ẹ̀. ó lè mọ bí o mọ orí jọ ewo. jọ́ńtọ̀ lọ ń bọ̀ ní headquarter òbí tó ti ń ta góòlù kò ń ṣe yaba ni. bọ́bọ́ kí ló ṣe lọ́sirù ó lówó bí wèrè. ẹgbẹ́nu òṣìṣẹ́ ọjọ́ ẹgbẹ́nu wèrè dákẹ́jà rẹ̀ ẹ bá mi sọ pé kìnnì. àlàyé ìwọ náà máa ń bẹ̀ náà olùfẹ́ lọ fẹ́ gbé fún yínúṣà àbí kí wọ́n bẹ̀ sí. nọ́ọ̀sìrù mi mọ́ mi ìwọ gan ìwọ gan ò ń ṣèyàn gidi tó bá mú lọ́dọ̀ Musa torí kò ti mọ̀ ń pa góòdì ń sọ oníkàwé máa lọ Yaba kò síbi tẹ́mi ò lè lọ mo lè lọ sí Yaba mo lè lọ sí Ṣàgà tèmi ni pé kí gbogbo a ṣe kí ni ká mojọ ajé ká mọ kò ní sọ ká máa ṣe kí ni ká fún wọn góòdì pọ̀ kọ́ gbé sórí scale kọ́ wọn lójú akọ́dọ̀ sọ fún akápin owó máa farabalẹ̀ jàre ókè ókè ṣé kò lọ dàtà ni ẹ tí mo mọ̀ pé ó láìkì owó. nǹkan tí mo ń sọ kọ́ nìyẹn kí kò nídìí wàhálà musa tẹ̀mí mọ̀ máa pe nọ́ọ̀bà ẹ̀ sìn èmi mọ etígíráàmù wà ó máa gbé scale ẹ̀ wá bí báyìí ó máa wọ̀n a máa mọ nǹkan tó wọ̀n a máa gba káàṣì wa ah. lẹ́sẹ̀kẹsẹ̀ ń bí báyìí. Ah, ó ti tọ́ ṣèwí gbogbo aláṣà máa wà ń bẹ̀. ẹ̀yin ọmọ ọba kí ló tẹ̀ ṣẹlẹ̀ gan-an kí ló dé tẹ́ fẹ́ para ìtorí ogun ológun. àti ah, gbégòdì àti gbiná nìyẹn lẹ́yìn tá a pa bókì ká ta ká ṣe kí ni ká ṣe àwọ̀ ẹ̀ ẹ wá ń bára yín hágíù lórí nǹkan tó tó kí ló sọ tó bá rí bẹ́ẹ̀ mú kéwù tèmi kàlá ẹ yà wù rẹ àwọn yẹn fẹ́ yà ẹni olóò tẹ bá pọ̀ fọ̀ máa tẹ bá rà máa rà àbẹ ẹgbà ẹni sùúrù kílẹ̀ tó èkó èkó fi yẹn lẹ̀ o. maale mi nu yẹ alhaji kabiyesi alhaji kabiyesi alhaji kabiyesi mai yarinya malam eko to wallahi idumata eko ne alhaji zagaban zagaban zagaban. sọmi wúkú. alaye fẹjọ́ sílẹ̀ musa fẹjọ́ sílẹ̀ fi kíkí sílẹ̀ ah, ó ṣàtìrẹ́rù ńlẹ̀ bá a gbowó jáde ká ṣe kí ni ká máa lọ kíákíá kíákíá owó owó owó. o ko to tsakanin da kai tsakanin da kai nawa ne gaskiya. akwai kudi. akwai kudi ma. that's good um, <laughs> o mílíọ̀nù goma. ọ̀gbẹ́ni kí ló ṣe náà kí ló sọ yìí náà. nínú yẹ kí àbílọ ìbùkún dẹ má bẹ ẹjẹ rẹ yébi báyìí o kò sọlá ẹjẹ o. wà láyéláyé ọmọ àṣọrúkọ bẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ àbọmọ ọmọ wájú àwọn wo tó mọ olè ìbùkún òdo sọ. ṣé bí mo ní kó gbọ́. ọgbẹ́ ni kó òdo yẹ jọ. gbàtà bọ̀ mi bàá ní ara fẹ́ àtàjà ọgbà ara fẹ́ àtàjà. ee fọlá musa sleep obi make everybody hear. o kẹ́ ẹ kọ́ ẹ na i dey hear am go english to wallahi less less how much. àlàyé ṣé ten million náà wàá jọmọ tó owó ni. ṣé ten million lè sọ ẹ fún wa ten million àbájá yá ten million. ṣebí nǹkan tí mo sọ fún nìyẹn tẹ̀lé ẹran aṣọ tẹ̀ ẹran ọdún tẹ̀ ẹran kó ten million naira wa ẹ̀jẹ̀ àgbà ten million lọ́wọ́ ẹ̀. wọ́n ten million. kọ́sítọ́mà kí ìwé kí a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ten million ẹ ti pọ̀ jù ẹ ti pọ̀ jù haba haba to ga shi gaba daya ga shi gaba daya mun gani haba garba wayannan mutanen wayannan mutanen yan iska ne wallahi yan iska ne goma suke saya ga wai miliyan goma to kai malam eko sarki i don't talk baba artist solo takwas gaba daya takwas kilo je be takwas takwas takwas ya ma kun je takwas to wallahi customer between me and you between me and you ah, ah. musa sáyẹ fẹ bá tẹni between me and you between me àti olóko góòlù wà fún ẹni gbogbo akọlà kó góòlù wà fún ẹni. i see it i see it between me okay between me and us me tell me and us. Ah, eh. ah. Everybody. Wallahi, last, last. Eight million. Eight million. Ah. Eight million. Eight million. Eight. Wa Eko. Jagaba a ah, Lucy o. Oh. Adé màsá ìwọ̀n ojú owó ọ̀dẹ̀ ní ẹni. Adé màsá ìwọ̀n ojú owó. Bẹ́ẹ̀ ni wọ́n sáré gbà bẹ́ẹ̀ ni. Eh, eh, làádà àtowó okùn àtowó làádà. Babu. Babu eight five. Dàdà àfẹ́kù ìgà yìí. Mo ní àìdè akwai jona sọ̀rọ̀ jáde akwai jona eight point five eight point five. tọwọ láìka ẹkọ tí ọ̀rọ̀ abá ti rí ọ̀rọ̀ owó ti amara amara your eye eye dey eight point five. haba to eight million i don do. èkó jagaba àní ẹjẹ ata ẹjẹ ata. if i tell if i no want eight million dashi. ṣé ká gbà. ó yà kà ó kù di. haba haba ku ba ku bi mu a hankali mana to kai kai no no shout for me this this this business i don't do this business for over for over thirty years even davido davido i don't come here i don't sell them for good kubana kasan kubana kubana i don't come for here i don't buy good from me fẹjọ lẹja iru. to kai ka ta tukuna kafin kafin before me i give am for money test. ko ba ka bakar ba sun yadda ne eh sun yadda sun yadda ku ya kuri don Allah eh gashi ka gwada gwada wannan gwada wannan gwada wannan tukunna no best abeg kí ẹ̀yin kí ó má bínú. òun ló dúró sí lọ́rùn ìyàwó èdè. àwa afẹ́ àwa fi afẹ́ fi sára afẹ́ fi. o ṣe máa fi chain sí ọrùn ẹni tó ti ní àtàtàkì. àwọn ilé ẹgbẹ́ gbà wá o wo wo wo wo wo bóyá ẹ ti jẹ́ ìsìn lọ́rùn ti ní àtàtà tàbí kí ni mo lè tẹ́lẹ̀ sáré bí sọ ma gbé amọ́ra ni. ale ka lu wa jìbìtì. sọ ma gbé amọ́ra ni. ẹ bẹ gbá wa ni. ẹ bẹ gbá wa ni. ẹ bẹ gbá wa ni. walahi walahi tí ìwọ ama tí ìwọ ama mu walahi talahi ama ku. kí ìwọ kí wọn eléyìí kí èmi. bá bá bá mu bá mu. kí ló ṣe ẹ náà. olùwà aláwọ̀ ní sọ̀rọ̀. sọ̀rọ̀ mi sọ̀rọ̀ mi wọ́n tàn sọ̀rọ̀ mi wọ́n tàn. kí ni. sáré bí wọ́n yìí. òun kọ́ rẹ̀ yá. sọ̀rọ̀ mi wọ́n tàn kí ìwọ kí wọ́n yọ wàláyé tàlẹ́ ẹ bá wa yọ lójú ọjà ti máa ná èmi. akadé ọlọ́run ta yẹrẹ wọ́n fẹ́ láti ọjà. n wa máa gbá wa bí. ẹ kò fà á. fẹ́ wá láti bẹ̀rẹ̀. tẹ́lẹ̀ bá gbọ́ ọ̀dà tàbá kó jẹ́ ìwà mọ̀. kí ni wọ́n ṣe wọ̀ ilé. a kàwé wa kó jẹ́ ìwà. Ah. Ah, ah, èkó bẹ́ẹ̀ wọ̀. aláyé mi bá mi wọ̀ sẹ́yìn. musa. ṣe bó lè bóyá ó ti ní kidney failure ó lè lè ní àtàtà ó ti kú. yamutu lè yamutu ẹ lọ sí tí ah. tẹ́lẹ̀ bá kú kí ẹbí mi tí kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ bá kú kí ẹbí mi. wọlé wọlé wọlé wọlé wọlé wọlé kí ló dé ẹgbẹ́ náà àtàbọ̀ eré ìjọ ti bá kú tẹ́lẹ̀ fún yẹ wọ́n á yẹ ká kí ló kọ́ àgbẹ̀rẹ̀ lẹ́yìn. ikú tí ẹ ń ro ó ń ṣe ṣọṣọ wáìnì wà ní. ẹ ń tẹ́kùn ro mi. ṣọwọ́ eléyìí ni ṣé ìṣọwọ́ ẹni fún wa. ṣáwa kú ni. Yeah.

ti rẹ́jà lọ́gùn. èèwọ̀ taniwọ́ tó o fi gbéná wòrò láì ṣàwo báwo lo ṣe débi báyìí àti pé ibo lo gbà wọlé. Ah, àyámọ̀ kọ́ ọ̀nà wo ló gbà báwo ló ṣe tọ́ tó o fi dórí àpèrè olórí wa. Ah! àwo gidigidi gbó ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ o. ọ̀rọ̀ ẹ mú fúnra dání. àná òde lásìn Chief Tokunbo gbogbo wa la dẹ̀ mọ̀ pé kò sẹ́ni tán bí dáa kó gorí àpèrè bàbá kíje fóun. bẹ́ẹ̀ni ó mú fúnra dání o. ẹ wo ẹ̀yin ìwà rẹ̀ fà mẹ́fà ọ̀rọ̀ náà gbà fúnra lóòótọ́ o torí pé irọ́ sawo irọ́ tẹ, èké sawo èké kùtà òótọ nìkan ni ó ṣe tiẹ̀ tí ó yè pérégedé torí lápamgbálápamgbálá ojú ọ̀run ò ní wu kókó àgbàrá ọ̀nà báyìí ní tọ̀nà àró lọ àróbọ̀ báyìí ní tigi ọparun àti lọ àti bọ̀ ní tàgánrandì wọ́n sì ní boko bá jìnnà ilá kì í kó tá a bá wá sọ́ra kíkàn mọ́ bá wá wẹ̀wù ẹ̀jẹ̀ máa la ẹjẹ́ afurasí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí o torí ẹni tó bá lórí ọmọjọ́ kan ò gbà kó orí ọmọjọ́ kan gbà kó ohun tí ó tẹ̀yìn ẹ̀sẹ̀ rẹ̀ láàmú ẹ fura ẹ wo bí múnà pa sí. bẹ́ẹ̀ wọn rí tí ò bá sídìí obìnrin kóbìnrin kọ̀ọ̀kan kì í jẹ kúmọlú bí mo ṣe fojú inú wo lọ tí mo wo lọ sàá mo rí pé ọwọ́ ṣíf tòkunbọ̀ wà ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn ah. ẹ jẹ́ apẹ ẹlẹ́dàá tòkunbọ̀ ká consult ẹlẹ́dàá ẹ̀ nǹkan tó rí tó fi ṣe ohun èèwọ̀ kó fi tó wa létí. lóòótọ́ ni tọ́tẹ́ bá kú ọdẹ náà ní sípà fọ́dẹ bọ́mùwẹ́ bá kú wọn á lọ rè ránṣẹ́ sómùwọ ẹgbẹ́ rẹ̀ eégún òsì nínà babaláwo babaláwo òsì gbọ́dọ̀ síwọ́ kó ní eégún tọba wa jẹ bẹ́ẹ̀ ọwọ́ adẹlẹsìn máa gbẹsìn ọlọdẹlẹsìn máa gbẹsìn àlọ ti dẹlẹsìn máa gbẹsìn lónìí sì ni kò ní dọ̀la tó kún bọ́ ò tí n bá ní ọwọ́ agbẹ́sí dúdú mo fẹ́ kọ́ agbẹ́sí dúdú láwọ̀ mi. Hmm. tí n bá ní ọwọ́ gbẹ́sí pupa mo fẹ́ kọ́ gbẹ́sí pupa lọ́wọ́ àwa wo hmm. àmọ́ lónìí ẹ̀sìn funfun la fẹ́ lò nítorí pé kí ni ìṣẹ̀dá rẹ la fẹ́ bá ní gbólóhùn tó o bá ń bẹ lóko mo fẹ́ kọ́ tasíwọlé kọ́ wá gbóhùn àwo tó o bá ń bẹ lódò mo fẹ́ kọ́ dẹ̀yìnbò ìṣẹ̀dá rẹ ọ̀gbọ́dọ̀ tí ìfọwọ́rọ̀ ìgbàgbé afẹ́rẹ́ bá patíkọ làgbóhùn ẹ̀yẹ lóko òkúrú pàjìgàn pàjìgàn pàjìgàn ó láwọ àwọn agbagbagba múlẹ̀ ẹ̀wí ń bẹ lóde ayé o ẹ̀gbá dúró sóde ọ̀run ọyẹ ẹ̀yin méjèèjì ẹ parapọ̀ kẹlọ́ rẹ gbẹ́sẹ̀ dàtò kún bọ̀ wá kọ́ wá jẹ́ wa ní mòho mòho mòho ní mèsì àwọn ọmọ lótú ibẹ̀ tọkùnbọ̀. <laughs> awo gidigidi gbó. ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. ẹ jìbùrẹ́ ẹ má bínú sí mi bí o mọ̀ pé mo ní ọmọkùnrin láyé gbà tí ẹlẹ́mìí tó gbẹ mí ni mo tó mọ̀ pé mo ní ọmọkùnrin láyé hmm. ẹ dákun ẹ jìbùrẹ́ ẹ má bínú sí mi. Tókunbọ̀ Tókunbọ̀ aaa. Ah! ọ̀rọ̀ rẹ ti wá yé mi pé torí ọlọ́gbọ́n lèèyàn ṣe gẹrun wèrè dáadáa èrò epo èrò ọ̀fà ẹ wá bá wa lárùṣẹ́gun àrùṣẹ́gun làwa wà o rírú ẹbọ ní gbé ni àìrú ẹbọ kì í gbé èèyàn o èrò epo èrò ọ̀fà ẹ wá bá wa láìkú kan gírí àìkú kan gírí là bókè àìkú kan gírí àìkú kan gírí àgbààgbà múlẹ̀ tí ń ba níwà rẹ̀ fà mẹ́fà lóde ra ṣe wá ríbi tá a wá bá dé yìí o tó kún bọ̀ tó sì dáwọ́ náà lójú wípé tá a bá ìtì ìsìje fún ọ èèyàn kankan ò gbọ́rọ̀ gorí àpèrè tọmọ yìí wà abẹ́ ìgbàgbé ni bọ́ọ̀ tọ̀rọ̀ rẹ ti wá rí. tí mo fẹ́ kẹ́ bá mi ṣe kò lè pé ìwọ̀n ìgbà tó kù tí mo fẹ́ lò láàrin yín ẹ bá mi fi ṣe olórí ẹ dákun ẹ jọ ẹ bá mi ro lágbára. káró lágbá. kó bọ́ sípò rẹ ká sì ro lágbára. àmọ́ gbogbo wa la mọ̀ pé kékeré rà gbọ́dọ̀ lọ́sájì yẹn o àwọn àgbàgbèrà nìkan ni wọ́n mẹ́nu ọ̀nà bẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ó dà sẹ́ ẹ fọ̀nà lẹ̀. àṣẹ́gun. àṣẹ́gun. ẹ ra mà báwo ni ẹ kú wọ́n ní kí n sọ wọ́n pé kẹ́ máa bínú pé àwọn máa yọjú sí ní láìpẹ́. all right ó ṣe. ṣé ẹ need anything. ah no àwa ò kọ. mami ẹ ní sùúrù pẹ̀lú àwọn pípọ̀ yìí o ẹ̀ ń tabánù lára ń ta o. order for ma. My how are you? Good afternoon, How are you? Good afternoon. wa. Bẹ́ẹ̀ni. Mi ò rójú ìrí o, ẹ̀jọ́. Ẹ ma. Yes Orúkọ mi ni Ọmọbímpé Àyìndé. Ẹ dẹ̀ kú ọ̀rọ̀ èèyàn o ẹ ṣe mà. ọjà jìnnà síra wọn. àmì àmì ọlọ́run. ẹ ṣe ní ọdún pípẹ́ sẹ́yìn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin èmi àti tòkunbọ̀ tó ní inú ilé yìí. ìyẹn tòkunbọ̀ ọkọ mi. bẹ́ẹ̀ni nǹkan tó ṣẹlẹ̀ ni wípé èmi àti tòkunbọ̀ a jọ ṣeré ìfẹ́ eré ìfẹ́ yẹn dẹ̀ dùn ìyẹn ló wá ṣokùnfà ọmọ mi tó jókòó yìí Abíọ́lá ọmọ bíbí inú Tòkunbọ̀ ni. ẹ káàsán. ẹ káàsán. ṣé ẹ káàsán ni mo sọ ṣá ẹ má bínú tó tó Tòkunbọ̀ owó gangan lẹ ń sọ ọ̀rọ̀ ń pa ẹ i don't understand ẹ jẹ́ ẹ understand nǹkan tẹ̀ ń tura àti sọ. all right ma màá ṣàlàyé fún yín ṣe rí èmi àti Tòkunbọ̀ àti lose contact lọ́jọ́ tó ti pẹ́ ọmọ ẹ̀yìn náà ló lọ ṣe findings tó fi wá dìtẹ̀ tì ìbí báyìí tó fi mọ̀ pé ilé bàbá òun so ìgbà tó dẹ̀dẹ̀ pé dáàdì ẹ̀ kú ó wá ní kí n mú òun wá kó wá lọ mọ àwọn fámìlì bàbá òun ìdí nìyẹn tí mo ṣe mo wá síbí báyìí láti pé kẹ́ yín kì í yín mọ̀. nǹkan tẹ̀ ń tura àti sọ fún mi sì ni pé ọmọ ọkọ mi ni ẹni tó jókòó yìí. exactly ma. my dear òun wò mí ni ẹ mọ̀ pé looking at them ẹ ní sùúrù ẹ pẹ̀lẹ́ ẹ take it easy ẹ pẹ̀lẹ́ ẹ ní ẹ hold on madam mi feel pé mọ implication nìkan tẹ̀ ń ṣe yes because tó bá jẹ́ pé ẹ mọ̀ you won't be here saying that nǹkan kan ṣẹlẹ̀ over thirty years ago ìgbà tẹ́ni ẹ wá kú tán lẹ wá feel pé this is the right time for you to now bring somebody and be telling us right now that Eh, eh, nǹkan kan pé ọmọ dádì mi ni ẹni tó jókòó ẹ̀ hmm. ṣé kí n má parọ́ tán yẹn you are talking in the nonsense ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ mà you are talking in the nonsense and kẹ́ẹ̀dẹ̀ máa wo mi ìfẹ́ rù tí because looking at you mo rí pé àgbàlagbà ní yes so ẹ jọ mo fipẹ̀ ṣèrántí ibi tẹ́ ẹ gbà wọlé because if I lose my cool you won't like yourself sorry you both won't like yourself. my dear. my darling Oh, dear, mommy, mọ́mí ewu ẹ ní sùúrù o ẹ jọ ẹ calm down tabatẹ ni pé mọ́mí ti sometimes wọ́n lè lose their memory i'm sorry to say ma ẹ má bínú me, jẹ́ mi ìfẹ́ ta sí rárá uncle uncle oh, whatever She be mọ́mì ní ẹ̀yin ni ọmọ dádì àbí àbí mi mi ò dẹ̀ gbọ́ dáadáa at least ó lè ní nǹkan tẹ́yìn náà lè sọ at least one reasonable thing kẹ́tẹ̀ bá dá sọ̀rọ̀ ẹ kò lè wá wá jókòó ẹ̀ rẹ̀ jókòó ẹ̀ ń bounce ẹ̀ ń ṣe báyìí ṣé bẹ́ẹ̀ máa wáìnì wa ni. ọ̀rọ̀ wo ló wà ní ẹnu ọmọ ìyá àjẹ wọn ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ they are gold digger men. Ah, ó wà obvious na looking at them. <sighs> ẹ mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ nǹkan tí mo fẹ́ mọ̀ náà ni mo ti mọ̀ báyìí sìn. kí ni. ṣe rí àwọn kan lè kàn lè débi àwọn kan máa fún wa lóhùn bí. Ah. ẹ má yẹ ká pọlọ tó tọ pọlọ máa ṣẹ́gìrì sí i lára. ṣe ṣe a a a a mọ ẹyin ni ìgbà tẹ́ ìbá ló jẹ́ ilé kọ́lẹ́ máa ń wá bíbá ẹni ṣé mi ìdámọ̀ dáàdì mi mọ̀ ni. Oh. màámi ẹ jẹ́ ká máa lọ. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ young man shut it there. Hmm. bá a ṣe rí nìyẹn sáà it just came. kàn bẹ̀rẹ̀ sí ní parọ́ pé òun lọmọ dádì dẹ́mi kò yé mi dádì lè ládùúrú secret bẹ́ẹ̀ kàn keep away from me even ah, mo kàn feel pé nǹkan kan ò right ní around yẹn. mo dẹ̀ wo pé everybody mọ̀ that I'm the only daughter of my father. Because I won't like station wa back tí bá ti padà. Àwa di pé there is drama, everybody fighting and all that. That was why Folawe told me, babe, well, maybe we should come and speak to you first before we know what next to do. Hmm. <laughs> Toromade, fọkàn ẹ balẹ̀, kò séwu fún ẹ, fi ọkàn I've been your father's advocate and consultant for the past 28 years. You know mo dẹ̀ ti di senior advocate of Nigeria SAN twelve years ago so àti fún àti ẹ̀dọ̀ ẹ̀dọ̀fóró àti ọkọ̀ inú òfin gbogbo ẹ̀ ló yé mi ọkùnrin balẹ̀ ọgọ́rùn-ún rú wọn bá wà àwọn èèyàn á fẹ́ ṣe bẹ́ẹ̀ o mọ ipò tí bàbá yìí wà ní kó tó di olóògbé ẹnikẹ́ni tó bá yọjú nù wọn òfin á dè wọn now anytime tó bá tún yọjú welcome him yes kó wá pè mí ká fi ọ̀nà hàn ká fi bó ṣe jẹ́ hàn now I want to assure you all the documents are intact mímí kan mi and uh, ah, mo fẹ́ kí n máa bẹ speaker anyway everything wà intact so má mi kàn má fòyà eh, kò sí wàhálà fún ẹ so anytime tó bá wá tó bá yọjú call me. thank you so much sir ah Sherry fat ká tó débi báyìí ayẹ̀ ń já gan ó tiẹ̀ ti ń sunkún èmi mo tẹ̀ sọ fún pé kó tiẹ̀ fọkàn balẹ̀ ká kọ́kọ́ débi báyìí náà so and inú mi dẹ̀ dùn gbogbo nǹkan tẹ́ sọ ah, it's a huge relief àti wà relieved by <laughs> ẹ ṣe kan i feel so relieved right now. so fọkàn balẹ̀ no cause for alarm. gidi gidi gidi gbóò. ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ rán mi mo lọ mo bọ̀ mi ò bọ́mọ jẹ́ ẹ kí n lọ sílé chief ọlátòkùnbọ̀ kí n lọ fara hàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ wọn mi ò kọ́ tí kùn mi ò fi gbígbọ́ ṣaláìgbọ́ àmọ́ ìgbà tí mo débẹ̀ ńṣe ni wọ́n deny mi. Ah. <laughs> gidi gidi gidi gbọ́. ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. ẹ̀yin awo ìṣeéṣe ìdìjà náà rèé o tó ń mọ́ ọmọ rí odó tó fi ń ṣèyá rẹ̀ ní gbàhánran gbàhánran gbàhánran. ṣé àmọ̀ páwọn bàbá wa mọ́nímọ́ní àwọn àgbàlagbà mọ̀yànmọ̀yàn wọ́n ní tó bá gbẹ lásọ lèèyàn wọ̀ èèyàn kéèyàn tó bá wọṣọ tútù sọ́rùn nǹkan kan ṣe ni. àwọn náà náà tún bù ṣe tí wọ́n sọ pé lé bàbá ọmọ kò yẹ kó bọmọ lẹ́rù ẹ tiẹ̀ wá gbọ́ náà ṣé ẹni tá a fi so lórí àwa awo tá a fi so lórí àwa àmúlẹ̀ tó jó lórí àwa gidigidigidi gbó sóhun lọ́wọ́ á yẹ kí wọ́n rí nìkan kọ́ sọ̀rọ̀ kí wọ́n sì kọ́rọ̀ rẹ̀ dànù àmọ́ ojú tó yẹ kí wọ́n fi rínà ilẹ̀ ni wọ́n fi tẹ̀ kí sẹ́jọ́ wọn ìjọ mélòó gan làjẹ́ fi ń sunlé táwọn anìkọ́ wa dáwọ́ ọlọ́dẹ àdúgbò àbí. Hmm, ẹ̀yin awo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti dọ̀rọ̀ sùúrù o ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ yìí ẹ já fojú inú wò ó. Hmm. ẹ̀yin awo ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí àdìtú ni o tí ò yí ẹ̀dá kankan àfi àwa awo táwa ń bì. yorùbá ní àkínlẹ́ ní mọ̀sán kámú kíkan bẹ́ẹ̀ ni ẹ̀tí awo òun lè rí ọ̀gbẹ́ hmm. àsìkò tá a máa ti olórí wa lẹ́yìn rẹ̀ o ojú ò gbọ́dọ̀ o. òótọ́ ọ̀rọ̀ ló sọ ehm, gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé lẹ́yìn àwa awo nìkan la mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ọmọ bíbí inú olórí wa àná ìyẹn Chief Tókunbọ̀ òun ló lórí wa yìí. bẹ́ẹ̀ni. àwọn tó wà ń ta ò mọ àmì mi ò bá suggest kankan ẹ jẹ́ ká select nínú wa ká yàn láàrin wa ó tẹ̀lé olórí wa lọ sílé pàpá ẹ̀ kán lè mọ̀ pé yes ọmọ Chief Tókunbọ̀ gan-an ni olórí wa jẹ́ gbogbo wọn mọ̀ wá tẹ́lẹ̀ pé ọ̀rẹ́ pàpá wọn la jẹ́ ẹbí Chief Tokunbo látún jẹ́ awọ àti Chief Tokunbo látún jọ ṣàwo mo lérò pé tí a bá mú suggestion ẹ lò a máa rí ọ̀nà àbáyọ. awo jẹ́ ń kí ọ lẹ́yìn ajá tó bá lẹ́ni lẹ́yìn ní pọ̀ bọ́ ṣe rí olórí wa tẹ̀ ń wò yìí ó wo Elédùmarè ló dirí ẹwà fákùkọ abẹ́ mọ̀ ni ṣe wá rí ibi tá a bá dé yìí ló dá o torí pé abẹ tá a fi fárí igun hmm. tẹ́ ẹ ní kó mọ́kànrin kése abẹ ọ̀hún la fi fátàkàlà màgbò tẹ́ ẹ ní kó balẹ̀ dẹ́dẹ́ kò wá gbọ́rọ̀ dorí àti òrùka wá lábẹ́ ọ̀hún ò mú mọ́ ṣe wọ̀ olórí o bẹ́lẹ́dùmarè ò báyìí tí ìdánilágbà ká máa gbìyànjú ṣe bí àgbà ipò àgbàlẹ́wà yìí ṣe wá rí bí wọ́n ti sọ̀hún gangan gangan gangan láti ṣe ẹ̀já kìn lẹ́yìn. ọ̀gangan ọ̀nà lálákè sọ. bẹ́ẹ̀ ni. Hmm. Toromade Ọlábísí babọkọ mi Fọláwẹ̀ iyèkùn alábàáhùn òjò báyìí lọ ìdí tẹ́mi fi ní iyèkùn alábàáhùn òjò báyìí lọ ni wípé ìwọ Fọláwẹ̀ èyí ṣàlejò nú ẹbí mi bẹ́wẹ́ bá pẹ́ lára ọṣẹ àmọ́ ọ̀dọ́ṣẹ egun ti wọnú ẹran ẹran ti wọnú egun lẹ́yìn tó sì dá èmi lójú wípé bá a bá ṣàwo ó dá mi lójú wípé kò sẹ́ni kankan tó rò fún tòròmọdé nígbà tó pè mí lórí aago páwọn àlejò kan pè ọ́ pé wọ́n fẹ́ wá bá ẹbí yìí ṣe mítìnì tí n bá ní wọn ò gbọ́ ni o mo ti kọ́kọ́ mọ̀ kó tó di pọ̀ ọmọ ọ̀wọ́ ara àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ lórí ìjókòó yìí wọ́n èé e ṣàlejò sí bàbá rẹ̀ òdú ni wọ́n fún mi tí wọn ìṣá ìmọ̀fọ́lùkù bí wọ́n bá wọ funfun mọ́ mọ̀ bí wọ́n bá wọ dúdú èmi mọ̀ kódà bí wọ́n bá wọ pupa wọ́n jẹ́ ń purọ́ fún ọ mọ̀ mọ̀ ìmúlẹ̀ bàbá rẹ̀ wọ́n ṣe tọ́ọ̀bà gbàgbé níjọ́ tá à ń sin bàbá rẹ̀ lọ́wọ́ tí bàbá rẹ̀ wọlé tí wọ́n dé ó rí wípé ńgbà tó yọ lẹ́nu tó ṣe ọ́n kàyéfì tó o darí ọ̀rọ̀ sí mi èmi ò purọ́ o mo ní mo mọ àwọn àlejò tí wọ́n dé yìí pẹ̀lú bàbá rẹ̀ dáadáa tó dá mi lójú ibi tí mo wá lọ gan-an ni wo ọmọkùnrin ti ń bẹ lórí ìjókòó yìí nígbà tẹ́ ẹ pè mí lórí ọ̀rọ̀ tiẹ̀ náà pé ọmọkùnrin kan wọlé o ó ní dandan dandan ilé òun lòún wọ̀ yìí ẹ bàbá yín ló bí òun ah, kò sí rọ́ńbẹ́ torí jọ̀kínní àná ẹ̀gbọ́n mi dòkú ọ̀run lónìí ó pè mí jókòó báyìí ó lóun fẹ́ sọ àṣírí kan fún mi ó sì ní tóun bá sọ fún mi o kí n mọ́tì dídò bí ìbọn mọ́lẹ́gbọ́n mi eh, kò sí ní tẹ́ sọ fún mi tí wọ́n fẹ́ di í síta ó lóun ti ṣàṣemáṣe síbi kan mo ní kí ni tẹ́ ṣe ẹ̀gbọ́n mi ńgbà tó ń ládìí ọ̀rọ̀ mọ́lẹ̀ gbogbo ń tọ́ ta kókó lórí ọ̀rọ̀ yìí kedere báyìí lẹ́gbọ́n mi tu fún mi mo sì róye òun ẹni tí mo rí ni hmm. ṣé ẹ mọ̀ pé tá a bá ń bẹ léwe oríṣiríṣi là ń ṣe nǹkan míì wà tá a ti ṣe pamọ́ tá a rò wípé àṣegbé ni àbẹ́ ìta àbámọ̀ tá a rí pé kò lè wú ẹ wo àgékù ìlú rí. ìṣòro bíi àgbọn. ń mi tọ́jú tó ṣe pamọ́ ni nítòótọ́ o wọ́n wí fún mi o wọ́n ní ìyá ọmọdé yìí o àwọn ọmọ bóyá ó kú ni o bóyá ó nù ni o ọmọ ẹ̀gbọ́n mi ni mo fẹ́ kẹ́ ẹ fà mọ́ra ẹ mọ̀ wulẹ̀ jiyàn ẹ̀jẹ̀ ẹ̀gbọ́n mi lójókòó yìí ẹ fà mọ́ra. ẹ kú làákàyò lórí ẹbí. bàbá ọkọ mi. oúnjẹ. níta ń sọ fún mi ni pé Tókunbọ̀ ló ní ọmọkùnrin tó jókòó síbi. bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́. Tókunbọ̀ ọkọ mi nígbà tó wà láyé. gbogbo bíi tọkọ mi gbàgbé pátá sí. Si tó gbàgbé singlet sí nínú ìrìn àjò èwe ẹ̀ ó sọ púpọ̀ fún mi nínú ẹ̀. àmọ́ kò fìgbà kankan dárúkọ pé òun lọ́mọkùnrin níbì kan. ó ṣàjẹ́ ń pé méjì obìnrin ò dénú ẹ̀gbọ́n mi ò gbọ́dọ̀ láàrùn tó yùn. Ehm, my dear gbogbo nǹkan tó kù ẹ sọ fact ló sọ. So. Yeah, I'm It's going to be difficult for you to believe what your uncle is saying. But that is the honest truth. Papa Intoku may his soul rest in perfect peace. Amen. Amen. Amen. Papa Nkwebimora is a nice man. Though I'm okay, it's difficult. Ó ta you fún believe kó tó ṣẹlẹ̀. But àwa tá jọ rẹ̀ papa yín kedere báyìí ló hàn So I'm appreciate kí o fa He is your father's first son. Ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́. Ọmọ Tòkunbọ̀ ni. So yẹ my dear. Hmm. Eh, ẹ̀yin ẹbí, mi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ. a kàn wù mí pé kẹ́ ẹ finú konú, kẹ́ ẹ fi kòlókò gẹ́gẹ́ bí ẹbí. Ọmọkùnrin ẹ fà mọ́ra ẹ mm-hmm. jẹ́ bàbá yẹn ni. Bẹ́ẹ̀ni. Olórí ẹbí. ojú inú yín ò ní fọ́. àṣẹ. tìta tí gbogbo yín fi ń rìnà kò ní wúrakúra. àṣẹ o. Tòkunbọ̀ Oyè. ìmùlẹ̀ ni gẹ́gẹ́ bẹ́yìn ṣe mọ̀ àjọ gbórílẹ̀ àjọ jẹkun agbórílẹ̀ àjẹjà tá a bá wá gbórílẹ̀ tẹ́nìkan bá ṣèbàjẹ́ nínú gbogbo àwọn àmùlẹ̀ pátápátá àṣẹ́mọ̀dọ́wọ́ ọ̀lẹ̀ tá a ti jọ mú ṣé ẹnu táwa wá fi ń wúre fún gbogbo òru tí gbogbo ẹ̀ fi ń dán tó ń dùn táwa náà ta fi ń wà òkè sí ẹnu yẹn la máa wá tún wá wá sínú ilé Tòkunbọ̀ ká wá fi pa irọ́ fún ẹ̀yin ẹbí kò possible gẹ́gẹ́ bí olórí ẹbí ṣe sọ yẹn mo fẹ́ kẹ́ ẹ gbà wípé bàbá tó bí ìwọ ló bí ẹni tó wà nílẹ̀ yìí ọmọ Tòkunbọ̀ Láoyè ni tó dẹ̀ dá wa lójú gidigbe. oh yes. ìwọ náà rẹ́rìn-ín lọ́dọ̀ ń lejú àwọn àbúrò ẹ̀. come on look at him. Ah. rẹ́rìn-ín sí wọn <laughs> ẹ ti di mọ̀lẹ́bí kan náà ẹ ti di mọ̀lẹ́bí. ọkọ kò ń ṣe irú ẹni ló yẹ kí n máa meet ẹni tẹ́ pè lẹ́gbọ̀n mi because my dad wọ́n ever saw anything tó tẹ̀jọ́ mọ́ pé mo ní anybody anywhere. Yeah. but. ẹ̀gbọ́n mi ò fẹ́ bọ̀ nú jẹ́ ni pẹ̀lẹ́ mo bá ti rí fún yín nǹkan fẹ́ báyìí inú jẹ́ ni. ẹ di òní ikú kan dẹyìn ẹnu. bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ ayé dọ̀kan ṣoṣo. ẹ sọ̀rọ̀ ayé dòṣùṣù ọwọ́ ẹ̀gbọ́n rẹ ni. stop crying àríwú ah, eléèrè àfindẹ́rù bọ̀ lọ́rọ̀ ni eh, just accept him as your brother. òtítọ́ òtítọ́ òtítọ́ ó tó ọlábísí. bàbá ọkọ mi. mi mò ń jẹ yín. ọlábísí bàbá ọkọ mi. àgbáyé kan ní ju báyìí lọ ìwọ ló bí ilé o sọmọ pé mi ò gbéyà yìí gbogbo ohun tí ọba di àríyànjiyàn gẹ́gẹ́ bí wàhálà láàrin àwọn ọmọdé yìí tún ṣe o bẹ́ẹ̀ bá pè mí lórí fóònù ẹ mọ́ pè mí sí wàhálà ẹ ṣáà mọ́ pè mí sí dùnú pé ẹ ń dùnú lọ́wọ́ kẹ́mi ọmọ ọ̀bọ̀ kí n sì wá bá yín yáyọ dùnú èmi ò gbọ́ nǹkan kan o obìnrin ni ọ tún lè ṣe o. ẹbìlà ẹ yàgò ẹ sáré ẹ yàgò lọ́nà fọlùgbòde àní kẹbìlà kẹyàgò kasare, ẹyàgò lọ́nà fólúgbòde ẹ má gbéná wojú ẹkùn láìṣá o yeyeye ẹ má gbéná wojú ẹkùn láìṣá o yeyeyeye jòràjà Tura jato tẹkùn lọ́jà tó wọlé tẹkùn lọ ṣetán àti fẹjẹ wẹrin ọ mo ní tọrọ ajá tó wọlé jẹ kó lọ sí tán àti pé jẹ wẹ ní ọra. ọgbẹ́rì kó yàgò. ẹ jọ ajé ah, ah, o jésù. lórí táńtọ́ gbọ́dọ̀ ojú ẹkùn láyé ìjà o. ajá tó wọlé tẹkùn lọ.

ọdún mẹ́rin lọ́gbà. Ah. àǹtí ẹ bá mi wá wọn lọ bẹ́ẹ̀ ni ibẹ̀ yìí ló tọ́ burúkú làwọn olè ní o wọn bàbá jáde àwọn olórí burúkú. kí ló gbà lọ́wọ́ yìí. ó gbọ́ gold lọ́wọ́ mi twenty million báńkì mo ti ń gbé bọ̀ ó ń gba mọ́tò mi lọ. ọgbà gold ọgbà twenty million àti mọ́tò olórí ìjà fáwọn olórí burúkú ni wọ́n ẹ wò ó ah, ah, ilé rẹ̀ dùn mí ó dùn mí gan èmi kò fẹ́ rọ̀bù yín tẹ́lẹ̀ ni ọ̀ṣọ́ up oya on your news. ẹ gbé gbogbo ẹni dákẹ́. sí ẹ jẹ́ n sọ fún yín o we got no time to waste here ẹ ṣe kí ni kẹ́ complain if not so máa fọ́ orí yín dànù ni. àṣewọ́ gé orí ẹ̀ ṣé orírí àṣewọ́ gé orí ẹ̀ madam omi omi calm down kò sí kan tó máa ṣẹlẹ̀ sí ẹ àjọ wa olórí burúkú ni mí ah, ah. àbí wèrè ní àjọ wa ah. tó ń rí kò fáìn olórí burúkú ni that's very good na lis dada èmi babe. ọwọ́ sẹ́yìn kókó kókó sẹ́yìn. put that phone put that for recording. Oh gbọ́ mi follow instruction mi dáadáa tó bá fẹ́ kú mo lè fi ọwọ́ yìí mo lè fi gé orí ẹ̀ mo ní dáadáa láti gé orí ọwọ́ yìí á gé orí ẹ̀ mo ti ṣe rí o mo ì ṣe ń jẹta mo farabalẹ̀ ẹ̀yà fi sí rẹ́kọ́dì wọ́n fún mi lórúkọ wọn ọ̀rẹ́ mẹ́ta wọ́n ní owó gan tí mo lè gba twenty twenty million lọ́wọ́ wọn ah. wọ́n fún mi lórúkọ wọn àti àdírẹ́sì wọn your time starts now. Alhaji Akérèlé nọmba five bẹ́ẹ̀lì Ìkòyí ọ̀nàrẹ́bí Babátúndé Bangroup ló ń gbé Bangroup road etí wáyà nọmba twenty etí wáyà nọmba twenty four ìmọ̀tẹ́lẹ̀ mo ní challenge ló ń gbé sà bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ọ̀nà owó gan ló jù mí lọ bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni àmì Jésù ṣàmì sókè àmì àmì jésù bẹ́ẹ̀ni sà iná wa fẹ́ ṣe ìlérí kan fún ẹ bẹ́ẹ̀ni sà láti èmi lọ nítorí àwọn olè ní association kí ẹ. <laughs> níkẹ́ ni sà. àtòrúkọ ẹ ní association pé láti èmi lọ o ẹ̀yin ó lé o ní kẹ̀ ẹ́ má ro ọbẹ̀ mọ́ bẹ́ẹ̀ni sẹ́ à ní sọ ẹ́ di kọ́sítọ́mà bẹ́ẹ̀ni sẹ́ o ti yẹ fẹ́lẹ̀ tó ṣe bẹ́ẹ̀ni wọ́n máa lọ́ọ́ lé sí i ah, mo ẹ o parkview ló ń gbé mo mọ lé ẹ dáadáa náà tó bá lọ pọlọ́pàá mo ẹ máa wá bẹ́ẹ̀ máa pa gbogbo o ti yẹ àfàjù rẹ ah, jìnnà síbi ó gba mọ́tò ẹ bẹ́ẹ̀ni sọ́tẹ mọ́tò mi rọ so ní àpò taxi ó yà lọ àpẹ gbà ó fẹ́ get i'm a successful thief kọtí wọn náà sọ kọlọ jẹ kó wa successful baby let's go all right how is doing business with you. ẹ pariwo ni ẹ má wọrí. Yeah. kàyéfì. mami mo ní ìbéèrè kan tí mo fẹ́ bí inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè sọ fún mi mi ìfẹ́ kẹ́ parọ́ fún mi. bí ọ̀la gbogbo nǹkan tó bá fẹ́ bí mi lóore ni kò bí mi kò sí nǹkan kíkan tó bá bí o tí mi ní dá ẹ lóhùn ṣé mo lókè ní ìlẹ́yìn ọ̀hún ìwọ kan púpọ̀ lọ́wọ́ mi ṣé bí wọ́n lẹ́nu kejì mi nǹkan tó bá fẹ́ bí mi léèrè kò bí mi máa dá ẹ Mami, ǹjẹ́ a rí nǹkan àṣírí kan tẹni ní kọ̀kọ̀ tẹ́ lè fi pamọ́ fún mi. nǹkan àṣírí kọ̀kọ̀ báwo èmi ò láṣìírí kọ̀ọ̀kan tí màá fi pamọ́ fún mi mi ní nǹkan àṣírí pínpín wọn tó bá fẹ́ bí mí ni kò bí mí léèrè màá fún ẹ lẹ́sìn. <laughs> ok mami, tó bá rí bẹ́ẹ̀ ta tó ń jẹ́ kọ́pà ọlátòkùnbọ̀ ìṣọ̀lá. ó ó ní mi tiẹ̀ mú kọ́ tí mo yẹ gbogbo ló fẹ́ máa ń mi bá kan. ṣé tí wàá lò ó. mo ṣáà lómi àti. àgbélọ́dọ̀ yàrá tẹ̀. àgbéyàrá kẹyìn ó máa ń jẹ́ kéèyàn ni àwọn kọ́pà yìí máa fi. àwọn ni o ti gbàgbé nǹkan tí mo sọ fún ẹ pé mo fẹ́ rí kan nínú wọn. ẹ wàá rí wọn náà ni ṣé wọn kì í ṣèyàn ni. Ah, ah, ẹ̀rù ń bà mí mi tiẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ lọ sọ ti bá déwájú ẹ̀ mí mọ́ ṣé màá wá sọ pé ẹjọ́ o mo fẹ́ kẹ́ ẹ̀ bù mí báwo tẹ̀ ṣe fẹ́ sọ. wàá fọkàn gírí báyìí wàá dúró síwájú ọ̀rọ̀ ìpè lọ́mọ fẹ́ yí ìrìn àti mo fẹ́ sọ. I will try. Mm wọ́n ti ń bọ̀ wọ́n ti dé bí. so tó bá ti check wọn eh, a máa mọ báyìí máa yanjú ẹ. Oh, <laughs> good afternoon sir. afternoon how are you. ẹ jọ̀wọ́ ẹ jọ̀ọ́ mo fẹ́ rí yín ni sir. ah omi ìkó fẹ́ rí mi. no not you àwọn ni mo ń sọ. èmi eh. ṣé kò sí. kò sí sir. Um, ṣé wàá jẹ́ kó di bí abíọ́lá because à ń kánjú báyìí a fẹ́ lọ sọ́ọ̀tì kankan ni. Mm, mm ẹ sà nǹkan tó fẹ́ sọ pọ̀ gbogbo nǹkan tó fẹ́ sọ bóyá bíi two minutes ẹ̀jọ̀ yẹ kó ní ìtọ́ ọlọ́wà important ni. Tókunbọ̀ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ a máa fún yín láàyè a máa dúró dé yín ṣùgbọ́n. two minutes two minutes I have to keep to my time so. sà ẹ wo bẹ ṣe ń wò mí yìí mọ́mí mi àti dádì mi wọ́n ti kú tipẹ́tipẹ́ and èmi àti ẹ̀gbọ́n mi la kàn mọ́ bá ṣe struggle. Okay. Okay. Sorry about that. Yeah. Nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni pé mo ti ṣe jam mi lẹ́ẹ̀mẹ́ta àmọ́ mi ò pass. Ah. ah. Yes sir. Ẹ̀mẹ́ta. Bẹ́ẹ̀ ni sir. O ò dẹ̀ pass ẹ̀. Ah mi pass ẹ̀ sir. O oh, ò kọ̀ǹkan sílẹ̀ ara ni. Ah mo ń try mo ń kọ̀ǹkan sílẹ̀ mi nǹkan ọmọkọ tó ṣẹlẹ̀ náà ni. Oh that's very bad. Mathematics and English náà ló ń fún mi ní problem sir mathematics àti english. bẹ́ẹ̀ni sir. òun ló kàn pé báyẹn subject mẹ́ta tó máa gbé ẹ qualify méje wà very important. yes i know i know. Uh, um, well how do i help you. mo wò pé bóyá ẹ lè assist mi kẹ́ lè kẹ́ máa fún mi ní extra lesson. oh o mean kí máa ṣe other coaching fún ẹ. yes sir yes sir. Ah, ṣé èèyàn ní difficult díẹ̀ by because ṣé mo pé consignment wà níbí fún àwọn junior class ni but anyway um, let me see what to do about it tó bá ti di ọ̀la kò check mi ní corpus base ọmọ bí táwa corpus máa ń base yẹn so maybe i will see what to do about it. ẹ ẹ sá ẹ ṣe má jẹ́ kí n wá sí corpus base yẹn. Why? Ah, èrò máa ń pọ̀ bẹ́ẹ̀ ni. téèyàn bá ti ń tijú èèyàn ó máa tijú ìwé náà nìyẹn o. no not that mo mọ ọ̀dọ́ yín bí wàá kí n wá máa bá yín anytime tẹ́ bá tiẹ̀ ní pé kí n wá ni màá máa wá ọmọ ọ̀dọ̀ mi ilé. bẹ́ẹ̀ ni sà. ó ó ti ń tèmi tipẹ́ nìyẹn o. Ah, ó ti tójọ́ mẹ́ta tí mo ti ń try láti wá avenue láti bá yín sọ̀rọ̀. all right um, definitely o serious nípa ẹ ah. and i have to assist you. kò sí point nínú ọmọ tó dá báyìí kó má kàwé and education is the legacy. um, no problem tó bá ti dọ́là as early as possible yọjú sí mi kí n ah thank you sir god bless so, you. sokori mi. thank you sir. you guys. talks bobo. hello. talks bobo. ẹ jẹ. sokiri. my bro. Brother Tokunbo. Yeah, Bigbe. Sir? Are you done? Yes, with the first question, sir. Oh, you're done with the first question? Yeah. <clears throat> Let me just take a look. The type of retail trade. Yeah. I, uh, I mentioned it, sir. Good. Good. uh-uh. <laughs> You, um, I've seen it already. You're doing well. <laughs> Thank you, sir. <laughs> Ah, uh, no, no, no. Ogbele Gbagi. See, economy is an example of who study relationship, resources, and society. Yes. An example of who study relationship, resources, and society. Try ah, to note it. In hard society. Yes, yes. Yeah, yeah, that's good. You náà rí pé tòní òjò tàná. <laughs> O ti improve gradually and um, I will just advise you to keep it up. Okay, sir. Kò ń ṣe class nìkan ni kò ti serious o tó bá to go through àwọn ìwé ẹ̀. I am very very sure that jam bele tó fẹ́ ṣe kò ní jam ẹ mọ́lẹ̀ ah, <laughs> ìwọ ló máa ṣe kíni ìwọ ló máa jam ẹ lágbára lọ́wọ́lọ́wọ́ I dey really make everything so I'm impressed I'm impressed um, mo wá jẹ́ kí n wá fún ẹ ní ilé ètò máa ṣiṣẹ́ lórí um, biology. Okay, sir. And the most interesting topic under biology is reproduction. Yeah. Reproduction. reproduction. Because reproduction fair. Yeah. So you have to Go through it. So wàá ṣe one two three four five. Má gbàgbé reproduction fẹ̀ ó dẹ̀ tún. So I should write whatever I know about reproduction. Yes, I've given you two examples already, wide and deep. So ibi téèyàn fọkàn sí gbà mí question máa ń bàbẹ̀ jáde so I'm um, try láti ṣe lè solve lè eh, solve one two three four five. Check it too. I think I have one here. Me, mom. Eh, don't worry, don't worry, don't worry. Good evening, Sao. Oh, how are you? Bipe, Bowen. Sure, okay. Yes, Auntie ńkọ́? She's fine. Yeah, okay. Um, Jama bínú máa fún mi ní few minutes. Okay. Uh, mo fẹ́ dé Copper Slot Cage. Mo fẹ́ gba nǹkan lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ńbẹ̀. I'll be back soon. No problem, sir. So, máa fi opportunity yẹn kó máa fi glance I'm going to take kà tẹ́lẹ̀. All right. Take care. See you soon. <laughs> Thank you. àtòkùn bọ́ gbà lọ báyìí ṣáà ah, má ti lọ kẹ ó dẹ̀ láwọn nǹkan ń bọ̀ pé àwọn fẹ́ mú nǹkan ní lọ́ọ̀jì or something. Ah. ẹ ìwọ ló tún bẹ òjò kan ló rẹ̀ ojú má ti ń báyìí ojú ah, yìí dè wá bó báyìí o bó wà ní ìdára tọkùn bó gbà lọ́nà táwọn náà ti ti dé tẹ̀mú ah, mo fẹ́ délé sí i ah, ah, ìyá sọ́rí sà. báwo ni má bínú pé mo pẹ́ òjò yẹn ní òjò yẹn pọ̀ gan-an gbogbo tá a ti wẹ́ fún omi ni. Mm, èmi náà rí bẹ́ẹ̀. ó pọ̀ ó pọ̀ gan-an ni báwo ló ṣe máa ń ṣe báyìí ojú ẹ̀ náà ni mo eh, jẹ́ mọ́. màá suggest pé bí a kò pe àǹtí kó sọ fún ọ pé òjò yẹn le lọ́wọ́ mm. bí báyìí so tó bá tètè dá wà máa bọ̀ nílé tí ó bá tètè dá because mo yẹn ń bọ̀ gan àwọn wáyà náà ti já sínú omi eh. ah. dẹ̀wọ̀n kó risk kí n máa kẹsẹ̀ bọ omi tí wáyà náà já sínú ẹ̀ eh. pẹ̀lẹ́. Ah, ìgbò mm, ah, hello sista mi ó <laughs> ń wọ̀n bíbá iná ni màá. Mm, sọ wọn pé tibí pọ̀ ju ọ̀dọ́ wọn lọ even gan ti bíbá ó pọ̀ ju tọ̀dọ̀ yín lọ. wáyà náà ó já sínú omi kéèyàn má dẹ̀ lọ tẹsẹ̀ bọ́. so wáyà náà gan tún ti wá já sínú omi mm. kéèyàn má dẹ̀ lọ tẹsẹ̀ bọ́. ó má lọ ṣọ́ọ̀kì. ok ma ok ma kì í máa ẹ dá sí wò náà time sí wà náà all right ma okay ma àwọn gan tẹ ẹ sọ pé kí n máa wo bó ṣe rí pé kí n máa ti àwọn aṣọ bẹ́ẹ̀. ó mọ nǹkan jẹ́ kí n tètè lọ kí n lọ wáṣọ mi òtútù yẹn ti mú mi láti inú in fact ah! kò ń ṣe onírúurú. ẹ pẹ̀lẹ́ sà. náà. ibi tó bó tó tó lè lẹ́sọ̀ tó máa bọ́ lélẹ̀ ah. mo bí mo fẹ́ kó mọ kankan eh. mo nífẹ̀ẹ́ gan ah. mo ṣe wà yìí mo ò ní ṣe exam kó tó bá eh. mi. Eh, bọ́dá tó pẹ́ dúró. àní kò tèkè ẹ̀sìn mo fẹ́ pọ education sí ẹ lára ni. ṣùgbọ́n bí tí wàá ìbálẹ̀ máa ń rẹ̀ láṣẹ mo fẹ́. mo mọ ẹjọ́ mo fẹ́ ẹ má pọn kọkọ sí mi lára ẹjọ́ ah, tó ẹ má fi kọkọ sí bẹ́ẹ̀ ẹjọ́ tó fẹ́ ta ló wá fẹ́ gbà mí o ẹjọ́ tó fẹ́. Ah, sísítà mi. mo bí i pé ṣé o mọ̀ kó ti tó gbé ọjọ́ mẹ́ta tí mo ti ń wò ẹ́ bíi kó máa sùn kó máa ṣe nú ẹnu ẹ èébì ló tún bì kí ló ṣe ẹ́. èmi náà ti ń fi ilẹ̀ ó dà pé mo fẹ́ ní malaria. o fẹ́ ní malaria. Mm, mo ń fi ilẹ̀ bákan ṣé tí màlẹ́ríà bá máa ṣèyàn ṣé bó ṣe máa ń ṣèyàn lélẹ́yìí. ìgbà wo ló ti ṣe nǹkan oṣù ẹgbẹ̀yìn. ẹ̀mí menstruation mi. bẹ́ẹ̀ menstruation. Eh, mo ṣe last month ya mo ṣe last month. ní last month. bẹ́ẹ̀ ti month nǹkan. Mm-hmm. ya <laughs> ó yẹ kí n ti rí ní month bọ̀ mo ń wò pé bóyá bóyá mo fẹ́ change circle mi títí weekend i think ma màá ṣe timoti ó yẹ ti rí timoti bẹ́ẹ̀ eh, eh, mo máa rí ní weekend. weekend. Eh. mo bí i pé ó yá gbéra báyìí wá lọ rí dókítà nǹkan tí dókítà bá sọ èmi máa pe dókítà fúnra mi ó yá kíákíá kíákíá kó wá lọ. ṣé mo ti lóyún o rárá it's not possible ọlọ́run tiẹ̀ ní jẹ́ God forbid Eh? Samuel sori mo ti ní máa sọ àwọn kọ̀ọ̀kan fún ẹ tó dẹ̀ very very important ṣòro àwọn ọmọ tá à ń kọ́ yẹn a ní láti máa ní sùúrù pẹ̀lú wọn ṣé mo pé ah, ọ̀rọ̀ ilé ayé ìsìn àwọn ọmọ ọ̀sìn báyìí èèyàn ní láti máa farabalẹ̀ because tí wọ́n bá fẹ́ kọ́ wọn tí wọ́n bá fẹ́ kọ́ mọ nǹkan tí èèyàn ń kọ́ wọn ò ní bá wọn lágídí. ṣé ọ̀hún wà bẹ́ẹ̀ ni pé tíṣà bá ọmọ wí kọ́mọ wa máa mú ìyá ẹ̀ wá. ìwọ ló kàn sọ bẹ́ẹ̀ ṣòro àwọn òbí yẹn wọn ò ní mọ nǹkan táwọn ọmọ wọn ṣe bọ̀ ìgbà tí yàrá ẹ̀dẹ̀ ti dé tí wọ́n ti explain fún wọn pé báyìí báyìí lọ́ọ́ ṣe ṣòro pé kò sí problem so a máa ní láti máa ní sùúrù ó ti yẹ ṣé wọn kọ́ ọmọ kéékèèké ni wọn kọ́ lè gbọ́ nǹkan tá à ń kọ́ wọn you need to take note. ah Bímpé how are you? ṣé wàá okay. ẹ jọ̀ọ́ ẹ̀dá tó kún bọ̀ mò ń béèrè. tó kún bọ̀ kò sí àárọ̀ àná ó ti lọ fún program kan ó dẹ̀ máa ṣe díẹ̀ kó tó dé. kò sí àárọ̀ mm, ṣé mo lè rí yín sà. no problem ṣé kò sí. ah ó wà very very important o. ó wà very important sí ìgbésí ayé mi sà. ah ó wà very important sí ìgbésí ayé. ah bẹ́ẹ̀ ni sà. that should be serious. mi dey mind tí n bá lè rí yín. that should be serious. ẹ ẹ wo ohun appointment mi ti fi mẹ́fà ẹ̀ mo fẹ́ lùzẹ̀ wá torí mú àyè. No, no, no, no. That one too is very important. No, oh, I'll, I'll go see you now. Oh, right, no problem. Oh, no. Okay. Uh, uh, uh, you guys should sit down. Báwo, calm down, calm down. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbọ̀ngàn? Bẹ̀dá Sanjọ́, nǹkan tó yìí ṣẹlẹ̀ ni pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin èmi àti bọ̀dá Tókunbọ̀. Kéde máa wo sáà, nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ń ṣe nǹkan tó dùn mọ́ èmi náà náà nítorí bọ́dá tó kún bọ́ ńṣe ló fi fọ́ọ̀sì mú mi wọ́n fi tipátipá bá mi lájọṣepọ̀. bẹ́ẹ̀ ni. are you serious. bẹ́ẹ̀ ni sir. tó kún bọ́ rape ẹ̀. bẹ́ẹ̀ ni. for why lédè máa ṣe irú nǹkan bẹ́ẹ̀. <laughs> ṣé ẹ rántí ìgbà tí mo sọ fún wọn pé mo ní ìdí ẹ̀pù wọn fún evening class. Eh, that's true that's true. Eh, ìgbà tí mo máa ń lọ bá wọn ó ní ọjọ́ kan tí mo lọ bá wọn lé òjò dẹ̀ ka mi mọ́ ọ̀dọ̀ wọn àkíndẹ̀ tó mọ̀ ṣe ni Dàtòkúnbọ̀ lọ rape mi so àti bí ọjọ́ mélòó kan ni mo ti ń feel funny àbí kára mi máa gbóná kí n máa bì sista mi ṣáà ọ fọ́ọ̀sì mi pé kí n lọ sọ́dọ̀ family doctor wa fún test so ìgbà tí mo wá lọ sí hospital yẹn lé ní result test yẹn lélẹ́sà. Le positive. bẹ́ẹ̀ ni sà mo ti lóyún sà mo ti lóyún fún bọ̀dá Tòkunbọ̀. bọ wáyé tí Tòkunbọ̀ ṣe máa ṣerú nǹkan báyìí. mi mọ o. truly i can remember that time tó wá sọ́dọ̀ wa tí o ní o need assistance ẹ. bẹ́ẹ̀ni fún evening lecture. bẹ́ẹ̀ni ṣé evening lecture yẹn ló sọ di nǹkan tó di ìbáyìí. ẹ wo ọ̀rẹ́ ìpínmi jọ́ta sọ iye o ọ̀rẹ́ ìpínmi wọn wá ń bẹ̀ mí. ten President Okunbo ló fẹ́ stop gbogbo pàlàpàlà yìí you see in this case o máa ní láti calm down. ṣé ìwọ máa worry wọ́n ti Tokunbo wá ti dé láti ibi tó lọ èmi means bá a sọ̀rọ̀ ah because ẹni tó ṣerú nǹkan báyìí wájú o possible kó deny ṣé nítorí ẹni ṣe wá ń bẹ̀rù. ah ẹ wo mo lóyún ni sá. Oh. my dear tí Tokunbo bá dé láti ibi tó lọ èmi máa bá aṣọ ètò ojú tọrọ mo dẹ̀ mọ̀ pa gbọ́rọ̀ sí mi lẹ́nu ah, ah, ó ṣàwọn pé best friend èmi àti ẹ̀ kò dẹ̀ sí nǹkan tí mo bá sọ tí ò ní calm down. ẹ ẹ kò sọjọ ẹ ẹ̀yin nìkan náà lẹ́lẹ̀ help wa lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o èmi gan mi ò mọ̀ gbà ń bọ̀ láti hospital ló yá ọ̀dọ̀ mi tó fi result test ló fi hàn mí even ẹ̀gbọ́n ẹ̀gan wọn ò mọ̀ báyìí gbogbo nǹkan tẹ bá máa kó tí ọ̀rọ̀ yóò fi ní di ariwo ẹ̀jọ̀ òun la fẹ́ kẹ́ kó torí àmọ́ pé iná lẹ́lẹ̀ help wa lórí ọ̀rọ̀ yẹn jù torí ọlọ́run. according to nǹkan tí mo sọ fọ́ rẹ lẹ́ẹ̀kan kò possible kí wọ́n ṣe irú nǹkan yẹn kó wá deny ó ló ṣe síbẹ̀ ó máa gbà á bí ìgbà wo ló máa dé gan-an báyìí. Um, tó bá máa fi tó bí ọwọ́ rọ̀lẹ́ ó máa di once tó bá dẹ̀ ti di èmi àbá sọ̀rọ̀ mo máa wọ̀rẹ́. ìrọ̀lẹ́ yìí ni ìyàbí. yes. ẹ já dúró. tí wọ́n ti dúró máa dúró. ẹ máa dúró. máa dúró. no máa bá a sọ̀rọ̀. nínú àdúró tiẹ̀. ẹ má wọ orí ẹ jẹ́ ń dúró. ṣó doubt mi ni. rárá ṣe má bá a sọ̀rọ̀ ẹ má wọ orí. ẹ jẹ́ àdúró dé. ẹ máa dúró. ẹ máa dúró. wà á kọ sí program kí lẹ ní nǹkan fún mi. ah mo wà okay. so ṣé nítorí pé olóyún fún mi lẹ́rú ṣe wá ń báyìí láti confront ló fi ṣẹ̀ṣẹ̀ ń lọ rí ọ̀rẹ́ mi náà. ọ̀nkú tó kún bọ̀ ẹ̀rù ló ń bà mí nítorí mi tiẹ̀ mọ bí mo ṣe fẹ́ sọ fún yín pé mo ti lóyún nǹkan tí mi ò àjọ expect ẹ̀ báyìí. ǹjọ́ jẹ́ mọ̀ yìí pé áńgẹ́lì ló jẹ́ fún mi ìdáhùn àdúrà mi ni ẹ mo ti ń gbàdúrà wípé anytime tí má ti parí ìwé mi the next thing tí mo fẹ́ kọ́lọ́run ṣe fún mi ni pé kí n níyàwó kó dẹ̀ bímọ fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ yeah because àwọn parents mi gan wọn ò lè wait have I ever told you that ìyá mi èmi nìkan náà bí. lọ́ra ẹ ti sọ̀rọ̀ débẹ̀. àwọn pẹ́rẹ́ǹtì mi wọ́n wọ́n ṣàbíamọ tó pọ̀ hmm. èmi nìkan náà bí ever since ni mọ́mí mi ti ń pariwo àwọn fẹ́ ọmọ in fact nígbà tí mo wà ní school gan wọ́n ti plan fún mi tí wọ́n kéje mi àtobìnrin sínú ilé kí lè fún lóyún hmm. but all because I don't love her hmm. so ẹ̀rù wa ń bà wọ́n pé olóyún fún mi no ìròyìn ayọ̀ ló mú wá fún mi anyway oyún tó wà nù ẹ̀ màá sọ fún àwọn parents mi pé mo ti fún ìyàn lóyún ah. wọ́n ṣàmájú máa yọ. in fact onídùúró mi ni ẹ. ọ̀hún oh. <laughs> bí n pé ìwọ ló kàn stress ààrẹ mo ti sọ fún ẹ pé tí Tòkunbọ̀ bá dé Tòkunbọ̀ yẹn tó jọ rẹ tèmi o kò sí nǹkan tí mo bá sọ tí ò lè kú. bẹ́ẹ̀ni ṣọkọ ẹ ti wá balẹ̀ sí. ẹ sọ bẹ́ẹ̀. Ah, you remember also kò ní bàjẹ́ fún ẹ ṣòdẹ̀ sí rinsin ṣọkọ ẹ ti balẹ̀ báyìí. bẹ́ẹ̀ni. yàrá yàrá. congratulations thank you thank you so much. bọ́dá Kúkúmbọ̀. okay. ó kù nǹkan ẹyọ kan tí mo sorry point of correction Daddy Tinúkẹ́. that's true. thank you. Daddy eh, Tinúkẹ́ ó konte tu tẹ́ tó máa bá mi ṣe gbogbo nǹkan tẹ́ sọ tó ń sìn yìí mo fẹ́ kẹ́ bá mi sọ fún ẹ̀gbọ́n mi nítorí mo fẹ́ kọ́kọ́ wọn balẹ̀ lórí ọ̀rọ̀ yìí mi ìdẹ fẹ́ kọ́ rí mi bí ọmọ burúkú so ẹ wá bá mi ṣàlàyé fún wọn kọ́kàn tí wọ́n gan lè balẹ̀ sá. mo bí pé ó dàbẹ̀ ni pé o get irú ìfẹ́ tí mo ní sí ẹ tó ṣé nǹkan tó fẹ́ sọ ni ẹ tó tún bẹ̀rẹ̀ sí ní package ẹ ṣé ká máa lọ báyìí báyìí ìfá tí o bá ṣe pọ́ńdọ̀ wá jìgàn ni èmi àtàwọn pọ́psí mi là máa kọ́ dọ́dọ̀ yín. wọ́n ti ẹ̀ wá sílé báyìí wọ́n ti lọ sọ́jà. So ṣé wọ́n ṣáà máa wà lára mi lọ́la. ó wà ọkùnrin la wá o àwa máa ń gbọ́ tá a bá ti gorí obìnrin ó máa ń lóyún ni o. <laughs> Um, um, ẹ ṣe bẹ́ẹ̀ kú àlejò mi thank you so much. broda Tòkunbọ̀. yes ma. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tójú bá yọjú kóun má yẹ̀ o gbogbo àdéhùn tẹ ẹ ṣe fún mi nínú ilé lórí ọmọ ọmọ Bímpé ẹ jọ̀ọ́ ẹ má jò ó yẹ o ṣe rí i pé àjù méjì náà lọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín. àǹtí ẹ nílò láti bẹ̀ mí wọn tí mo Bímpé sí mi èmi fúnra mi ni mo rí tí mo kọnu sí and um, ṣẹ̀dẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ yìí èsì àdúrà tí mo ń gbà ni because ní gbogbo ìgbà mo máa ń bẹ lọ́run pé immediately tí n bá ti ṣetán ní school ìyàwó ni kọ́ lọ́run ṣe ọlọ́run wá dáhùn àdúrà mi nípa pé ẹni tí mo fẹ́ràn jù lóyún so kí wàá ní ẹ̀bẹ̀ tẹ́ tún bẹ̀ mí ẹ fọkàn balẹ̀ máa tọ́jú ẹ̀rù máa bẹ̀ náà fúnra yín so kò sí kọ́ọ̀sì yín láti bẹ̀rù rárá àtọ̀ kẹ́dẹ́ máa wo tí bá ti kò ń bi máa pa àwọn parents mi máa make sure pé kí wọ́n mọ̀ pé eré táwọn ń lé mi because mọ́mí àti dáàdì àwọn náà máa ń lé mi léré ni pé tó bá ti kàwé tán ìyàwó ló kàn ó tó bá gbọ́ inú wọn máa dùn Ah, èmi náà máa dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe sọ yìí tó bá lè rí bẹ́ẹ̀ akúkú ti mọ̀ pé ti iléèwé ń sìn eh. ó ti forí tì síbì kan. Ah, mọ́mí ẹ má sọ bẹ́ẹ̀ mà ah, oyún níní ò kì í ṣàrùn kò disturb education ó kàn máa ní ìdílé kékeré ni gbogbo period tó fi ń ronú tó máa fi sọ̀kalẹ̀ yẹn ẹ kúkú mọ̀ pé educationist lèmi náà so mi ò lè support láti fẹ́ obìnrin tí ò kàwé by the time tó o máa fi jálòd èmi á tún ti máa ṣiṣẹ́ ńgbà yẹn o wá lè wà láti ṣe gbogbo nǹkan tó fẹ́ wọn when it comes to education so ẹ fọkàn balẹ̀ mọ́ mi. inú mi dùn ó da ẹ ṣe mo fọlọ́run sí yín o yes ma má dẹ̀ tún yọjú sí ma. ó dà kò sí wàhálà. take care of yourself so. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ẹ ká sọ. ah ah bímpé bímpé báwo ni náà. ẹ jọ bọ̀dá sanjọ́ ni mo béèrè sanjọ hmm. sanjọ wà nílé náà. Ah, ok ẹ bá mi pè. sanjọ sanjọ ọbọ yìí ọlálejò. Tínpé, how are you? ẹ káàsán mi gẹ́tù sí bọ̀dà tó kú bọ̀ ni ah, mo dẹ̀ ti ń pe nọ́mbà wọn láti bí ọjọ́ mẹ́ta kan kò lọ mo tún lọ sí ibi tẹ́ máa ń wà yẹn pé bóyá màá rí wọn bẹ̀ mi ò rí anybody ń bẹ̀ ó mo ṣe ní pé kí n wá wò wọ́n bí báyìí so bí n pé ìwọ náà ò rí Tòkunbọ̀. mi ò mi ò rí. láti bí ọjọ́ mélòó kan náà làwa náà ti rí Tòkunbọ̀ nulẹ̀. ṣé wọn ò dágbére ibi tán lọ fẹ̀yìn ni. kò dágbére fún mi gbogbo believe mi tiẹ̀ ni pé bóyá o ti sọ fún wọ pé bóyá òun lọ síbì kan. èmi àti wọn ò jọ sọ̀rọ̀ kankan ọ̀hún ọ̀tí ẹ̀ sọ anything tó tiẹ̀ jọ mọ́ bẹ́ẹ̀ last time tá a ṣe ríra gan-an owó ọ̀sán kọ́kọ́ fún mi bóyá ní tèmi tẹ bóyá ọ̀dọ̀ àwọn parents ẹ ló lọ à ń bọ sórí ìgbà tó ti wá rí báyìí tí wò ó rí tàdé ti pé nọ́mbà ẹ títí tí ò lọ a sì máa máa try náà so tèmi bá ti kọ́kọ́ get in touch pẹ̀lú ẹ máa jẹ́ kó mọ̀. ẹ ẹ ẹ wò ṣé ẹ ní bóyá ẹ bóyá wọn ní second number tá a lè pè wọn sí bóyá tẹ̀yìn bá fún wa káwa fi lè pè wọn. kò sí náà bí n pé mọ̀ mi tó bá wà máa fún kò sí nọ́mbà um, kí má kàá fi ẹ̀rù ń bà mí o ṣé kò ń ṣe pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí bàdà Tòkunbọ̀ báyìí lágbára Ọlọ́run aburú ò ní ṣẹlẹ̀ sí everybody ó ti yẹ so you need to calm down má stress àríwá ṣáà mọ ó ti yẹ. ẹ má worry ẹbí pé you can go home now. all right ẹbí pé take care ṣùgbọ́n. all right ẹ. bó wáyé títò tó bọ́ sí ń ṣe oògùn kan báyìí. ṣùgbọ́n ọ̀rẹ́ mi. ó sí ronú abóorí ni owó wọn yẹn ṣe ń sáré kiri. thank you ṣọ́ọ̀rọ̀ ẹ̀ lélẹ̀ ọ̀rẹ́ ẹ̀ sọjọ́ àtòkùnbọ̀ kan. bọ̀bí ń pé kí ló tó sọ fún àǹtí látijọ́ ìpè àjọ orí tòkùnbọ̀ látijọ́ jọ́ yìí. ẹ̀dá tí òjò wá ah, ah. tòkùnbọ̀ máa máa máa má fèsì mi. bí n pé. kí ló ń sọ fún mi ó máa wá tòkùnbọ̀ ó máa rí tòkùnbọ̀ ni ah, ó máa rí tòkùnbọ̀ fún mi ni wàá sọ bí tí tòkùnbọ̀ wà nítorí tòkùnbọ̀ fún àbúrò tèmi eh. lónìí tòkùnbọ̀ ó náà rí ìwọ wá sọ pé ọmọ bí tí tòkùnbọ̀ wà ó máa wá tòkùnbọ̀ síta ojú rèé ló ti nígbà tí ìbẹ̀rẹ̀ ojú yìí ìwọ ló mọ̀ ah. nígbà tọ́rọ̀ tún ṣẹlẹ̀ ìwọ ló mọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wà lálárìnà kí ló dé tó máa wá sọ fún mi pé òrí tòkunbọ̀ ọmọ wá tòkunbọ̀ síta fún mi. Ah, ẹ má ẹ má ẹ má stress ah, ara yìí. ẹ wo ọkùnrin sọjọ́ àbí kílẹ̀ ń jẹ gbogbo tẹ́ ẹ̀ ń ṣe yìí ẹ má ẹ má tiẹ̀ gbé gbogbo ọwọ́ yẹn wá ibo kíta lẹ́ ń sọ pé ẹ ẹ mọ bí tí tòkunbọ̀ wà ẹ̀yin ò mọ bí tí tòkunbọ̀ wà ẹ má pàwọ́ fún wa bí o ẹ tètè sọ bí tó bá kẹ́ wá jáde fún wa o. Ah, bọ̀bí pé kí ni tó ń ṣe báyìí èmi àti tòkunbọ̀ mọ́ra wa bíbí báyìí náà láti pàdé. ó ti ní pé ò bọ́ tòkunbọ̀ yìí ẹ wo mọ́tò kúbọ̀ yìí sọjọ́ ó ti di pé fámìlì lẹ́nu ti ẹ máa wọ ẹ̀gbọ́n yìí ìpínlẹ̀ máa dájú tẹ́ bá sọ pé ẹ mọ ibi tó wà o ẹ má wọ̀ yìí ok fine ṣé gbogbo nǹkan tí mo ṣe fẹ́ láti jọ yìí èmi náà ń pity ẹ ni. ẹ wọ ẹ wọ pity mi kálẹ̀ pity mi ẹ máa wá ibi tí tòkùnbọ̀ wá. pity yẹn ah, wá tòkun bọ̀ síta ṣé o mọ̀ pé tí ẹjọ́ bá lọ tó bá bọ̀ orí ẹ̀ ló máa padà lé mo máa fi oníjà sílẹ̀ máa gbá aláriwo létí o mọ wá tòkun bọ̀ síta fún mi wá tòkun bọ̀ wá. ẹ wo lọ́sọ̀ bá tiẹ̀ wá mi ò ní kúrò mi báyìí mi ò ní lọ mí lẹ́nu mi ní lọ. ṣe rí ṣe rí àǹtí ṣe rí orí tàbí ta dé ǹsìn mo ní láti jẹ́wọ́ ṣe rí mi máa jẹ́wọ́ nǹkan tí tòkun bọ̀ ṣe ó pè mí lánàá lánàá yìí ó dẹ̀ fi nọ́mbà but immediately tẹ́mi àti ẹ sọ̀rọ̀ tán mo ti kọ nọ́mbà yẹn síbi kan because fóònù mi fẹ́ kú. so nọ́mbà yẹn wà nínú ilé máa ẹ jẹ́ kí n sáré bá yín mú. ẹ hmm. ẹ ẹ ti mọ nọ́mbà tẹ máa fi pè é ẹ ṣe ń sọ̀rọ̀ ni náà ẹ sọ pé ẹ mọbi tó wà ah, ẹ mọbi tó kùn bọ̀ wà. n bolo forúkọ sítẹ́lẹ̀ tó ń jẹ́ tó ń bolo. Ah, ẹ wo bọ́bọ́ yìí kàn ó kò fẹ́ máa parọ́ ni náà kí ni mo fẹ́ kí ni mo fẹ́ ṣe sí oyún báyìí tí ó bá wá tó kùn bọ̀. jẹ́ kó mú nọ́mbà wá ká ìrírí lèyí o eh, ìrírí ìrírí o. Eh. mo bí pé. àní ìrírí lèyí o. Eh. mo bí pé. ìrírí lèyí o. níbo láyé yìí wọ́n lọ kò yé mi. sórí ẹkún iná lòdì wá wà ṣé mo ní kó má ké mọ́ mo ní kó má ké mọ́ ẹni tó bá ti wà nírú kọ̀ǹdíṣọ̀n tó wà yìí kò kí ń sunkún má ké mọ́ òjò torí ọlọ́run gbà pé nǹkan tó ṣẹlẹ̀ yìí àmúwá ọlọ́run ni gbà wípé bọ́lọ́run ṣe kọ́ ló ṣe ṣẹlẹ̀ ṣé ò ní gbàgbọ́ nù mí ni mo fẹ́ kó gbà mí gbọ́ kó gbọ́ ọlọ́run gbọ́ àjù méjì ó mọ̀ kọ́tọ́ lọ́run fi ṣe má ké mọ́jọ́ torí ọlọ́run sísá mi ẹni kì í má ké ṣọ́rọ̀ mi ò tó ẹni tó ń ké ni èmi rèé gbogbo ìlàkàkà mi láti kàwé láti jẹ́ èèyàn ẹ wo ibi tó já sí. mo wá di ẹni tó ní oyún tí mi ò rí ẹni tó fún mi lóyún màá wá bímọ tó ń sìn yìí ọmọ yìí ò wá ní ní bàbá ẹ wá ní má ké ẹ wo ẹyà fi mí lẹ̀ báyìí o ó ti ẹ ti sú mi ẹ fi mí lẹ̀ o ṣé ẹni tá a pèpèpè tí ò gbé fóònù àmọ́ hmm. bí tá a máa wá sí àmọ́lé àmọ́nà ẹ̀ gbà wípé ẹni tó fún ẹ lóyún yìí ó ti dòkú ní ìfẹ́ kó ronú débẹ̀ mọ́ rárá. ẹ wo tó bá kú màá mọ̀ pé ó ti kú ẹni tá a mọ̀ bí tó wà ẹ dẹ̀ ní kí n gbà pé ti dòkú. ẹni tá a pè náà tí ò gbé fóònù tí fóònù ẹ ò lọ tá a mọ̀ bí tá a máa wá sí òkú nìyẹn mo bí pé òkú ni ìjọ torí Ọlọ́run nígbàgbọ́ nínú ọlọ́run o sórí oyún inú ẹ̀ wàá bí láyọ̀ sọ̀rọ̀ mi yẹ gbàgbọ́ pé màá ṣe bàbá fún ọmọ yìí mo ti promise ẹ ìlérí tí mo ṣe májẹ̀mú tí mo dá màá mú ṣẹ. ìrírí lèyí o eh, ìrírí ìrírí o. kọ̀míṣọ̀n eh. tó dẹ̀ wà yìí kò yẹ kó máa kéwì ẹlẹ́dàá àwọn tó ní wá. àní ìrírí lèyí o. Eh bí ọ̀la ṣó wàá rí pé kò kí ń ṣe ẹjọ́ mi wá gbọ́ etí wo ló ń gbọ́ wípé bàbá tó fún mi ní oyún yìí wípé ó sá lọ ìdí ẹ̀ ni mo ṣe sọ wípé ṣàdédé ló múra kúrò ní káàrí mọ́ mo sọnù ó ń ṣẹjọ́ mi. ní kàyéfì. iṣẹ́ wà òkè o but eléyìí ọ̀nà ọ̀bàlàjì ló kó ṣàlùwọ̀n mi mọ ọkọ tí. ó tàpọ̀. níwọ̀. ó tàpọ̀. Ah, ohun tó ṣẹlẹ̀ ń ṣe é kéré. are you serious. oh yes. bí mo ṣe ń bọ̀ ń sìn ní sure. sẹ́dà kìláàbù yẹn. mo ṣáà kàn rí i pé mo rí wọn kan tó ṣẹlẹ̀ dúró lẹ́sà tó jọ pé ọ̀nà níbo ẹ̀ ló ń bọ̀ ẹ̀ pàdé ẹ̀ pàdé ẹ padà ló wá alert mi pé kí ló ṣẹlẹ̀ ló bá ní à ah, ẹ padà wọ́n ń rọ̀bù níbẹ̀ yẹn wọ́n ń rọ̀bù níbẹ̀ mo ní à ah, wọ́n rọ̀bù kẹ̀ ó ní wọ́n rọ̀bù pé ó le gidi gan mo ní ah. in fact òun ló ń jẹ́ kí n mọ̀ ẹ́ pé street kẹta sọ́dọ̀ ẹ̀ báyìí ikọ̀ rọ̀bù níbẹ̀ ní jẹrin ní sọmúláwà òsínlẹ̀. torí ẹ̀ la ṣe gbọ́ o. mo ṣe láti lọ tán tán tán tán tán lọ gba cool street mo ṣe àwọn ẹsìn ibi tí mi ń lọ sí kékeré kan ah, kò ṣe kékeré rárá kò ṣe kékeré rárá. ṣé wọn ṣàṣẹ kankan fún iṣẹ́ ṣọpẹ wa òkè are you fine. of course. mi gan ti fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ oríṣiríṣi nǹkan tá à ń gbọ́ nǹkan tá à ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ wo ẹ̀rù ń bà mí gan i'm scared and ẹ̀yin lélẹ̀ tó ṣe pé kò síyàn tẹ́ tẹ́ kì í rí tẹ́ kì í ṣàánú fún lẹ máa ń ṣàánú fún oríṣiríṣi yẹn ẹ̀ dẹ̀ kí n gbélé. my own thinking is that maybe you should just try and get more securities. Mm. this street is not making any sense the way tí àwọn àwọn people ṣe ń rob. ìyẹn normal we need to get more securities we yeah, need it. yeah yeah i can't understand you ìyẹn normal láti ṣàánú fún yàn bọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ẹ̀ eh, a máa a máa wá security mọ́. Yeah, I'm, going back to Abuja tomorrow. Yes, yes. yes right. Mo ti gba káàdì àwọn kan pàdé ní occasion kan. SP security kí ni kan náà jẹ́ mo like outfit wọn. Right. Bẹ́ẹ̀ màá rí wọn ní ọ̀la one side Maryland yẹn. Oh. So nǹkan tó bá wí gbà náà maybe you can have about five or more. Even more, we need more, yes. more. I mean, I'm the only one that used to stay at home. Mo ò rí nǹkan kan ní ṣé mẹ́ta. Mm-hmm. Right. I need it. I need it. We really need it. I need it. But it's a kọ́kọ́ wọlé náà kẹjọ kẹfẹ́. Yeah, what's this? You pick it later. Vamos, later, Yale. Leave him open. <laughs> Okay. Thank you. Yeah. Special security. At, At last sir artists survey everywhere sir a dẹ̀ been ń dá yín lójú pé a ti ṣetán láti secure yín àti gbogbo properties yín sir. yeah thank you very much inú mi dùn pẹ̀lú eléyìí tí mo gbọ́ ní ẹnu yìí pẹ̀lú àṣẹ ọlọ́run àjọ máa gbádùn ara wa ni ẹ gbàgbé pé báyà bí mo ti san owó kan sí ọ́fíìsì yìí pé àwọn ni wọ́n máa máa sọ sálárì yìí fine but tí a bá ṣe tó bá wúra wa lórí àtúntúnra eh, eh, ah, wa ṣe náà enjoy mi ó ṣe gbogbo àná làmọ nǹkan tó ń lọ láàrin ìlú wọn níyẹn máa ń ni it's in a or traditional way bákan náà ṣe máa tọ́jú ẹ̀mí eme àní máa ṣe nǹkan kan yàtọ̀ sí àwọn um, ọlọ́pàá tí wọ́n bá mi jáde níbi tú ṣe ṣe é sìn special allowance ni fún ìyẹn lọ́tọ̀ tí kò kọ́ ilé iṣẹ́ yín ara ìgbádùn tí àtijọ́ máa ní lọ́dọ̀ ara wa nìyẹn kí ni nǹkan tí ẹ ní láti sọ. thank you sir for the nature of our job and for security reason we would like to ask you a little question about the environment if you don't mind sir. go ahead. ẹ a máa fẹ́ mọ iye àwọn èèyàn tó wà nílé sà as in àwọn tó ń wọlé tán lè wọlé tán gbénu lé àbí tán lè máa sí àgbègbè yín ká lè mọ àwọn tí a fẹ́ bá ṣiṣẹ́ inú lé sà ká má lọ máa embarrass àbí molest anybody sà. yá jù báyìí náà lọ èmi àti ìyàwó mi in fact àlọmọ nílé báyìí then pa mi àjọwá sọfìsì last time ni. yes sir. ó mọ òun ìyàwó nìkan ló tún ní access láti wá sí nílé bí anybody tó ń kú lè fẹ́ rí mi they have to meet me in my office. And if you suspect anything, anybody tó bá fẹ́ wọlé kò go ní kankan confirm from me. And if you suspect anything, you can call me before you allow anybody to come in. Okay, sir. Aláwọn about bínú sí yẹn, iṣẹ́ tí yín lẹ̀ ń ṣe. Ó possible kí n má fẹ̀kẹ́ nìyẹn rí mi then you confirm from me. How about that? Very good, sir. Right. Another question? No, sir. No more questions, sir. All right. And, sir, we want to assure you that your safety is our priority, sir. I'd love to hear that. Oshigon. Actually, thank you very much. Yes, You can go back to your duty. Thank, you, sir. sir. Guys, let's go. So, um, next operation was only. Honorable Bamidele Alao ní block um, 7A Sofinmiwan Estate. Honorable Bamidele. yeah, correct. táwo bá kéré àwa gẹni táwo bá dàgbà àwa gàtẹ́ tológìnì bá gbàjà dandan ni kójú ẹ̀ tó lé kójú ẹ̀ tó ko àti fún àtẹ̀dọ̀ ilé ọ̀nà rẹ̀ bí bámi délé mo fẹ́ mọ̀ anyways nǹkan tí mo wò lójú ọpọ́n yóò fara rọ àfi bíi pé ọ̀nà oríbu bámidélé tá à ń sọ yìí ó ti mọ̀ pé à ń bọ̀ ajá òun ló because our security tí mo wò mí báyìí wọn kéré wọn lé ní battalion àmọ́ kò ń ṣe wájú èmi olúgbòde. olúgbòde gbòde. àwa òkú yẹn jẹ. abẹ́rẹ́ lọ́kọ́nà kò tó di. àṣẹ nítorí pé ọmọ tuntun kì í ṣàkópa jẹ́ òtún ẹjọ́ ọ̀rẹ́ bùbá mi délé iwájú èmi olúgbòde hmm. àwa máa lọ àmà bọ̀ tóra yìlá yìí bọ̀ báyìí lọ́wọ́ yín ẹnu torí gbólógẹ́lẹ́ báyìí lẹ́dí ẹ̀ tó ké mọ́ bọ̀ àìmọye òdò orú ẹ̀ tó ti rọ̀ tílẹ̀ ti fà mú kò ń ṣe wọ́n jà wáyé ẹ kí ni déètì tó ní fún wa iná. in two days. two days time ẹ má wọrí tásìkò bá ti tó mo máa pè yín because mo ní àwọn ìgbésẹ̀ kan tí mo gbọ́dọ̀ gbé lórí nǹkan tó wà lẹ́yìn. ẹbìlà ẹ yàgò ẹ sáré ẹ yàgò lọ́nà fólúgbòde àníkẹ́bìlà kọ́ńgò kẹ sáré ẹ yàgò lọ́nà fólúgbòde ẹ má gbéná wojú ẹkùn láì ṣáwó yéyéyé ẹ má. ń lọ ṣetán àti fẹ̀jẹ̀ wẹ̀rin o. mo ní tọrọ ajá tó wọlé tẹkùn lọ ṣetán àti fẹ̀jẹ̀ wẹ̀rin o. èmi onígbòde dé. ilé ṣì fọdọ rẹ búba mi délé tàn lọ nìyẹn tẹ́lẹ̀ bá sẹ̀ ojú gbọ́dọ̀ rọ̀ ẹ̀ fúfú lẹ̀lẹ̀ tí ń gbé ní wọ̀nà afẹ́fẹ́ ẹ̀ parapọ̀ kẹwàá gbé wa ìrìn àjò. ẹ bìlà ẹ yàgò ẹ sáré ẹ yàgò lọ́nà folúgbòde àní kẹbìlà kẹyàgò kẹsáré ẹ yàgò lọ́nà folúgbòde ẹ má gbéná wojú ẹkùn láìṣá o yeyeye ẹ máa ń gbéná wojú ẹkùn láàyè ṣáwo yeyeyeye tòrajà tó wọlé tẹkùn lọ ṣetán àti fẹjẹ wẹrin mo ní tòrajà tó wọlé tẹkùn lọ ṣetán àti fẹjẹ wẹrin ọra ọgbẹ́rì kó yàgò ọgbẹ́rì kó bìlà o torí táńtọ́ gbẹ́rẹ́ ojú ẹ̀kú láyé ìjà o. àjà tó ọ̀rẹ́ tẹkùn lọ ṣetán àti fẹ́ jẹ́wẹ́ níyàn. olùgbòde olùgbòde omi ẹni kọ mi ọmọ mi o èmi làwọn kàn bẹ̀rẹ̀ bí ìjà ọ̀gá ọlọ́ṣà. ọ̀gára ọlọ́ṣà. àlọ́kọ́ ló ń kígbe. ọ̀gára ọlọ́ṣà. ọ̀gára ọlọ́ṣà. ọ̀gára ọlọ́ṣà. àlọ́kọ́ ló ń kígbe. ọ̀gára ọlọ́ṣà. alálẹ̀ ìbáwọ̀ àgbà o. ọ̀gára ọlọ́ṣà. àwa dé. ọ̀gára ọlọ́ṣà. turutu dé. ọ̀gára ọlọ́ṣà. àwa dé. ọ̀gára ọlọ́ṣà. ọ̀pọ̀ ọ̀pọ̀ ní àjọ. honorable. ṣé o ti ṣetán ni. mo ti ṣetán mo ti ṣetán um, ok ẹ lálejò. ẹ ní kó ń dúró dèmí sẹ́lẹ̀ náà. ẹ wọ́n dúró wọ́n dúró. ó wà ní ìbàdàn ó yàrá. inú yàrá mi irú rọ́bìṣì ò ní ẹ tàbí ó tọ̀ my honourable àwa lẹ́yìn bá wílẹ̀ kan pa à ń ṣe dáadáa pé ráàrin fún òṣìwò nìyẹn torí pé àwọ̀ bedroom yẹn àbí. irọ́ o láìjẹ́ ọlọ́run má jẹ́sẹ̀ ẹjọ́ tó lọ́lọ́. anyways mr honourable. sir, wọ́n kó àwa láti ilé àdẹ́gbẹ́kọ̀ọ́ táwa bá wọlé èèyàn a máa kọ́kọ́ ju ìbá ṣe jẹ first of all introduction orúkọ tèmi ni Akilẹ̀ lẹ́yìn Olúgbòde mo máa ń scarce gan láti rí àkọ́kọ́ tí ẹ̀ kọ́kọ́ náà bẹ́tẹ̀ ẹ̀ bá mi pàdé ṣọpẹ́ sí ẹ. tangosa tangosa tangosa. ẹ fẹ́ ń bẹ̀ kí ló kan rú àwa láti pààyàn ó kéré gan-an níṣẹ́ lọ́hùn orúkọ mi ni AK forty seven sórí nǹkan tó wà lọ́wọ́ mi AK forty seven náà ń pè six hundred meters ló fi rìn tó bá kàn fẹ́ rìn jìnnà tí ò bá súnmọ́ nítàn bóyá bí eight hundred meters ìyẹn ló máa ń weak lójú ọ̀nà but at a close range six hundred meters wọlé sí ẹ lára ó dẹ̀ wù mí kí n pa ẹ́. ẹ má pa mí. my honourable tomato lórúkọ tèmi o àmọ́ fáwọn ọmọ aláìgbọràn <laughs> i can be deadly and brutal at the same time. mojú sókè kó mojú ara. Ah, mi mi tójú yín wò sá mi tójú yín wò sá. listen listen listen. ẹ sá. ṣùgbọ́n bẹ́ẹ̀ bí wọ́n ṣe sọ́ọ̀sì. yes sir. and now i see God that is only if you are nice with us. but eh, see, o feels like a nice fellow. In ah. eighteen generation Oma eh, Jenny máa jẹ nínú yàtá máa eh. fahanta. ọ̀nà ẹ̀bù bá fi délé. Honorable Bamidele, former state boxing champion, turned honorable. Uh, that was that was there, sir. They call you the action honorable ọ̀nà máa fún ọ lẹ́sẹ̀ ni ọ máa lù wọ́n pa nínú wa ọ̀sọ́ bẹ̀rù ẹ̀ ọ̀la action action pọ̀ bí ògògò ah, ah. by the way ah, ó ju ògògò ṣùgbọ́n ẹ tán pè lógògò. ló sá o mo kàn máa ń gbórúkọ yẹn ni sá. o mọ ẹ tán pè o wá láṣọ bí ògògò. no sir. it's no problem anyway anyway. Um, allow me to introduce myself to you. Nice to meet you, Honorable. My name is The Thief. Yes, The Thief. Kí lorúkọ Say it! I said my name is The Thief. What is my name? Nice to meet you. but. Shut knuckle. Knuckle up! Ah. Knuckle up, knuckle up. Yes, sir. my honourable. sir. mo mọ̀ pé wà á ti máa a èmi ní you see me you see money you see me you fuck up you die. onye na-enye m ka na see me I see orúkọ sir. house. láti torí ẹ̀wà bí mo lówó náà wà. níwájú ọlọ́run bá ti yàn bí mo ṣe gbé náà mo gbé dé náà ló wà ń bẹ it's one hundred and thirty thousand US dollars. ṣé òun ló wá fi ni one hundred and thirty thousand dollars fún òun ṣé o lè smell òní wọ́n pè wá ni. lọ́wọ́n bá mo fi gbogbo gbèsè ibùdó sá. bá bá bá bá bá kí ló bá kí ló ṣe. ìgbọ̀dọ̀ gbọ́ fún yín sá. one hundred and thirty thousand dollars báwo ṣùgbọ́n táwọn máa ń nọ ni. the truth nothing but the truth. wá kọ́ mi dàtẹ́ yìí stop there somewhere sórí gbogbo ètò gbọ́tẹ́lẹ̀ introduction ni o ṣé kí sọ testimony fún ẹ sórí àwọn mẹ́fẹ̀ẹ̀fà tó rí bíi sí nínú wíìkì àti àyàn seventy two tó bá fẹ́ di seventy three kíyàwó ẹ̀ seventy four sòtọ́ fún wa. ẹ má pa mí. èló ni one thirty thousand us dollars sa tẹ bá tún gbogbo olú lè yí nǹkan tẹ bá tún bá kẹ gbé sa. honorable ẹni tó bá para ṣe kéde mi ò gbọ́. ajẹ́lẹ̀ sa. a ṣe kéde ajẹ́lẹ̀. go let me tell you something nítorí pé o jẹ́ boxer ni o nítorí boxer to boxer mo fẹ́ fi ní ka gbowó yìí o ẹni ọ̀dà fẹsẹ̀ bíi dókítà mi lọ́ọ̀yà pàbó lórí orúkọ ló mo ní gbà. jẹ́ ká gbà lọ́wọ́ ẹ̀. mi ì gbọ́dọ̀ kúrò láyé dáadáa. ṣàdó láti so. bí mo ṣe gbé wá lóde ìdí bẹ́ẹ̀ náà ló wà. ìbòlówó náà wà. òun lè kọ ẹ sí ẹ sà. stand up. gbé bọ́dì bá wù ní tàbá kúrò bí ẹ pẹ́ anybody you see me you see money you see me you fuck up guy. guy tó bá wọn ọmọ ọdún lọ ojú ẹlẹ ojú ẹlẹ. Yeah. ara yìí dórí àgbàkodò ara yìí dórí àgbàkodò mm. ó ṣe ní ní kàyéfì olùdíkàlà olùdíkàlà ní ní irọ́ níbo lẹwà níbo lẹwà níbo lẹwà tí àwọn ọmọ fi wọnú ọgbà yìí tó fi wọlé tó fi wọnú yàrá bá mi. how come sir. you must be crazy. sir ìbò ló bá wọlé. ṣebí mi lè ké ma bí pé how come tó lè fi wọlé one hundred and thirty thousand US dollar ni wọ́n ń gbé lọ yẹn. one thirty thousand US dollar sir. ẹ jẹ́ kí n sọ tọ́ka fún yín o owó tó ń gbé lọ yẹn tí mi bá rí owó yẹn. Eh, problem you will find yourself in the wrong court. ẹ gbà mí sọ fún yín ẹ ṣe wọn lé lórí ẹ gbà mí sọ fún yín gbogbo ẹ bẹ má ṣe wọn. báwo ni èyí sọ. na get out guys. ẹ jẹ́ ìbúyọ́ mi. let's go let's go let's go. I like everybody, everybody movement. Go, go. Yeah, let's go. Come on, come on. Come on, everybody. We are start searching. Search. Search everywhere. Search, search. keep searching. Gbéra sọ, gbéra sọ. Ẹ Kábíyèsí, màá pè yín ní pèjáyà. Nǹkan tí mo rí látànà sí ni, nǹkan tó jọ mí lójú ni ètò ẹ̀ ló jẹ́ kí n pè é nípè ìjayà tí n fi ní kí gbogbo àwọn olóyè kan jẹ́ ká pàdé ń bì. ẹ wo nǹkan tí ò ṣẹlẹ̀ rí inú ìlú wa ó ti ṣẹlẹ̀ o ó dẹ̀ jẹ́ nǹkan tó bani lẹ́rù. ìrọ̀lẹ́ àná lọ́wọ́n adigunjalè náà dédé wọnú ẹ́stéètì adéláàlú lọ́wọ́ wa láti ilé kìíní títí dópin ẹ́stéètì yẹn lọ́ fi jalè tí wọ́n tẹ̀ kánjú jà rárá ìgbà tán tó wá ń lọ wọ́n ti wá fohùn sílẹ̀ wípé tó bá wù wá o ká lọ sọ fún kábíyèsí wa wípé àwọn ṣe ń mẹ́yẹ bọ̀ lápò pẹ̀lú wa ni o wípé àwọn máa fojú ìlú yìí rí màá bo wípé àwọn ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú wa ni kéku ilé gbọ́ kó sọ fún toko onílé agbọ́ àlejò náà dààmú bàyí táwọn táwọn bá ṣe tán pẹ̀lú wa bóyá ọba wa máa lọ pokùnso ni o àbó máa ṣígbá wípé a ṣe kan nú ẹ̀ kábíyèsí kódà ojú bẹ́ẹ̀ lọ. obìnrin tó lọ gbowó ní báǹkì tí ọkọ ẹ̀ fowó ránṣẹ́ wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n tún pa. wọ́n pa tán wọ́n tún lérí pé gbogbo inú ọdún yìí pátápátá náà máa fi ṣe operation nílùú wa yìí àti pé ẹni tí wọ́n bá bí bàbá ẹ̀dá kó kọjú ìjà sí wọn ni pé wọ́n múra tán. kábíyèsí ẹ já wá àkànṣe sí o. kábíyèsí ẹ má jẹ́ ajáfara ìjáfara léwu o ẹ má jẹ́ àfiná sórí òrìlè sùn o ẹ torí àwọn kíní burúkú tá à ń sọ yìí adẹ́tẹ̀ ni wọ́n wọn ò lè fún wàrà ṣùgbọ́n lè dànù ìlú tó ń bá dẹ̀ dúró jù jà kọ ipa wọn bọ̀ àkó báyìí àgà ìtọ́ tún da ọdún kọ yìí rúùlù bẹ́ẹ̀ máa ń da oró ni o ọlọ́run sì ní sọ̀rọ̀ olúwa da oró kábíyèsí ẹ má jẹ́ ajáfara. kábíyèsí o kábíyèsí o hmm. ṣé tiẹ̀ ríbi tọ́rọ̀ wọn tiẹ̀ fà bá mi lẹ́rù dé kẹ́lá àwọn burúkú wọn àwọn kinní burúkú wọn máa sọ wọn ni ẹni tó bá bíba máa ń lákú bàbá rẹ̀ dá kó wá dojú ìjà kọ àwọn wọn láàfẹ́ ẹni tó bá fẹ́ jẹun láyé tó máa lọ gbọbẹ̀ lọ́rùn ah, kàyéfì ló jẹ́ o. ọkàn wọn balẹ̀ bíi bíi ti tòlótòló ni. bẹ́ẹ̀ ni kábíyèsí. bá rí ìbọn tó gbé wa ẹ̀rọ òbí ṣọ́ọ̀ṣì náà ti ń lu jìtá ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní ìtòfihàn yìí pé ọ̀rọ̀ yìí ju bá ṣe rò lọ ọ̀rọ̀ tó wà lẹ́yìn hmm. ó dé bójú ó dé bámu ni o táwa bá sọ pé àwọn olóyè àtọba asif torí security ti government kò fún wa àwọn aráàlú tí wọn ní security nǹkan hmm. hmm. irú ipò wo ni wọn fẹ́ bára wọn. torí ẹ̀ lọ ní ká ṣe wá bá yín. àwọn ará bídẹ̀ nìyí èyí tó bá ṣagídí tá a bá fẹ́ gbà kan lọ́wọ́ ẹ̀ wọn kọ́ láti dẹ́ni ẹ̀ légbodò. ọmọ àdá légbodò yẹn. ẹ jẹ́ kẹ́rù bá wa kò síkú kankan tó ń bẹ lẹ́yìn tí ó pọ̀ máa kín. ẹ wo ibi bá nǹkan bá nǹkan jẹ́ wà ní tún nǹkan tún nǹkan sí náà wà. ẹ fọkàn ara yín balẹ̀ ibi wọn fẹnu wí ni àwọn baba ńlá baba wọn ẹ àwa mọ̀ wọn àwọn ọba wọn sọ̀rọ̀ wọn sì kí wọn lọ́gbọ́n ṣe ń fẹ́ wọn tọwọ́ ọmọ wọn bá sọ. bẹ́ẹ̀ni kábíyèsí. <laughs> ẹ ló dp o ẹ kùjọ mẹ́ta ẹ̀yin lẹ béèrè wa ó dà kò láburú nù ẹ ẹ ọ̀rọ̀ kan ń bẹ tí àjọ fẹ́ sọ o mo dẹ̀ fẹ́ kẹ́ fún mi láyè díẹ̀ ẹ bóyá ẹ gbọ́ lánàá sí jẹta pé àwọn adigunjalè kan wá sádùúgbò wa wọ́n sì gba owó olówó lọ rẹpẹtẹ kódà àwọn tó pààyàn pẹ̀lú ẹ gbọ́ èyí ló wá ń dẹ́rù bà o torí wọ́n tó ti fohùn pélébé ránṣẹ́ wọ́n ní odidi ọdún ìjálẹ̀ làwọn fi ja gbogbo àdúgbò wa lólè wọ́n sọ síwájú pé ẹnikẹ́ni tó bá bá wọn ṣàgídí àwọn ò kọ̀ láti gbẹ̀mí oríṣiríṣi èèyàn ìyẹn mo ṣe ní kí n pè yín o kí la fẹ́ ṣe sí i ah, ó bẹ́tà o mo jẹ́rìí bẹ́ẹ̀ ti ń rí ẹ wá gbọ́ nǹkan ṣe rí nígbà tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ iṣẹ́ àtàwọn ìwádìí tẹ́ fẹ́ ṣe tó bá ṣeé ṣe kí ló sọpọ́ọ̀tì àwọn òbẹ̀rù o kódà kó jẹ́ tìbílẹ̀ ni ńbẹ́ńbẹ́ bí àbá bó bá jẹ́ tolówó dé ni gbogbo ohun tẹ́ bá ti fẹ́ ẹ má bẹ̀rù ẹbí wa nítorí pé àwọn pípù tá à ń sọ yìí tábà ni wọn ní mú léré tán bá gbé níjà káwa náà má di ẹni tó tutù ká alákọ̀ọ́ni wọ́n máa padà dọ̀lẹ́ o ẹ̀ẹ́dẹ̀mí ààfin làfin yìn gbàgàdà làfin mi sílẹ̀. kábíyèsí o kábíyèsí ẹ bẹ́ẹ̀ ni ti rí rí kọmọkọmọ ni kò jẹ́. ẹ wo ẹ̀fọ́ kára yín báyìí. Ah, sá ah, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ a gbọ́ pé àwọn tá à ń sọ̀rọ̀ ń pa àwọn yìí wọn ò bójú. yà kò sí ètò bójú nù wọn wọn bójú rárá àtọ̀ wọn they have confidence wọ́n jókòó wọ́n béèrè question in fact wọ́n tún ṣe introduction ní kọ̀ọ̀kan in fact tó jẹ́ ọ̀gá wọn gan apá títí ìyàwó mi kú kalẹ̀ pé kí n mu pẹ̀lú bread ó tún zip ẹ̀ báyìí ṣeré ni. in that case sir ó yẹ kẹ́ ẹ tiẹ̀ lè recognize any one of them. E-, èmi àbí òun. ẹ̀yin méjèèjì ni mò ń sọ sáà ṣé ẹ mọ ọkọ tó sọ. sorry sir. èmi ò lè wojú wọn o mo ò wojú wọn ìkọ́tẹ̀ tó sọ pé kí n gbójú mo ní i'm sorry mo ní mi tójú yín wò mi ò tójú yín wò àwọn ọmọ tó tó mi ṣàṣà ni mò ń lò fún wọn mo ò lè gbójú sókè because mi mọ nǹkan tí mo lè ṣe tó máa bí wọn nú ọmọ ò lè fẹ́ kọ́sẹ̀ mi gúngun di kúkúrú mo dojú ẹni wọkọ mọ my problem is kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan gangan gangan how do they know wípé owó kan wà tí mo gbá láti house tó ẹ pé òun gbọ̀ngàn náà béèrè lọ́wọ́ mi wọn ò béèrè gold yẹn wọn ò béèrè anything wọn ò béèrè aago wọn ò béèrè kankan ara àtọ̀ tẹ́gbẹ́ gold náà béèrè sẹ́yìn pàtí kò gbélé fún wọn wọn àti kó lọ owó yẹn gangan náà wà in particular and they warn me wípé àwọn ò wá ṣeré o ṣe bá ti play pẹ̀lú àwọn pẹ́rẹ́ kò àwọn ti pè yan seventy two ní wíìkì táwọn wà náà yìí ṣé mo fẹ́ kéré mi àti àwọn méje seventy three seventy four ni mo ní ẹ má pẹ́ ní kankan ẹ má pẹ́ ní kankan gbogbo ọjọ́ bá fẹ́ máa ṣe fún yín. báwo ni wọ́n ṣe mọ̀ báwo ni wọ́n ṣe mọ̀ and the reason why I suspect these people ṣé láwọn security men tí wọ́n wà pẹ̀lú mi bíbá yìí èmi rò pé bá ká ṣe dáadáa pẹ̀lú ra kárùn-ún lọ́wọ́ ni pé yàtọ̀ sí sálárì tó ń gbà máa mú méjì méjì méjì jáde every week ok tẹ́yìn méjì bá jáde lọ́sẹ̀ yìí ẹ̀yìn méjì jáde lọ́sẹ̀ so mo fìyẹn tó ń fún wọn ní nǹkan mi yàtọ̀ sí salary tí wọ́n ń gbà ní company wọn bíi bonus what do they want me to do again. gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé gbogbo àwọn security personnel yìí wọ́n wà ní custody wa thorough investigation dẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí wọn. bẹ́ẹ̀ náà fi kún wọ́n tún sọ fún mi pé báwọn ṣe ń lọ yìí o táwọn bá tún gbọ́ fún mi àwọn padà bọ̀. gbogbo èyí tó ń sọ wípé àwọn ṣe ń padà bọ̀ yẹn wọ́n kàn fi yẹn scare yìí ni àwọn náà mọ̀ wípé a ti wà in charge nsìn so wọn ò ní fẹ́ dánrú ẹ̀ wò then àwọn ọmọ tó dẹ̀ wà ní custody wa tó bá happen pé wọ́n mọ̀ nípa ẹ̀ we get to the root of this and i bet with you sir wípé. i will appreciate that. amamu. Um, sir ẹ kọ fún wa ní short time short time ẹ gbọ́ good news látọ̀dọ̀ wa. ewe tẹ bá lè ṣèyẹn wa mi personally mi á gan cause most time èmi nìkan mo máa ń gbé nílé ìwọ̀n ń gbélé èmi nìkan mo mi ò le sùn i understand mo ma n bẹ̀rù ejo. madam ẹ fọkàn problem it's alright. alright sir. Um, uh, IG náà pè mí lórí dáadáa wọ́n uh, bá yẹ jẹ́ ṣáà <sighs> lọ́wọ́ kan. àní ìrírí lẹ́yìn o oh, eh, oh, eh, ìrírí lẹ́yìn o èmọ̀ èmọ̀ rẹ o èmọ̀ èmọ̀ lùkùtù pẹ́bẹ́ ajáwẹ́wù oró sọ. Are you going? Where are you? Where are you? Who are you people? Yẹ da o, ta ló bá àwọn sẹ́sẹ̀ olórí ń bí tó ń you are people. So what's going on? Àyè máa dùn wájú àwọn sáré yẹn. Ọ̀gá tiwa. Kó o ní sóríire. Ó pè. Show me that you can live on. Yeah. Kàyéfì ọba tọba lukẹ èmi gbogbo lọlúgbòde èmi gbogbo lọlúgbòde ẹnìmọ̀ náà kọ̀ mí ẹnìkọ̀ mi ò mọ̀ mi ojú bàbá òkú kọ̀ ojú omi ìjọ gùnmẹ́jì. ta ló fọ́ ẹnikiri ta ló fọ́ ẹwẹ́ àfọlọ́dún kúlẹ̀ náà. ó yẹ kó fi tiẹ̀ ó yẹ kó fi tiẹ̀ kàdéṣe. ọba lọlúgbòde kàdéṣe. alàbọ̀ lórí ọlọ́pẹ́ kìíní dẹ́k àbíyèsí o. Kábíyèsí o. Akọ̀yìn akọ̀ba ti ti. Ẹ̀rọ lóye. Ẹ̀rọ lóye. Ẹgbàdà kárùn à. Oyàbọ̀ fúnra. Oyàbọ̀ fúnra. Ṣé o bá ṣe fún Ẹ gé orí ẹ̀ mọ́. Ẹ ẹ ọkẹ́. Ó lọ́nu. Ó lọ́nu. Wọ́n mọ̀ ojú ẹ̀ ìwọ wojú olè ìwọ wojú olè olè awojú ẹ bless ajé fún wa bless ajé fún wa. jẹ́nu rẹ̀ máa ń wá ní olùkọ́ ní kò tẹ̀ mọ́mọ́ ẹ lórí. ajé mọ́rí sọ́wẹ́ àdé amọ́rí. àjọba tó àìsàn gbogbo níwájú ọ̀tá níwájú olúkòlè. ẹgbẹ́ àdúrà ọmọ ọmọ ọba ọba olúkòlè. aṣọ tó ṣe bẹ́ẹ̀ mọ̀. olè awojú ẹ̀. tó bá wojú olè olè awojú ẹ̀. tó bá wojú olè olè awojú ẹ̀. olè olè tó bá tó àìsàn olè. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àdé ẹ lè jáde o. ìrírí lèyí ìrírí òwe. àní ìrírí lèyí òwe. ìrírí lèyí òwe. níbo láyé yìí wọn lọ kò yé mi. mi níbo láyé yìí wà ń lọ kò yé mi nàyè dórí kodò eh. pẹ́pẹ́yẹ tí gbọ́ ọmọ pọ̀n o òun gbogbo dórí kodò àrírú èyí rí o mo ṣe ní ní kàyéfì gidi àní ìrírí lèyí o eh, oh, eh, ìrírí lèyí o èmọ eh. èmọ rẹ o èmọ èmọ lukutu pẹpẹ ajáwẹwù. Ah, kábíyèsí nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn tẹ́ fẹ́ lọ bá yẹn ṣé ẹ ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ ni àbẹ́ fẹ́ lọ rí wọn fún ìgbà àkọ́kọ́. mi ò kúkú lọ bẹ́ẹ̀ ní kankan nílé etí ńlọ́balọ́ba ni mò ń lọ léyìí tó jẹ́ pé venue tá máa ń lò the same venue yẹn náà òun ni gbogbo wájú fẹ́ pàdé ẹni tó wá lọ sọ̀rọ̀ ìrìnàjò mi fún àwọn pípò yìí òun ni kò yé mi. kábíyèsí nígbà táwọn pípò tí wọ́n intercept yìí ǹjẹ́ by any chance ẹ ti ẹ̀ gbọ́ kán orúkọ ara wọn at the point of that scenario. kí n má parọ́ fún yín ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bójá yé mu wà ní àbọ̀rùn kò yé mi wọ́n ní ẹni tọkọ̀ bá gbá kò rántí mú nọ́mbà ní òtí ẹ̀ mọ́ tí mò ń ṣe lásìkò gbà yẹn débi tí mo lè gbọ́ nǹkan kan pé wọ́n dárúkọ ara wọn. kábíyèsí kábíyèsí ẹ ti gbàgbé mi o nígbà táwọn adigunjalè yẹn tó bá wa lọ́nà tó fẹ́ rọ̀bù wa yìí ẹgbẹ́ pé kan ni wọ́n pe olúgbòde olúgbòde olúgbòde ẹ rántí. àpè olúgbòde. same set of armed robbers. kábíyèsí ǹjẹ́ gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọ̀nàrẹ́bù bámidélé. mo gbọ́. nígbà tí àwọn armed robbers kan tán wá sílé wọn. Si tán gba òbítíbitì owó lọ nígbà tí a fi ọ̀rọ̀ wá ọ̀nàrẹ́bù bámidélé lẹ́nu wọ́n jẹ́ kó yé wa yí pé orúkọ tí àwọn adigunjalè yìí ń pariwo is olúgbòde olúgbòde tó túmọ̀ sí pé the same set of guys náà wá intercept ẹ̀yin náà. ẹ ẹ ẹ ẹ officers ṣe rí ọ̀pọ̀ ọ̀rọ̀ kábọ̀ afẹ́fẹ́ ló ń gbé lọ o kí ni solution solution ní kẹ́ ẹ sọ. So báwo lẹ ṣe fẹ́ mú àwọn pípù kí ni solution sọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣé ìmọ̀ pé adé ìlú ló gbé lọ yẹn ni kò dẹ̀ gbọ́dọ̀ lu ọjọ́ mẹ́sàn-án ta tó bá fi lè lu ọjọ́ mẹ́sàn-án wàhálà wọ̀lú nìyẹn wàhálà ti wọdún ìlú ìwá nìyẹn ẹ̀ ń sọ olúgbòde olúgbòde kí ni kí ni solution solution ní kẹ́ bá wá sí nǹkan tó ń ṣẹlẹ̀. bàbá olóye bàbá olóye ẹ ní sùúrù. ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sùúrù. we are at your service. Sherry, this same set of armed robbers tá à ń nípa case file wọn ti wà lórí tébù wa already so nǹkan táwa náà fi pa máa ní láti ṣe ni pé òkè o ká tiẹ̀ add more effort àdẹ̀fínda yín lójú pé láìpẹ́ láì jìnnà owó máa tẹ àwọn pípù yìí ṣẹ́ gbọ́. ẹ ẹ ẹ officers láìpẹ́ láì jìnnà tẹ́ ẹ̀ sọ yìí ṣé èyí ni abiola. odidadé ìlú tí kò gbọdọ̀ kó láàfin wọ́n gbà lórí kábíyèsí ó gbọ́dọ̀ padà sí àfin Ewo, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. ẹ̀yin olóye ah. abẹ́yìn ẹjọ́ ṣe rí àwa ọlọ́pàá náà á sùn á wo à ń ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ á fi yín lọ́kàn balẹ̀ ẹ fún wa ní ìgbà péréte gbogbo ẹ̀ àníyànjú. ẹ wò ọlọ́run á fún yín ṣe o ọ̀gá ọlọ́pàá àwọn alálẹ̀lúyà á fún yín ṣe o ẹ ṣe rí ààfin kan gógó ni o bẹ́ẹ̀ náà ṣe rí gbà ìlú pàápàá ò fararọ o gbogbo ẹ̀ ló kàn gbéringbérin. bí kábíyèsí ṣe wá jókòó yìí wọn àì fi nǹkan kọ̀ọ̀kan ẹnu ní jíjẹ àbí mímu. ó dẹ̀ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí adé là ń sọ adé ìṣẹ̀ǹbá ayé kí ni ká ṣe gbọ́. ọ̀gá ọlọ́pàá. ẹ dákun ẹ bá wa tètè wá nǹkan ṣe ní kíákíá èyí náà ṣáà bí kábíyèsí ṣe é ṣe lórí ọ̀rọ̀ adé yìí náà ni èmi mọ̀ pé àwárí lobìnrin wà nǹkan bẹ̀ ẹ máa rí láìpẹ́ ẹ dákun ẹ dákun. gẹ́gẹ́ bí a ṣe ń sọ ẹ fọkànbalẹ̀ gbogbo àníyànjú èmi kàn tún máa bẹ ẹ̀yin olóyè ni àtẹ̀yin olórí ẹ jọ nítorí ọlọ́run ẹ bá wa fi kábíyèsí lọ́kàn balẹ̀ ẹ jẹ́ kí kábíyèsí jẹ kán mu kán dẹ̀ máa sùn dáadáa nǹkan tá à ń sọ̀rọ̀ nípa èyí èmi nígbàgbọ́ pé dúdú lọ́sàn wa so. lẹ́yìn bá mi gba dédé bí kábíyèsí wa máa jẹun kábíyèsí wa máa jẹun ẹ jọ̀ọ́ ọ́fíìsà sí i ẹ jọ̀ọ́ ẹ bọ́lú àrùn yìí lọ́wọ́ àwọn alálẹ̀lẹ̀ igun wọn á ràn yín lọ́wọ́ ẹ bá wa nǹkan ṣe sí ẹjọ́ ẹjọ́ ayé ṣàtẹ̀yìn gbọ́dọ̀ wá fi hàn. all right àwa a fẹ́ máa lọ náà kábíyèsí. ó dà ó dà o ẹ ṣe mo dúpẹ́. alákẹ́dùn ló bí oníyan lọ́mọ. oníyan náà alákẹ́dùn. a ò bèrè mẹ̀gún ló bí ọlọ́kà. ọlọ́kà náà ọmọ awèrèmẹ̀gún má pè wá pa ló bí àwọ̀ olúgbòde. èmi gangan lolúgbòde ọba má pè wá pa mo ti jọba yìí ná bó ṣe jẹ́ nù ọ̀tún. bàbá mi ló bí mi lọ́mọ kì í ṣara lé wa. ọ̀tún olúgbòde. àní bàbá mi ló bí mi lọ́mọ kì í ṣara lé wa. ẹni wá ọtí àṣẹ àṣẹ àṣẹ shoot and go àṣẹ ó ṣe jẹ́ nù ó sì. olúwa mi. àṣeyè lọ ṣe. àṣẹ bàbá. ọjà lè ọ̀fìn lọ́mọ lọ́wọ́. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ bàbá. ọdẹ ọ̀sìn ní sí ọ̀tà. àṣẹ bàbá. balógun òdòdó. olúgbòde gómẹ́bóyè. ọdẹ òní sí ọ̀tà. owó sísẹ́ yìí ó fi lọ́mọ lọ́wọ́. àṣẹ lọ́sìn. àṣẹ kábíyèsí. a sì pa kábíyèsí o bàbá ńlá bàbá mi lọ́mọ alésìwọ̀dọ̀ bẹ́ẹ̀ ni ọ sóríire ọ ní sórí ibú ọ jalè ọ fi lọ́mọ lọ́wọ́ àṣeyè lọ́sìsè ó sì jẹnu ẹ̀wà rí ìyálóde wa ìyálóde wa nù obìnrin bí ọkùnrin. naso baba. ọ ní sórí ibú. àṣẹ. ọjà lè ọfìn lọmọ lọ́wọ́. àṣẹ o. ó sì jẹ àṣẹ. bàbá o tí ò bá sóbìnrin lílù ìlú ò lè dùn. bẹ́ẹ̀ni. Hmm. Ah dìde gbèdì fún baba dìde gbèdì fún baba. ẹ ẹ ẹ oya ẹ oya ẹ ní wá ọtí. bó ṣe jẹ́ nù. ọmọ olúgbò wẹ̀ o. àjọ mi ti bẹ̀rẹ̀ ẹrù. bó ṣe jẹ́ nù àdúrà yóò gbà. ọmọ wẹrẹ wo ló sọ jàre ọmọ òṣù o ìyẹn tó kàn so ìbò tó kàn so ìbò kiri ṣé wọn mọ ẹ ọmọ tó máa so ìbò bẹ wọn good lórí bẹ́ẹ̀dì kò good rárá kò good lórí bed ó kàn so ìbò ni na im i dey tell you all those girls wey you sabi speak english dem no good for bed. akọlọkọ àwọn ọmọ village wa fún wa dẹ. well sure i'll call you back. ẹ ẹ gbà mí kí ni ṣe. èmi rèé o. alaye wanted lélẹ́yìí. wanted. ah akilẹ̀ rèé náà. kí la ti ṣe báyìí. olúgbòde. olúgbòde bàbá ẹ bá bọ̀ ó ti ṣẹlẹ̀ o. alaye sọ̀kalẹ̀ nbí tó wájà rẹ̀ à. I yóò gbọ́ wọn náà ṣòyí wọ́n ti di kẹ́ gbogbo àwọn tẹ̀lé báyìí. ṣẹlẹ̀. aláyé kí ni kọ̀tà fẹ́ ṣe sí kínní wọ́n ti declare wa wanted sí a lè rìn lórí títì wọ́n máa bójú wa jẹ́. wọ́n ti declare everybody o. ìlà fọ́rẹ́ rà ẹ̀. ẹ̀wọ́ ẹ farabalẹ̀ jàre sẹ́yìn rí ibi tó ti ń ra ẹfẹ́ mú ni àwòrán lásán lè tẹ̀ ń wòye ṣé ẹ̀kọ́ máa ń rárá fẹ́ mú ni bẹ́ẹ̀ dẹ̀ sí ní àkúrẹ́ ipa omi lálẹ́ odò tó bá kọ̀la á tún kọ̀la tó bá dọ̀la á tún kọ̀la tó bá dọ̀la á tún kọ̀la nítorí pé àfọ̀lá àfọ̀lá lórí dẹ́rẹ́kẹ́tì ẹ̀ lókè ìpẹ́ ẹwọ ẹ kó lórí ẹ ìyẹlẹ máa wò lẹ́yìn ẹyẹ ẹ lẹyẹ mú láyé ní sí ọkàn tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà yẹn aláyẹ nìkan yọ fọ́tò èmi kúrò mi báyìí èmi ò láì kan máa wá èmi. kémi ni mo lọ fi fíjọ sílẹ̀ kí ni pọ́blẹ́mù ẹ náà gbogbo àná ti declare as a wanted now. ń bá èmi èmi ò láì kan máa wá èmi kò ń ṣe pé bí agbẹ́ ìtòlẹ́ pé mo jẹ́ àkìlẹ̀. mami ẹ ẹ kásán. sáré mi sí. màmí ṣẹ̀ṣẹ̀ bínú sí mi ni tógiri ò bá lanu alágbá ò máa lè wọbẹ abẹ ti gbàgbé ni ṣọmọ burúkú kan ṣe lébẹ kó pàjẹ ni ẹ má jẹ́ káwọn èèyàn kan máa pẹkọ ìbànújẹ́ fún yín ṣé látìgbà tẹ́ ti bí mi wọ́n wá pè yín láti inú ilé pẹpẹ à ẹ wá wọ ọmọ yín ta o wọ́n kábọ̀ ọmọ lọ́wọ́ o ó lọ jáde níbì kan o ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rèé bíọ́lá o lè ní ẹ̀ fúnra mi báyìí mo fojú ara mi rí nínú pépà ìwé ìròyìn wípé o lè ní ẹ táwọn rédíò dẹ̀ ń pariwo ẹ̀ kíkan kíkan kíkan wípé o lè lọ́mọ mi ah, inú mi ò lè dùn sí ẹ bíọ́lá ṣé o lè olórúkọ méjì ni o lè lo lè ń jẹ́ náà. Ah. mami ṣe rí gbogbo kan tẹ́ ń gbọ́ yẹn lórí irọ́ ni mami lórí irọ́ ni ṣe ti gbàgbé ni pé tí ọmọdé bá ṣẹ̀ṣẹ̀ ń lówó bọ̀ oríṣiríṣi nǹkan kan oríṣiríṣi báyìí lẹ́mọ̀ máa gbọ́ tọ́n bá ló ṣògowó wọn ló jalè tọ́n bá ló jalè wọn ló la ẹ́sìkà àwọn èèyàn tọ́n bá ló ṣògowó wọn ló ṣe fraud ẹ wá lọ ń lé sísè wọn ni wọ́n pé màmí kò bá má jẹ ẹ̀yìn anyways gẹ́gẹ́ bí májẹ̀mú tí mo bá ọlọ́run mi dá pé tí n bá lówó màá dirun màá dìgbà fún yín mo ti ra ilé tuntun fún yín ìwé ilé náà dẹ̀rẹ̀ ilé. ọlọ́run ní jẹ́ i reject it ọlọ́run ní jẹ́ kémi gba ìwé ilé ẹkún ìwé òṣè ìwé àdánù ìwé ìtẹ̀jẹ̀sílẹ̀ èmi ò ní báyìí gbé irú ilé bẹ́ẹ̀ sórí ilé tí mo wà yìí ṣó mọ̀ pé owó mi ni mo fi gbà ìlàágùn mi báyìí ni mo fi ṣiṣẹ́ tí mo fi gbà lẹ́yìn ó dẹ̀ tẹ́ mi lọ́rùn o tó bá yá ẹ kó mú ìwé ilé ẹ kó máa lọ. and then sórí ó dijọ́ tó bá jáwọ́ nínú olè jíjà ló máa tó rojú rere ní ìyá ẹ̀ ìrírí lèyí o eh, ìrírí ìrírí o. àní eh. ìrírí lèyí o eh, ìrírí lèyí o. níbo láyé yìí wọ́n lọ kò yé mi rí ọjà jà ọjà rí kí náà ṣe lẹ́kùnlé o ẹ wo màmá tèmi nítorí ẹ jáde ọ̀sán tí mò ń jáde òru torí pé kọ́ba lè jẹ́yàn ọjọ́kíjọ́ tínú yín bá rọ̀ ẹ pè mí ẹgbàwé ilé lọ́wọ́ mi. àrírú èyí rí o mo ṣe ní ní kàyéfì gidi. gidi gidi gidi gbó. ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. olórí inú àwọn ìmùlẹ̀ ò dùn gbogbo àwọn àgbààgbà wo bínú wọ́n sì níbi tá a bá ti rárúgbó oníṣàngó tó bá tan fìtídà dání lọ́sàn-án gan àwọn àgbà Òṣogbo bẹ̀ ni wọ́n ń bínú. kí ló dé àjọpá àjọkún ilẹ̀ wa sútẹ̀ lọ rẹ̀ yí ọ̀rọ̀ padà kí ló dé ṣé bójú ṣe ríre tá a fi jọ dobi lọ́jọ́ ẹ̀dẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tí a fẹ́ gbé agbára fún yín ọ̀rọ̀ ló síwájú rẹ̀ wà wọ́n ní tá a bá ta àtọ̀ ni èyí tó ta tí ọ̀tọ̀ ọ̀dẹ̀rùn onídìí ni kó tó wá di pé yí ọ̀dẹ̀rùn onídìí mọ́ wa lọ́wọ́ ìdínú táwọn àgbààgbà wo tá a ṣe pé kiribótó tá a pé kiribótó tá a fẹ́ fi ẹ̀hónú wa tá a fẹ́ fi hàn láti gbà tí a ti tẹ̀lé yín lọ sílé yín láti lọ fi hàn gẹ́gẹ́ bí ọmọ ọkọ tí olórí wa àná tó bí síta táwọn ẹbí ò mọ̀ kí la sóore náà tán tá a ṣàtìlẹ́yìn náà fún yín tán ẹ ṣe déédé mọ́ bẹ́ẹ̀ la ò sì rí yín nípàdé ṣe lọ́wọ́ dàbí ìgbà tẹ́ ẹ sọ wa sáf kò dé yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní ohun kan ní tágbé ohun kan ní talùkò odídẹrẹ́ nìkan ní fọtí ẹ̀ ní mẹ̀yàmẹ̀yà ní mẹ̀ṣíyàwó wọn lótú ìfẹ́ bàbá tó bí yín lọ́mọ ìdílé agbé ló ti wá kí ló wá dé tẹ̀yìn fẹ́ yálé odídẹrẹ́ táwọn sọ̀rọ̀ ti bí ní torí dídẹrẹ́ ọmọ sọ̀tò sógbó sọ̀rọ̀ náà papọ̀ mọ́ra wọn ni ó wá dàbí ìgbà tó jẹ́ pé àwọn ẹgbẹ́ ìmùlẹ̀ àjẹ́ kankan lójú yín kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ wo ọ̀pọ̀ ọ̀rọ̀ ká gbọ̀n sọ sọ fún yín tẹ́ ẹ̀ gbà ní abẹ́ mọ̀ọ́mọ̀ fọwọ́ padà ẹgbẹ́ lójú. Ah, ah kán tó gbé agbára ilé yín lọ́wọ́ ó ṣe lálàyé fún yín o. bẹ́ẹ̀ni. wọ́n lẹ ẹ gbọ́dọ̀ fi jalè ẹ gbọ́dọ̀ fi gbàyàwó níyàwó kódà ẹ fi yù ṣọ́ọ̀pù property sọ ní property tí ò ń ṣe ti yín. bẹ́ẹ̀ni gbogbo nǹkan tá a kà lẹ gbogbo ẹ ní wa tẹ ń ó burú o ó burú o ó burú o. ẹ ní bínú ni gbogbo ẹgbẹ́ ọwọ́ mi kún díẹ̀ ni èmi náà bísí díẹ̀ níbi iṣẹ́ ni ẹ má bínú sí mi and ẹlẹ́kejì nǹkan tẹ́ ń sọ fún mi nígbà tẹ́ gbé agbára yìí fún mi ǹjẹ́ èèyàn kankan nínú yín sọ fún mi pé wọn ò gbọ́dọ̀ fi jalè àbí ẹ sọ́jẹ́ tó lè fi ṣe fún mi. dákẹ́ ẹnu ẹ kú gbogbo ẹ̀mí sọ ẹ irú jágbajàgba jáde-jáde ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu ẹ wọ́n ní àkínjáyọ́ lọ́ba káṣù sára nítorí àfihàn head of this brotherhood òwò àbí his privilege ta fún ẹ èyí ọkọ and you shall face the ramification of your bad behaviour olè ah àwọn kan ló gbẹ́ kòkò dé mọ́lẹ̀ kó tó di ẹ bọ́ra ìwọ wá ń sọ jágbajàgba lẹ́nu ọlá bàbá ẹ̀ la òun lára if not who the hell are you òwò àdéhùn brotherhood wa òwò àfi agbára tiwa òlọ́fin jalè òlọ́fin rọ̀ iṣẹ́ máa jẹ́ ẹ̀ olè olè olójú wọ̀nkúwọ̀nkú wẹ́ẹ̀wù dé èkúté. olórí olórí o ẹ̀mí ló mọ̀ pé yín ìsẹ́lẹ̀rú sẹ́yọ ayé ń ṣe àpérò ta ni ò mọ̀ pé tólókun bá dé kò sẹ́ni tí ò ní gbé lọ ẹ ṣe dẹ́ẹ̀dẹ́ o torí pé béèyàn bá tọ̀ pẹ̀kun odò títí tónítọ̀hún ò bá rí pẹ̀kun odò ẹ sọ fún un pé kó padà torí tí ò bá padà tó bá fojú kan Yemọja ó ṣeé ṣe kó mọ̀ dé ipò bàbá yín là ń rò mọ́ yín lára mm-hmm. ibi tí kìnìún àtẹkùn bá ti jà tájá bá torí ipòhùn lọ́gàn yóò dẹ́mi ara rẹ̀ lógbòdò níwájú àwọn wo ẹ ṣe jẹ́jẹ́ ká má bàa jẹ́ wọlọwọlọ ẹ bá jẹ́ wọlọwọlọ ẹ yọ̀ dín bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ yọ̀ ìdín. ó di olóbìnrin padà tí eégún bá wò aṣọ àkànní ojú ẹ ẹ wo ìdí rèé o tí àwọn èèyàn ṣe fẹ́ fi ọmọdé joyè. àbí. gbogbo ẹgbẹ́ ẹ jẹ́ àpẹyìndà sí. èmi rẹ̀ kọ́ ìsìn. kí ló tẹ máa ń ṣe aláṣọ funfun yìí náà. ìgbéraga tí wàá gbé ilé wọ̀ báyìí èmi rẹ̀ kọ́ ìsìn tẹ́yìn náà fẹ́ kọ́ ìsìn kò ní da fún gbogbo ilé kọ̀ọ̀kan. sẹ́pẹ̀lẹ́mì náà tí bá tún gbọ́ ẹ́ ojú àná ọ̀dọ̀ lẹ fi ń wò mí ẹni bá fojú àgbà wo kú dẹ́tì yóò bodò lọ ni egun bá sọ pé òòrì gan tọ̀gbọ̀n tán náà ló ń rẹ́gùn èèyàn tó bá rí mi ni máa rí agbára tẹ gbé fún mi ó kéré gan sagbára tó wà lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin wá torí agbára tẹ gbé fún mi ẹ fẹ́ máa dún mọ̀wúrú mọ̀wúrú mọ́ mi ẹ sọ pé ṣe bẹ́ẹ̀ ni kẹ́yìn kan tó sọ̀rọ̀ máa bọ́ ogun aṣọ yín lẹ̀ máa bọ́ fún yín kò ní dá fún ọ̀bọ̀n ìlànà ọmọ ìdánwò. Hmm. mo dẹ̀ sọ fún yín tó o mo sọ tó àti hmm. dọkọ̀ débi dájú ọkọ̀ báyìí ah! mo sọ fún yín tó ẹ̀yin jáde jáde nǹkan bí mi pé kí ni tó bá yẹ kó dà ní yàgbéra tó kúrò bí ọjọ́ náà bá tún dán ọrú wò ní ìdílé yóò paradà kó dé yìí. ọkùnrin ọ̀sàrin ẹni bá mọ̀wẹ̀ kó ká lọ. olórí o olórí o ìwọ mo bá wí sórí kó ṣe lọ lọ tayé o bí kò tó di ọrùn ìtò ṣe yìí wò á ó lò ṣe bẹ́ẹ̀ mọ́ ìwọ olórí bọ́ sọ olórí bọ́ sọ olórí bọ́ sọ. a máa ń pọ̀rọ̀ yìí lówe ó máa láàárọ̀ nù. kòṣòro kòṣòro fìlà màlẹ́ máa ń kó pẹ́ kí i kí la fẹ́ ṣe sórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ má sùn tẹ bá sùn kẹ jí kábíyèsí tẹ bá sùn kẹ jí èyí ní ìjọ karùn-ún ìjọ karùn-ún tí adé ti kúrò láàfin wa ń bì í ẹ dẹ̀ mọ̀ pé ìjọ mẹ́sàn-án ó ti wọlé tán ó ti wọlé tán kábíyèsí tẹ bá sùn kẹ jí ẹ jí. ọ̀tún ẹ wá mọ ohun tó yà mí lẹ́nu ni àwọn tó ti jàǹfààní kábíyèsí nínú àfihàn yìí àwọn náà tún ṣe ìpàdé ìdákọ́ńkọ́ nítorí pé wọ́n ti mọ àṣírí ààfin yìí pé adé ò gbọ́dọ̀ kú láàfin fún ọjọ́ mẹ́sàn-án wọ́n ti ka ọjọ́ márùn-ún ọjọ́ márùn-ún ti pé báyìí o kábíyèsí kí la fẹ́ ṣe sọ́rọ̀ yìí ẹ máa wò wá ràn. ẹ wo ìdúró wá sí ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó hmm. gbójú mi ní báyìí hmm. gbogbo wa ní sẹ́yìn kan kì í ṣe kábíyèsí nìkan o gbogbo wa ní ká kún fàdúrà báyìí hmm mo dẹ̀ mọ̀ pé kábíyèsí náà ò sùn wọn owó mm. orí àdúrà làwọn náà gbọ́dọ̀ wà báyìí àdúrà ni o àdúrà ni o torí ìbẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ o. ẹ bàbá lè wọn ní gbógun tó gbẹ kó mi má lọ tẹ ìwọ̀gbìn lẹ́nu o. lágbára ọlọ́run ẹ̀ kò ní ṣẹ̀sìn kábíyèsí. àṣẹ àṣẹ. torí orí tó ti ń dádé mm. ọrùn tó ti ń lòjì gbalẹ̀kẹ̀ mm. kó má wàá dé ìtẹ́ máa ráyè máa máa fẹnu ṣe ṣí ọ̀sì ah. àbí kí ni ká ti pè é torí àwọn náà máa ládégún àwọn náà tún sọ pàdé òògùn. ẹ ẹ tiẹ̀ wá gbọ́n náà ẹ̀yìn olóye ẹ dákun ṣé gbogbo èèyàn tó bá ń sori ló yẹ ká fi bí so ni. Hmm. àsáwọn òwe bàbá mi ò lè lọ láì jẹ mọmọsẹ wọn ní igbórí bíríbí labógun igbórí bíríbí labájá àwọn kan ni wọ́n ń pa lọ́jà lọ́jà ni wọ́n ń pa ládéládé ni wọ́n ń pa lọ́ba lọ́ba àwọn bàbá mi wá má ìṣẹ̀ kan gbaragada wọ́n fi ṣe ọmọ tí wọ́n mọ́lé nígbà tí gbogbo ajogun bíi lọ́tán àwọn ọmọ wọn wá ní. Ni ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ògùn oníjà ò lè ẹ̀jẹ̀ mu olúwọ̀nrán ọ máa dìrì gìrìgìrì má sáré bíi ìjà àwọn bàbá mi wá ní kò mọ̀ dá kásòrè fún ni tán ká wá fìyìn fọmọ ẹlòmíì jẹjẹjẹ ní ìdọ́ni. àdúyàn o ẹ dákun ṣé ibi ni mo ṣe fáwọn aráàlú ni. ibi kọ. ẹ ẹ gbọ́dọ̀ ẹ dákun sáwọn adigunjalè sáàsọ yìí ẹ dákun ṣé mo ṣe wọ́n ni ṣé wọ́n wọlé mi wọ́n wá kó mi lẹ́rù ṣé wọ́n jà mí lólè àbí gbogbo ẹ̀yin olóyè tẹ dúró yìí ṣé wọ́n jà yín lólè Ah, ah. ebi ń jọ́nà lọ́hùn ẹ̀yin olóyè náà lè mú ẹjọ́ wọn wá wípé àwọn adigunjalè wọ́n ti wà ládùúgbò wa wípé ká máa fina sórí òrùlé sùn ebi lórí ọ̀rọ̀ yìí òun ni mo pe àwọn ọlọ́pàá fún wípé gbogbo iṣẹ́ ribiribi iṣẹ́ tí ò dáa tí wọ́n ṣe ládùúgbò wa kí wọ́n rí pàwọn gbá wọn mú ìyẹn làwọn adigunjalè gbọ́ o òun ni wọ́n wá kan rí mi mọ́nu wọ́n jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé àwọn ò fi mí ṣẹ̀sìn láláìmọ̀pàdé ni wọ́n fẹ́ gbà lórí mi. ẹ wàá ní ṣẹ́ẹ̀sì ní mm. kábíyèsí. àṣẹ àṣẹ. ẹ dákun náà sọ wá yẹ kó jẹ́ àsìkò tí mo wà ní òṣòro yìí ìlú ó tún wá gbé sọ̀rọ̀ tí wọ́n dé. kábíyèsí o ọmọ ènìyàn lẹ́rí òun o ènìyàn àfìdíyàn wọ́n á tẹ̀lé ni wọ́n á tún padà lẹ́yìn èèyàn kábíyèsí orí àwọn alálẹ̀ ìlú yìí orí àwọn tẹ́tara wọn jáde á tì í lẹ́yìn èmi mọ̀ pé adé yìí á di rírí kó tó dọjọ́ kẹsàn-án yẹn á rí lágbára àwọn alálẹ̀ yìí. ẹ wo kábíyèsí kábíyèsí nìyí ẹ má ṣojo àṣẹ ń bẹ lẹ́nu yín ẹ pé àwọn àgbààgbà ìlú kẹ́ ṣèpàdé lórí ẹ̀ ẹ fi ọ̀rọ̀ tẹ̀lé ìṣẹ̀ṣe wa bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ ni. adé padà. a ní kò tiẹ̀ ń tán lára ọmọọba kó má kú dànsákì. bẹ́ẹ̀ ni ṣèbádé náà gbà àṣẹ ń bẹ lọ́nu kábíyèsí ní ìtẹ́ máa fi pé tó dẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀. tẹ̀ sí ìrònú tẹ̀ jẹun tẹ̀ ṣe kọ̀ọ̀kan kábíyèsí fẹ́ kẹ́ mọ̀ wípé ìrònú lára àìsàn ló máa ń fà o àbí ìrònú ò ṣe nǹkan tó dá láàgọ́ ara o kábíyèsí. ìjọ torí ọlọ́run ọkọ mi jọ gbé ìrònú kúrò lọ́kàn aládé ọmọ òkè lóòrùkọ bẹbẹ ọmọ òbẹ rere lóòkùn kábíyèsí ẹgbẹ ṣàánú wa ronú ìrònú tẹ̀rọ ìtìpọ̀jù inú wa ò dùn. <laughs> kábíyèsí inú wa ò dùn kábíyèsí. gbàgà o eré máa bẹ dúnlé ẹdún máa dọlẹ o alágbára mi wá dẹni tí ò lọ́rọ̀ lẹ́nu. Hmm. ó tiẹ̀ tójú sómi bẹ́ẹ̀ là ń gbọ́ káàkiri nìyẹn tó ní gbogbo òun ń sọ. So gbogbo wọn sọ àtọmọdé àtàgbà tó ní wípé o tó bá di nine days o tí ẹ téèyàn bá padà sáàfin nǹkan á kábíyèsí pẹ̀lú àwọn olùkọ́. lọ máa jẹ ká tẹ́ báyìí o. omi ló ń gbè mí gan tì. kí o dà mí sí. ẹ̀yin olórí ẹ fọkàn ara yín balẹ̀ tó bá bu ọwọ́ kan àdán hmm. àdán fi rọgì ni kàkà kí má jẹ̀sìn tójú ìyá ẹ̀kú hmm. ìgbẹ́ni àtẹrígbàsọ ni ẹ fọkàrà yín balẹ̀. kábíyèsí. bàbá ńlá bàbá mi ló fi mí joyè yìí ìran bàbá mi sì ní jẹ́ n ò gbadé aládé n ò bá wọn jà sóyè tó bá ti jẹ́ pé ìran bàbá mi ló ní ipò tí mo wà yìí gbogbo ọ̀tàkọ́tà gbogbo ọ̀tẹ̀kọ́tẹ̀ tó bá wà ń di ọ̀rọ̀ yìí kedere báyìí láti ní mọ́tò ẹ̀fẹ̀dọ̀ lóróró ẹ̀gbọ́n ló ń gbọ́ ẹ sì ní mọ̀ kan ẹ sì mọ̀ pé ọlọ́run ọba wà lókè ẹ fọkàn balẹ̀ kó ti gbọ́ àwọn òórùn mọ́ ní òórùn mọ́ oúnjẹ látàárọ̀ ẹ̀ jẹ́ ẹ̀ mú kọ́kọ́ ẹ̀kan jókòó ṣáájú kábíyèsí kí lè máa jẹ. ìbà ó ìbà á ìbà tí wáyé ọjọ́ gbogbo lẹ́lẹ̀ ìbà tí wọ́n oòrùn rakọ̀ rakọ̀ ìbà olúbíkí tó kọ́kọ́ jáwé ìbà ọ̀sán ìbíkí tó kọ́kọ́ wàgbò ìbá lọ́balọ́ba láàdì ọ̀yọ́ ìbá lọ́balọ́ba lọ́tùnfẹ̀ ìbá lọ́ni ajẹ́ ojú mi ṣe o orísunbọ́lá kúmọ̀dé nílé sábẹ̀ òpárá òrìṣàtọ́lá ọmọ mẹ́kùn ló yẹ ẹ̀yin ni lẹ́ni ṣe báyìí kí n dẹ́ báyìí kí n tẹ̀ báyìí ẹni ṣe bí erébẹ̀rẹ̀ kí n gbégbá jẹ́ òun fúnlágbé lórí kí n ṣe bí àwàdà bí àwàdà kí n fẹ̀yìn mìnìmìnì bẹ́ẹ̀ kùn ẹ̀yin ọba lọ́ba wọn pè yín ẹ má jẹ́ kójú ó tì mí o bàbá onírò ìkẹjẹ o ìwọ ló já tán kí n tó gbadé nígbà tí ó túbà ó túṣẹ eku ń ké bí eku ẹja ń ké bí ẹja ọmọ ènìyàn fọ̀m bí ọmọ ènìyàn kò sábúrú kankan tó ṣẹlẹ̀ nígbà ayé tí yín ẹ má jẹ́ kó bàjẹ́ lórí tèmi ẹ má jẹ́ kó bàjẹ́ lórí tèmi ẹ ṣàánú mi o ẹ má jẹ́ kí wọ́n fi mí sẹ̀sìn. èdìdí èdìmú o èdìdí èdìmú èdè àwọ̀sà o èdè èdè mú o èdè èdè mú o èdè àwọ̀sà o. ọ̀ká lọ́ka pọ́nrọ́gbọ́dọ́ fi gbó ṣẹlẹ̀ lórúkọ tí wọ́n ń pe ikú òkùrù pàjìgàn pàjìgàn pàjìgàn ńlọrúkọ tí wọ́n ń pe àrùn kọ́ bẹ̀rẹ̀ sí ní kàbùkù kọjá àbẹ̀ gbogbo ẹni tó ti ń pọ́nlé o kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìbẹ̀rù àbùkù kan nígbà tó ti sọ wípé àwọn awo gírígírígírí ó láàjẹ́ nǹkan kan ẹ wá jẹ́ kó yé pé ikú òní ní jọ́sẹ́ ajé òní ní jọ̀bọ̀ adáṣe ò ní jẹ̀lú àtòsóni àtàjẹ́ni àtàdáhùnsẹ́ni àwọn méjèèjì wọn àgbọ́dọ̀ péjọ kí wọ́n lọ́ọ́ àgbọ̀ orúkọ ẹmu ní bá fóòsù jẹ́ àtẹmu àtòsù èédú ní máa yé àwọn méjèèjì jẹ ayé bí ọlọmọ tó kú bọ kọlọ rẹ bàjẹ́ lónìí ẹgbẹ́ ayé ti wí ẹgbọ̀rún ti gbà ẹni dí èdì mú o èdì dí èdì mú o èdì àwòsà o. onílé mi ò gbódù ọ̀la ọlọ́yún bẹ̀rẹ̀ àbìrùgbọ́rọ̀ ìyá mi àbẹ̀ni ajímọ̀jẹ̀ nǹkan tó léegun ìbí ni ìyá mi àbẹ̀ni fíjibọ́lì tiẹ̀ ní kùtù àyè èrè ló jẹ tó fọwọ́ káńtà lónìí o wá gbọ́ mi dáadáa lónìí ọmọ tòkunbọ̀ bí ọlá ọmọ tòkunbọ̀ tó apẹ̀rẹ̀ rẹ lódúgbòde mm-hmm. kéde àyè kó máa mú ọ ẹ̀fọ̀n ló jẹ tó tẹsẹ̀ bọ́ polo bí ọlá ọmọ tòkunbọ̀ lẹ́nìkan tẹsẹ̀ bọ́ polo ọtún wá apẹ̀rẹ̀ rẹ lódúgbòde ẹyẹ kérékèré rẹ tó ń fò lókè lónìí kó forí gbági ó dín fáfúnni níjọ́ tí fojú gbére kú ìwọ òrówó rẹ kú méjì olúwere bẹ́ẹ̀ ni òrówó rẹ ja méjì àbúrò ìgbàdà òbí méjì àbẹ̀dẹ̀ lùkẹ́lùkẹ́ mm-hmm. ìwọ ògbọ́dúró ẹbọ ìwọ òrú ìwọ ìṣesùn ìwọ lónìí èso ayé kò sí ọ. àṣẹ torí tọ́mọ kékeré bá mọ ẹsẹ̀ dání wọn kò sẹ́ tágbà làgbà bá mú tiẹ̀ dání wọn kò sẹ́ wọn kò sẹ́ kò sẹ́ báyìí ni tìlá kò sẹ́ èyí tí mo wí lónìí kò sẹ́ bẹ́ẹ̀ torí pé kí ni ìbá kékeré ẹlẹ́yẹ ìbá àgbàgbà ẹlẹ́yẹ ìbò ogú ẹlẹ́yẹ kékeré ẹlẹ́yẹ ògbọ́rọ̀ jẹ̀gbín àgbà ẹlẹ́yẹ ògbọ́rọ̀ ògbọ́rọ̀ gèwé tó ìṣubú la má dìde àwọn òfọwọ́ ara wa wá kú bẹ́ẹ̀ la àfọwọ́ ara wa rùn wá gbọ́ bíọ́lá o ọmọ tòkunbọ̀ ọ ti fọwọ́ ara rẹ wá kú lónìí o ọ sì ti fọwọ́ ara rẹ wá rùn mo wá pe gbogbo orù mẹ́rìndínlógún ti ń bẹ lóde ra mo pè lé ọ lórí ìlú ọjọ́ mi níhò tèmi o bíọ́lá tó pera rẹ lólúgbòde o tẹ́tí bẹ̀lẹ̀ já kó gbóhùn lẹ́nu mi o èdí ó gbé o ọ̀jẹ̀kú méjì ìwòrì méjì mm. òdí méjì mm. ìrosù méjì mm. ọ̀wọ́nrín méjì ọ̀bàrà méjì ọ̀kànràn méjì ògúndá méjì ọ̀sá méjì ìka méjì òtúrùpọ̀ méjì òtúrá méjì ìrẹtẹ̀ méjì ọ̀sá méjì òun òfun méjì kó dàsẹ́ gbogbo èyí tá a wí lónìí kó dàsẹ́ kó dègún. èdì tí èdì mú o èdì èdì mú o èdì àwọn ọ̀sà o. orúkọ um, tèmi ni ọ̀túnba ọládìpúpọ̀ st jack daniels the chairman landlord association Peckham Estates nílùú ambibai and here is my advice. prince akande olúwàfúrẹ́jìmí roland. you are both welcome. Um, èyí tó gbé wa débi báyìí ni lórí ọ̀rọ̀ notorious criminal um, what is it called. olúgbòde. olúgbòde. olúgbòde. àmọ́ pàpá ẹ̀ dáadáa in fact àwa àti bàbá ẹ̀ ọ̀rọ̀ ẹni wá láti kékeré kí ọlọ́run bá ń fọ̀run kí bàbá ẹ̀. amen. ó wá sí surprise ó máa ń ṣe bẹ̀rẹ̀ jàgbàlagbà àti yamayama all such rubbish pé ọmọ tó ń tó ń lé rí pé ó lè máa wà pàlàpàlà bẹ́ẹ̀. in fact we are tired and we are ready to support you financially morally and otherwise any support demanded, we are ready to render it to you my brother a láti get the boy arrested okay. in fact a is trouble, gbogbo àwọn security wa estate one, pé wọ́n gbọ́dọ̀ bá ẹ ṣe because tí a bá mú wọn kúkúrú yìí we all lives are in danger so we are ready to support you. ẹ ní àfikún ṣe rí gbogbo iṣẹ́ takuntakun tẹ̀yìn ọlọ́pàá ń ṣe gbogbo ẹ̀ lárí o mm-hmm. gbogbo olùdẹ appreciate yín. oh yes. but ṣe rí at this point àtọmọdé àtàgbà kò séèyàn kankan tó fẹ́ dọ̀ lórí òróǹro mọ́ nípa ìwà burúkú tí ọmọ yìí pẹ̀ láwọn gáǹgì ẹ̀tàn wù àti wá rẹ́dì láti support yín hundred percent gbogbo information tẹ́ bá need títí yín kàn ní pé ẹ get wa notified anytime tẹ́ bá ti need information lọ́wọ́ wa we are ready to render all the information beyond nǹkan tẹ́ ò bá ní lọ́wọ́. kó má dàbí pé ẹ̀ ń wá wá hmm. because honestly what that guy to be put to book. Honestly. Here is my card. That's good. You can get back at a time. In fact, inú mi dùn pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́ Initially ńgbà tí ẹ kọ́kọ́ mọ ẹnu lu ọ̀rọ̀ mi kọ́kọ́ já mi ò mọ nǹkan tẹ́ fẹ́ sọ àmọ́ ńgbà tẹ́ mo realize pé ọ̀rẹ́ ọlọ́pàá nìyí. <laughs> ṣe rí kéèsì àwọn tá à ń pè ní olúgbòde yìí ó ti kọjá nǹkan tí àwa aráàlú àti àwa ọlọ́pàá kan ń pè because kéèsì ti dé headquarters yes IG ti instruct wa yìí pé a gbọ́dọ̀ make sure pé a mú um, bẹ́ẹ̀ ṣe wá sọ yìí inú mi dùn gan gbogbo support taba need látọ̀dọ̀ yín á jẹ́ kẹ́ ẹ in fact irú yín ṣọ̀wọ́n láàrin ìlú ẹ ṣeun gan ẹ ṣeun gan. ẹ lè làwọn ọmọdé yìí o. make I see ẹ ní sùúrù àrẹ jẹgẹ wò ó tán. Ah. o fẹ́ wọnú ẹ̀ ní. mi ní láti wọnú ẹ̀ à ah. ṣebí wo ni wọn náà fẹ́ wò. jẹ́ ń wo lẹ́ ń wo látàrọ ẹ̀mí kò ní wò ó ti ọmọ tó kẹ́ wà lára. ẹ wà lára wọn ọ̀gá mo mú sí kejì. mo mọ̀ pé mi mo nìyẹn náà. nínú ni wọ́n ló ní wọ́n bímọ ẹ̀. yóò máa bá mi jó àgọ́ ọmọ ni ah. twenty ọmọ ẹgbẹ́ mi máa ń láì ọmọ tó ga ọmọ. twenty ọmọ kúkú lèmi lè máa ń láì gíga yẹn lájọ máa mú. ìwà títa ni kí ló ń ṣe ọ̀wọ́ ẹ̀ náà mélòó ló pè wọ́n. Ah, mẹ́ta ni wọ́n sọ fún mi tẹ́lẹ̀. méjì wà fún mi striker àti supporting striker méjì mi mo ní. ẹ lójú fẹ́ gbọ́. péde. àwọn ọmọ tó ń wọ ẹ̀rọ ìjẹta àṣẹ wọn síra. mo understand. láì tilẹ̀ kejì hmm. láì tilẹ̀ dáadáa a máa ṣe wọn síra wọn. wíṣẹ ọjọ́ ló bẹ̀rẹ̀ dáadáa yìí. wọ́n bá wọrí. gbọ́ ọ̀gá abẹ́ jù lọ bá àwọn ọmọ yẹn ńlá gíga yẹn kó tó bá mi fi supporting striker kan sí mi mo ní méjì òfun ní kúrú kúrú ló máa ń láì. Kilo ṣe àyè ẹ. ẹ sọ ara. kí ló yẹ twenty kí ló yẹ àbó lórí burúkú ni wọn náà ló ní ẹ kí ló yẹ. bá ń gbọ́ ṣe nọ́mà. kí ló yẹ tó ń sọ ẹ kí ló yẹ sí. wèrè ní ẹni ọ̀gá ilé sọ àṣà bíi. ilé yóò kí ló tó ń kúrò ara jẹ àṣùbí yẹn kí ló fẹ́ bílẹ̀. gbó ńlá yẹn àti kékeré sọ lọ kó wọn wá bí sísìn lẹ́sẹ̀kẹsẹ̀. o ò lè mú méjì ah, o ò lè mú méjì èmi ni mo ní méjì. àyà mú kọ kan á dẹ̀ máa mú kan ikú lọ. simple ẹ kó mu lẹ́nu ìwé àdákò náà kọ́ fún yàrá náà kò lè tó yẹn náà. ẹ lọ mú kọ owó tó yẹ kó ìwọ tó ń jẹ lánàá lẹ lówó àlọfóbìnrin lówó wọn mọ ní ti. àbí kí n ṣe báyìí ṣé kí n kó àwọn mẹ́ta lọ kí n wá lọ sọ wọn di mẹ́rin kí wọ́n máa kó wọn bọ̀. o ní láti máa kó wọn lọ àti pin òun á mẹ́yọ̀ kan máa mú méjì. kò fẹ́ gbọ́ ni èmi sọ fún ọmọ àti wọn síra o. wo kọ́ ló bá ṣẹlẹ̀ láti àwọn mú kan èyí tó bá ti kúrú ó máa kó máa láìkọ yàn án kan bẹ́ẹ̀ èyí tó bá ti náyàn lẹ́wìtì mo lọ sí yàrá ẹ̀ àwọn méjì kó wọn síbi tọ́jú wọn. twenty. èso àlà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ méjì ọ̀sán ọ̀sán ilẹ̀ ọ̀gá wa. pélé ilẹ̀ mú kílé tẹ̀ gbà kan la. Kakọ̀ ní kakọ̀ lè máa step down ẹ̀kọ́ tábáwá ní kò jẹ́ sọ business. What about you? Bàbá tó wù mí mu. Ó ṣe tó máa máa ṣe nǹkan kéékèèké o. Àwọn nǹkan tó yẹ kó gbà tó máa máa fi ṣe nǹkan ńláńlá nǹkan ńláńlá ni o. A sì máa ṣe fàájì. Ẹ kò sí wàhálà. Kò sí wàhálà. Ẹ ti ẹ̀ ṣayé tó pọ̀ lókè. Um, Fìyẹ́lẹ̀ àfìyẹ́lẹ̀ tẹ̀lé mi. Mọ́mí ìwọ ní sùúrù ṣùgbọ́n màmá ní ìwọ ìwọ máa kányẹ̀ gbàlẹ̀ ẹ nílò àti gbè ẹ lọ báyìí. ee twenty agba yìí èèyàn ní anytime any day nice one nice one wọn náà rí pé ti late o ti yẹ wa máa lọ́nsìn ká discharge ẹ o mọ̀ pé kọ́fíù wà ń gbòòrò kọ́wọn vigilante àtọ̀wọn ọlọ́pàá kọ́ máa lọ fi ẹ pa. ọ̀gá mo rò pé ẹ máa gbálé fèmí náà ní kákàjọ wà nù ọgbà kan náà kẹ máa pè mí kí n máa dá yín lò. wàá twenty má jẹ́ kó mọ ẹ lára náà wọ́n tó níyàwó tó lọ́mọ méjì kọ́ ọmọ ẹ dàgbà kọ́ ọ̀nà máa sùn tàbí bàbá wọn ni lọ bá yàwó ẹ kó ń ṣe fídíò yẹn máa ṣẹlẹ̀ lọ sùn pẹ̀lú yàwó ẹ ọ̀gá ṣó ń gbọ́ mi fi ìfọ̀ àgbàgbàgbà màá lọ máa wọ̀ mo fẹ́ gbẹ́ pé vigilante mú ẹ o máa lọ báyìí báyìí. ti sọ pé òun fẹ́ rí yín pé òun ní information fún wa lórí àwọn guys tá à ń wá yẹn so òun lè is that. yes. okay you can go. yes sir. have your seat. yes sir. Ah, ṣé lóòótọ́ ni gbogbo nǹkan tí ó sọ yẹn. sà ṣẹ́rẹ́fẹ́ ṣe ń wò mí ọmọ gbòòrò ni mí bá ṣe máa jẹ bá ṣe máa mu là ń bá kiri ọ̀zúlà ni mí ó ní bọ̀bọ̀ kan tó máa ń fà wá lọ́wọ́ so bọ̀bọ́ yẹn ló kó wa lọ bá àwọn guys kan kódà black market ló fi ṣe fún wa torí ààrẹ àwọn guys yẹn sójú rárá until ìgbà tá a wọnú room so ìgbà tá a wọnú room tí mo rí bọ̀bọ́ yẹn mo wá rí i pé bọ̀bọ́ yẹn jọ ẹni tẹ́yìn ọlọ́pàá ń wá kódà mo ní picture lórí fóònù mi mo ní láti yẹ fóònù mi wò kí n fi mọ̀ bóyá òun ni àbó nǹkan bọ̀bọ̀bọ̀ yẹn gangan ni orí ló yọ mí gan tí mo fi débí mo ní kí n wá sọ fẹ́yàn ọlọ́pàá Are you sure with what you are saying? Very, very sure, sir. Kí ni relationship tó wà láàrin wa àti àwọn guys yẹn? Ah, ah, rárá o. Ah, rárá o. Kò sí nǹkan kan láàrin wa What about the guy tó link yẹn papọ̀ yẹn? Kí ni relationship tó wà láàrin? Ẹ wo ọ̀gá kò sẹ́nìtìn láàrin wa o. Ó kàn máa ń fáwọn ní àwọn babaláyé tó máa fáwọn lówó àdé máa fún ní percentage tiẹ̀ àtijọ́ àti mímú ń bá kiri o. Kò sí nǹkan kan báyìí láàrin wa ok a máa need láti gba information bọ̀bọ̀ yẹn i mean the details of that guy. ẹ um, máa link yín mọ́ twenty twenty la máa ń pè. ah in that case ẹ máa wà pẹ̀lú wa for some time. for some time ah, ọ̀gá mi ń ṣòlè mi ń jalè oore ni mo ṣe mo kàn ní kí n má sọ fún yín. fọkànbalẹ̀ kò sí problem nǹkan tó ṣẹlẹ̀ ni pé a máa need láti gba details bọ̀bọ̀ yẹn so a dẹ̀ tún máa need láti béèrè àwọn ìbéèrè kankan lọ́wọ́ yín so ẹ fọkànbalẹ̀ ni babe ó dẹ̀ ṣọ́ pé iṣẹ́ sí gáà yìí wà wá fún a máa rẹ́rìn ayọ̀ látọ̀dọ̀ wọn. ó fọ́ níṣà twenty tèmi mọ̀ kò mọ́ forí látọjọ́ tó ti ń pè mí ìgbà tó pè mí pé òun ní ìdí ọmọ tó jọjú ọmọ tó wà òkè ọmọ tó lè múnú èèyàn dùn àmúdẹ̀ ah, ó pé ta ni mo lè pe o pé kí n pè ẹ́ ìwọ ló lè ṣiṣẹ́ yẹn àbí. ó ṣe darling. babe free ìjà rẹ ó máa tó dẹ́nsìn. ẹ mọ bá. twenty. màá gba yìí. ẹgbẹ́ kan sára o ó ti yé orí mo kàn sáré lọ sókè láti lọ bá wọn gba àwọn wíńsì wọn kalẹ̀ ni tí wọ́n bá dé wọ́n máa ṣe yé dáadáa nǹkan ẹ̀yọ̀ kan tẹ̀yìn máa ṣe fún mi ni pé lékeré pa yín pọ̀ ṣùgbọ́n pé lórí pa ni o mi tí mo gbéyàwó máa ń ṣeré mo tó bá yanjú ti bí táwọn wá rí mi màá fi mọ bí orí ẹ̀ ṣe tó ìyẹn ni màá fi mọ bóyá wàá máa gbaṣẹ́ gbaṣẹ́ àbí wàá gbaṣẹ́ wàá jókòó ṣe ráwọn gáà tí mo sọ wọn gbé dání nǹkan wà ńlẹ̀. wọn mọ̀ pé báyìí lẹ́nìkan ṣe rí wọn lè náwó fún wọn tó bá ti ṣeré tán bá ṣe báyìí àti ẹmẹ́yìn wà wáyé tè mú fún wọn tán bá ní kó gbé mi má tú dànù o gbé mi ní o tó bá ti tú dànù o torí ayé ẹ̀ dànù nìyẹn o. ó kéré. <laughs> ẹ̀yin nìkan kọ́ ni kíláyẹ̀ntì mi o tẹ́yìn ọba ti mówó wá ẹ̀rọ mi máa mówó wá ọ̀bọ ẹ̀yin ṣe dáadáa àmọ́ nǹkan ẹ̀yọ̀ kan ó ti yẹ yín ẹ má wọrí ẹ jẹ́ kán dínà wọ́n máa gbà pé kékeré labẹ́rẹ́ mi kéré kò kí ń ṣe mímí fàdíyẹ tiwọn i am sure pé wọ́n máa like mi. wàá dẹ̀ mẹ́rẹ́ ṣe é tòótọ́ kúrú pa kúrú. táwa ni wọ́n ní like ṣé mi mo fẹ́ lọlé. baby calm down na ìwọ tó níwájú tó lẹ́yìn mo kàn ń sọ̀rọ̀ fúnra mi ni na. wo bí mo ti sọ fún ẹlẹ́ka tẹ́lẹ̀ pé eléré ńlá nìwọ ṣé orí kò sẹ́ni kankan tá ní gbádùn lóyún because ọmọ ti excuse ńlẹ̀ báyìí mo ti send àwọn tó kù lọ sókè lọ́hùn. àmọ́ bá a ṣe sọ yẹn ó ti yé yín. You are under arrest. Hey, hey, what are you doing here? Get out of here. Young man, you are under arrest for conspiracy. Ìwọ àtàwọn olúgbòde ẹjọ́ ń digunjalè ni. And I would advise you not to say a thing cause a lè lo against any nílé o lè pe lawyer ẹ o lè pe next of kin that is not a problem now stand up and move and don't misbehave. Uh, stand up stand up and don't ask for me move this way. Uh, Ah. Ah. Move! Ah. Uh-huh. Move! èmi ni wọ́n ní kàn pè wá ẹ iṣẹ́ ẹ gbọ́ nípa information tá a gbọ́ nípa Olúgbòde. bẹ́ẹ̀ni sir. all right that's good um, a lọ fún operation lọ́la and you guys are going on special duty ìmúra tí ẹ bá máa mú a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ then time tá a bá máa move a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ wà tà láti ṣé o ti yé yín now you can go. Okay, sir kí ló ń ṣẹlẹ̀ náà ẹ àwọn ọmọ tó send pictures wọn tí mo ní mo like. problem tó ní ní. o ti fẹ́ débi. ojú kòkòrò ni ti pọ̀ jù. wàá gba yìí ṣé o ń bọ̀ pẹ̀lú wọn. débi ló ti dé báyìí. alright alright o ti súnmọ́ bí dandro díẹ̀ twenty rested sílẹ̀ o ti fẹ́ dé bá a. ṣé ẹ̀gbọ́n mi o ẹ̀gbọ́n mi o ọmọ méjì ló ń bá ọmọ tí mo fi hàn yín yẹn mo ní problem pẹ̀lú yẹn ṣẹ́rí gíga àárín wọn yẹn tó pupa yẹn màmí kẹta mo tèmi nìyẹn ẹ̀kọ́ tó wá kù ẹ̀yin lẹ́mọ́ tó máa ṣí àyè kẹ́ bára yín sọ̀rọ̀. ilé ń jà mí last time báwo ẹ̀ ló kó gbogbo àwọn ọmọ yẹn o. no aláyẹ má ṣe bẹ́ẹ̀ o gbogbo ìtọ́jú ẹ̀ tẹ jẹ́ nǹkan èmi ò ṣàjẹ́ kankan bẹ́ẹ̀ ẹ fi léyìn lẹ́ẹ̀fẹ́ mi àti ẹ̀ka be with him kò mọ́nítọ̀ ẹ̀ dáadáa behave ara ẹ̀ ṣùgbọ́n behave ara ẹ̀. now guys operation ilé serious operation uh, we need to be vigilant kẹ̀dẹ̀ wà active gan-an ṣó now let's go. hi guys. Hello. What's up? I'm fine. Well, hello. Yeah, yeah, yeah, yeah, yeah. I remember you. I remember you. From 20, right? Bẹ́ẹ̀. Twenty ńkọ́. Ẹ ó ní káwa máa bọ̀ kó o máa join wa. Ó ní máa bọ̀ wa? Yes. Ah, ilé lẹ́wà, ilé lẹ́wà. Ah, ah, please sit down. Ilé lẹ́wà. Ah, ah, ah oh, má jókòó síbẹ̀ yẹn. Please sit down. Oh, Ọlọ́run mi ò. Níbí ni màá fi ṣòro yẹn tó wọ́n bí. Ah, yes you understand? So everything is like this, like this. And, uh, yeah. Yoko. So, uh, how is everything I'm now? Báwo ni? Ah, nice to meet you. Thank you. Ah. Uh, wo jọ kílẹ̀ bẹ́ẹ̀ mu. Kílẹ̀ máa fi ṣe é lálejò, ẹ ṣe ètò bá wù yín o. Àjẹ́ ah, kí omi kẹ̀ níbo Ah. gbogbo àwọn nǹkan tó wà lẹ́yìn ilé ìjàre ah, ilé ìwà òkè. Ní bíbá please now offer you jare. tẹ́lẹ̀ yóò bá tún wá tún lọ kó wa. okay for now. beautiful girl. wọ́n kọ́ kí ni wọ́n fẹ́. kí ló fẹ́ mu. ṣé wàá mú beautiful girl. cheers cheers cheers. just tell me anything you want. what do you want? want a trip to Dubai. she want a trip to Dubai. Dubai le ń bẹ̀ yẹn. next one. ti wà ló máa ṣe báyìí. màmí pọtà ẹ̀ sí ilé máa kú sí. ayé yìí ti ah. bàjẹ́ Hold yourself! That's why you are. You are all under arrest and don't act funny. I would advise you not to say a word because whatever you say now shall be used against you in court of law. Now, raise up your both hands, lock them behind your heads. Are you onida? onídà, káwa raise up and dáwà nínú primary school àbí secondary school students What is the meaning of all this nonsense? Káwa raise up and ó yẹ kó wá dé wa lókun ni. No, ogun ogun kò so ogun wa kò kò fọ́ wa sókè. Ìgbà tẹ́ fọ́ ogun sẹ́lótẹ́ ìdánilẹ́mi dè wa lẹ́nu. What's up, what sort of nonsense is this? I think my illiterate our body. You bend on our privacy and tell us to raise up our hands. For what? What's our crime? Do you even know who we are? Do you know who we are? Ah! Shabataja! Shut up! Ẹ rò pé àmọ̀ yín ni. Eh. Ẹ̀yin ẹ̀yin arm robbers, kidnappers, masters of all crime. I'm yín gan, ẹ ti gun kiri kọjá ewé, òkété yín ti bóòrù. Ṣé fẹ́ gbọ́? Èmi yìí gangan lùpín yín dé. Ẹ rò pé ni. gang ni gáàngì Olúgbòde ó stupid bẹ́ẹ̀ ló máa kàn gbàdọ́ kọ́ fẹ́ sọ̀rọ̀ mọ́ fíìpé wọn máa gbọ́n ah. mo ìwọ ló wá gọ̀ jù olórí burúkú ni ẹ onídà fún DPU ẹ. bẹ́ẹ̀ni. ẹ olúgbòye ni wọn pẹ fẹ yẹn. ti wá. ó bàjẹ́ gan. next time bàbá sọ wá bí. ọba olúgbòde kábíyèsí o. ọyẹ ayé òkè. Ah, ah. ẹ kú jáde ni ọ̀rọ̀ tọ́wọ̀ ọ̀gá ẹ̀ sọ ni wọ́n fẹ́ sọ dúró uniform tuntun onídà fún télò ẹ̀ tọ́gbọ́dọ̀ máa wo lórí burúkú yìí sí last week ló bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́pàá o bọ̀ kó ṣẹjú ẹ̀ mo reason ẹ̀ iṣẹ́ tí ò sí nínú inú jẹ́ kọ́ yẹn ọ̀ma lọ́jọ́ yẹn ọlọ́pàá àwọn ọmọ òní jèrè ẹ̀. èyí tó dùn mí jù èyí tó dùn mí jù lélẹ̀ ìwọ màá ilé tí mo ti promise láti gbé lọ Dubai kò ní lọ Dubai mọ́ ọlọ́pàá ilé wa nà bọ́ sí mi Dubai trip is cancelled títí tó bá fi kú onímọ̀ airport iṣẹ́ ọlọ́pàá ló máa kú sí olórí. then why ah, we are not joking here. now listen to me all of you listen and listen real good ẹni lọ́ọ̀kan lọ́ọ̀kì tẹ́ni ni pé ọ̀la lọ́dún ìnílà ìsọdún tó ń pè ní wash night a mọ̀ pé ẹ máa fẹ́ bá family yín ṣọdún mm. kò ní dàka pa yín mm. so the best thing right now is just go back to your families tó bá di next week ẹ wá arrest wa. kí ló ń ṣe eléyìí o try to understand now àti ní kẹ́ padà wá ṣe é gbọ́ràn ni. ọ̀gá kan post ẹ lọ sí Àbújá torí tiwa ni ah. ok bullet mélòó lẹ kó wá síbí how many bags of bullet lẹ kó wá síbí. ó lè yí ẹyin ẹyin ẹyin ẹyin ẹyin bọ ẹyin bọ ẹyin bọ ẹyin bọ ẹyin bọ ẹyin mi ó kọ ni. fire. Bastard. ambulance thirty two roger avenue over. tomato o kẹri báwọn crack àti bọ́bọ́ ìṣe lọ para wọn dànù dànù ṣá. wetin dem dey find. I, mean, I don't know. you don't know waiting, eh? ṣebí olúgbòde sọ fún gbogbo wa pé a gbọ́dọ̀ jáde fún seven days kí ni nǹkan tó wá ń wá. gbogbo aná dẹjọ kìlọ̀ ṣé bóyá kó ń gbọ́ tí ò bá ti gbọ́rọ̀ náà tójú aláìgbọràn máa ń rí lẹ́ẹ̀kọ̀ kan rí o ká jẹ́ pé gákan máa pa lọ́lọ́ ṣé ká má kàn máa pa lọ́lọ́ káàkiri báyìí wọ́n kàn lọ ṣe fàjẹsà wọ́n kàn bára wọn dànù kí wọ́n máa rìnrìn tí ò yẹ kó rìn èmi ò fẹ́ ogun rádà dé ilé ìjà ajá ló máa jẹ́ ẹnu ẹ fún ọdún ajá ló máa jẹ́ ẹnu ẹ fún ọdún sọ yẹn ṣé mi sọ fún pé èèyàn kan ní ò gbọ́dọ̀ súnmọ́ obìnrin bẹ́ẹ̀ sì ni ò gbọ́dọ̀ súnmọ́ ọkùnrin aláìsí bá ti yanjú gbogbo ọ̀rọ̀ yìí ìwà táwọn ta ni ó lẹ́ ń bẹ̀ náà ó ká kó lórí ẹ̀ àti yanjú ẹ̀ ṣé ká máa ṣiṣẹ́ tó báyìí ká dẹ̀ máa pawó ká máa méèkì owó lójoojúmọ́ ká dẹ̀ máa lè ṣe fàájì ara wa. ẹ dá mi sí pé òun gbómi lẹ́nu nìyẹn mo sọ fún ẹ pé ẹ gbọ́dọ̀ súnmọ́ bìnrin bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ súnmọ́ ọkùnrin ìwọ sọ fún mi pé wọ́n fi kú ṣèfàjẹ́ nìyẹn pé èèyàn kò sétò kàn ẹ́ bẹ́ẹ̀ lẹ́nu ti yẹ èké. olùgbòde bọ́lẹ̀ ń bẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ kí ló ṣẹlẹ̀ ṣé torí padà ẹ fi ẹ ṣe olórí àfi ẹ láàfin láàfin lifirumu ambi náà wọn náà dẹ̀ ti wá ń ṣe frapapa èmi olúgbòde ló ń bá pé kí n bọ́ níbẹ̀. wá ta ni wọ. lẹ́nu ẹ̀kẹ́ mo gún ẹ lẹ́yìn tó fẹ́ fi gé mi jẹ. gbẹnu sàn olúgbòde wo ni wọn. èkè èkè èmi kan rán gbogbo wa. èkè. ẹ kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. Eh, eh, eh, ah, ah. obìnrin ni ẹjọ́. lẹ́nu ẹ̀kẹ́. Ah, ṣókọ̀ jù mí lọ ni. mo gún ẹ lẹ́yìn tó fẹ́ fi gé mi jẹ. wá wá wá wá ìkókó lèmi ajá ni wọ ẹni tí èkánná ẹ bá dẹ̀ mú jù ló bá ṣe kí ni ló bá sáré kó fún ara wọn jáde kí ló ṣẹlẹ̀. ta ni ìkòkò talájà láàrin màtí ẹ èké. èmi mọ̀ pé mi ni kòkò mi wà á mọ̀ bí àwọ̀ làjà lẹ́nu èké. ẹ wọ ẹ wọ ẹ má jẹ́ kí èjì dín yìí o ẹ má jẹ́ kí èjì dín yìí o why why you follow am talk like this now. ta ni ta ló tí mi lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ah, ah. wọ́n kàn fa gbóni kí ló ṣe ah, kí ló ṣẹlẹ̀. èmi èké. pẹ̀lú sọ́jọ́ kí ló ṣẹlẹ̀. ṣé mi ló yọ̀bọ sí. aláyé kí ló dé. ẹ èmi ló yọ̀bọ sí. ẹ mọ fẹ́ yìn ni èmi lórí ọ̀bọ sẹ́kẹ̀. ṣé kí n dúró kó yìn mí bọ̀ ni. ṣé kí n. èké èké. èmi onígbòde. ṣé wàá ní kó fọwọ́ ara ẹ̀ ṣe ra ẹ̀. ó fọwọ́ ara ẹ̀ ṣe ra ẹ̀ bẹ́ta kó ṣú ẹnu ẹ̀ tó bá lọ dá tó bá kàn ẹ̀ ọ̀rọ̀ á dàbí tàkó tó ní kéde má gòkè tó ń tẹ lọ́jọ́ ńlọ. ìdílé lẹ́yìn o ìdílé lẹ́yìn o ìdílé lẹ́yìn o àwọn tó tẹ̀wọ́ bá para wa kọ́ tó bá para wa. ọmọ ní òkè fàkókò pè lónìí wọ́n ní àti àgbà àmì yàgbá ní ògbẹ́bì kan àti fáfá ti ru ẹsẹ̀ tí sàórò bí òrò wọ́n sàárà ọ̀rọ̀ ìjọ̀wọ́ ẹ̀rọ mi àyàmọ̀sẹ̀ bẹ́kẹ́ ilé òbá rólé àárọ̀ ọ̀rọ̀ ìjọ̀wọ́ ẹ̀rọ mi àyàmọ̀sẹ̀ bóbìnrin òbá rọ́sọ mọ́ àárọ̀ ọ̀run ẹ̀jọ̀wọ́ ẹ̀rọ mi mo pè lónìí onírò kẹfà ẹ ṣàánú mi o ẹ má jẹ́ kójú ó tì mí o gbogbo bí tí ọmọkùnrin tí wọ́n gbẹ̀ ní olúkọ̀dé tó ṣe adé lórí ọba ibi tó bá gbádé ọba sí fúnra ara ẹ̀ ní kó fẹsẹ̀ ara ẹ̀ rìn bófin ni wà sáàfin kó wá dáadé náà padà bẹ́ẹ̀ ni kó ṣe rí o ẹ̀yin bàbá mi ẹ̀yin tẹ́ ẹ fi mí jẹ ẹ̀yin tẹ́ gbé adé lé mi lórí onírò karùn o onírò karùn-ún mo pè yín mo pè yín o gbogbo bíkíbi tí ẹni tó gba adé lórí mi bá wà kárẹ̀ má balẹ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ tí ṣe wúrà tí fi bọ́mọ̀ yẹ sùn ṣiṣẹ́ ṣiṣẹ́ náà ní ṣe wúrà tí fi bá yà rẹ̀ sùn ṣiṣẹ́ ṣiṣẹ́ tí ṣàgùntàn tí fi bá yà rẹ̀ sùn ṣiṣẹ́ ṣiṣẹ́ ọ̀hún òun náà ti sọ̀rọ̀ kọ tí fi bá yẹ sùn gbogbo ibi tó bá wà kárẹ̀ má balẹ̀ kí ṣiṣẹ́ ṣiṣẹ́ ó mú kéèdì ó mú kẹ́gùn ó mú gbogbo aburú ni kó máa ṣe àfi tó bá dáadé náà padà kó tó di pé ó di òwúrọ̀ ọ̀la májò dọ̀túnra o ẹ bá ti dádì náà padà ẹ jẹ́ kí gbogbo aburú ayé ẹjọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí o onírọ̀kan mo pè yín torí mẹ́rin mẹ́rin là á lù o èjì tọ́ba òrìṣà ẹ̀ǹdínlógún òun là á lágbà tọ́ba jónílé wọ́n máa jónoko wọ́n àṣẹyìn gémọ̀ gémọ̀ lárè àdìbábọ̀ lọ́sẹ̀ ọ̀gbọ̀ jíjọ́ ti lọ rè bá wọn ra tù lẹ́rú òsà lọ́sẹ̀ ọ̀gbọ̀ ló foríjì tu ẹjọ́ mọ́ mẹ́mu ẹ foríjì mi gbogbo ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tí máa ṣe ẹ̀yìn ládé tí mo bá ṣe ẹ̀yìn lọ́balọ́ba tí mo ṣe gbogbo níjòyè níjòyè ẹ mi o adé mi adébùkọ́lọ́ adégoróyè èyí tí olúgbòde tó gbé lọ ẹ kó fẹsẹ̀ ààrẹ rìn wá sáàfin kó wá dá àdéhùn padà bẹ́ẹ̀ ni kó ṣe rí o ọba onírò kẹta mo pè yín ẹ táńtáwó èkí táwọn ọ̀pọ̀ ọ̀gbẹ̀rì kì í sáwọ ẹ̀jẹ̀ bọ́gbẹ̀rì bá tójú boro dandan ni kóró gbé ẹ jẹ́ kó mi padà o adé tí olúgbòdì sí lórí mi ẹ wá ta kìjì ẹ lọ kó sí nínú ẹ jẹ́kẹ́ di òun fúnra dá ẹ ní kó fẹsẹ̀ ara ẹ rìn kó wá sàfihàn dá adé náà padà bẹ́ẹ̀ ni kó ṣe rí o onírọ̀kejì mo gbè yín èjèèjì ni mo gbè èmi ò mọ̀ gbẹ́ nìkan mọ̀ àdìbàmú táíwò òun òyìnbó níjọ́ tí wọ́n ń tọ̀rù wọ́n yé ṣé bí ayẹyẹ táíwò òyìn òyìnbó ohun gbogbo oníṣẹ́ yẹdun onírọ̀kejì mo gbè wọ́n ti gbé adé onírò àṣẹ̀ǹbáyé lọ o ẹ má jẹ́ kó rí mi ó gbófo o ẹ má jẹ́ ó gbófo o ẹ má jẹ́ kó dúró tì mí o ẹ jẹ́ káyé tó yẹ mí ẹ jẹ́ ó yẹ mí lọ o ẹ má jẹ́ ń dẹni ẹ̀sìn ọba tí wọ́n bá tí wọ́n bá gbé adé lórí ẹ̀ lọ àbí ọba tó bá so adé nù àbí ọba tí wọ́n bá gbadé lọ láàfin ẹ̀ fódìdí ọjọ́ mẹ́sàn-án ọba náà wọ́n ń rọ̀ lóyè ni o bí wọn bá rò lóyè ohun búburú yóò mọ̀ ṣubú lóhun búburú ohun búburú yóò mọ̀ ṣubú lóhun búburú mọ́lẹ̀ ẹ̀gbọ́n àràbà yóò máa ṣubú lẹ́gùn ẹ̀ mo pè yín o ẹ ṣàánú mi o onírú àkọ́kọ́ wọ́n ní tẹ́sítẹ́sí ilẹ̀ ń wí ẹ wí ti mọ́láńgàn ẹ̀bá wí ti mọ́láńgàn ẹjọ́ wọn ìbájáre adébáfẹ́ lọ́jọ́ ẹranko tí lọ rẹ̀ ọ̀la ìkẹ́kẹ́ ìkẹ́kẹ́ èsì o tí kọ̀ọ̀kan ọ̀la ìkẹ́kẹ́ ìkẹ́kẹ́ èsì tí ọ̀la ilele ilele èsì tí kọ̀ọ̀kan ọ̀la ìgbàgbọ̀n ìgbàgbọ̀n olóhùn ẹ̀dùn ni wọ́n lọ wàràjà wọ́n lọ wàjọ gbogbo yín mo pè yín ọmọ èmi ọba onírò ọ̀fìrò adédùmọ́lá adégoróyè ni mò ń pè yín ẹ̀yin lọ́ba tó kọ́kọ́ jẹ nírò àkọ́kọ́ ẹ̀yin lẹ́tù fún gbogbo wa tí gbogbo àwọn ọba ọba ọba kẹta ọba kẹrin ọba karùn ọba kẹfà ọba keje tó fi wá ọba adébùkọ́lá ọba adégoróyè ò sí nígbà o ò sí ní agbára ẹ jẹ́ kí ìṣèkìṣe ó mu ẹ jẹ́ kí èdè ó bàjá àṣàṣì ayé ẹ sálù ẹ dákun ojú tẹ fi sọ ẹ má fi sùn o ẹ má fi sùn o. tomato gbogbo nǹkan tó sọ fún mi pátápátá ni gbogbo ẹni ti yé mi you understand but nǹkan tí mo kàn fẹ́ try láti sọ fún ẹ ni pé a safe mọ nínú ìlú yìí because gbogbo àná làjọ mọ̀ pé gbogbo fèsì àti cast. bẹ́ẹ̀ni ìrànlọ́ tó ń wo yìí bí mo ṣe máa jẹ́ apá tí máa kúrò ní kọ́ńtírì ló wà lọ́kàn mi ìṣàlẹ̀ kúrò ní kí n fi yín lẹ̀ ṣùgbọ́n iná ṣe máa gbé bọ́dí náà ní kókó gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tí wọ́n náà fẹ́ gbé yìí ṣòdẹ ṣọ́ pé àwọn tó fẹ́ bẹ́ẹ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe yìí náà tó fẹ́ bẹ́ẹ̀ ṣe pálí ẹ̀ wọ́n wà òkè pẹ̀lú ẹ̀ ò ní problem pẹ̀lú wọn. ẹ ǹ bàbá ẹ jẹ́ mi gangan lẹ́ni tó bá mi ṣe gbogbo dọ́kúmẹ́ǹtì yẹn mo dẹ̀ wá very sure pé kò lè fuck me up like ṣe rí nǹkan tí mo ṣàkọ́fẹ́ dúpẹ́ fún sí ni pé ẹ aláwọ̀ mi pé kí n máa bá tèmi lọ ah, ẹ wò mo dúpẹ́ gan ẹ ṣé mo dúpẹ́. ìyẹn kéré ọlọ́mọ burúkú ṣáà lè fẹ́ kó pàjẹ́ ṣòro bí n ṣe jẹ́ nìyẹn owó tí mo send sí ẹ kó báwo ni ṣó máa tó ẹ. ah bàbá dúró owó yẹn ó ti tó mi. mo mọ̀ kan tí mo sọ máa ṣètì láti lè béèrè anything tó bá fi lọ́wọ́ mi tó bá tó ẹ jẹ́ kí n mọ̀ fún ẹ lọ́wọ́ sí i. <laughs> ó máa tó mi ó máa tó mi ó máa tó mi ẹ wo bàbá ẹ jẹ́ kí n tètè máa lọ torí mi tí ì ṣe àwọn preparation kankan ẹ kí n tètè máa lọ so tó bá yẹ jẹ́ náà máa jẹ́ kẹ́yìn náà mo máa pè yín. lè sọ pé ò ń lọ yẹn lọ. olúgbòde ṣé bí èmi àti yín ti sọ̀rọ̀ mbẹ́ yẹn sìn tí mo fẹ́ máa bá tèmi lọ tẹ́tẹ́ ní kí n máa lọ which one be this one again now. so o fẹ́ fi mí sílẹ̀ o fẹ́ máa lọ. tomato o jẹ epo iṣẹ́ yìí o jẹ ata iṣẹ́ yìí o wá dọjọ́ kó wá fẹ́ yẹrí kò yẹ kó jẹ́wọ́. ẹ wo kí ló ṣẹlẹ̀ náà ah, wetin dey happen now kí ló ṣẹlẹ̀ ah, everywhere ti cast now a ti cast already kí mo fẹ́ máa dúró ṣe ṣé kí n dúró kó pa mí náà ni èmi àná understand ṣé kò pa mí ni. Eh? Ah, ah. lẹ́nu ẹ̀ tomato. wọ́n bàbá abeg leave me i don go abeg. tomato wá mi. Yeah. ọ̀rọ̀ yìí lórí àgbàkodo ó ṣe ní ní kàyéfì olùdíkàlà abúlùkàlà lọ́wọ́ náà ìyá kẹkùlé gbàkọ́tà ló tọkọ káàdán gbọ́ kóró fò dẹ̀ pé ìdúró sí wá múrù ẹkùn káfí lájà lọ́wọ́ báwo ni ó ti rí ọba ọba ọba aládé adé ọba gbọ́dọ̀ rebi kan. adé ọba rèé. ṣe. Ah. Ah. mo dúpẹ́ fẹ́lẹ́dùwà pé adé yìí ó tún padà wá sínú ìlú wa yìí wọ́n sọ wípé ọkùnrin làdá ọkùnrin lọ́bẹ ẹni tó gbé lọ́wọ́ báyìí náà ọkùnrin ni kábíyèsí ẹ kú iṣẹ́ takuntakun mm. ọlọ́run á máa fún yín ṣe ah. elédùn á máa fún yín ṣe àwọn tó máa yá máa fún yín ṣe lágbára ọlọ́run. àṣẹ àṣẹ ọ̀hún hmm. ṣe mo dúpẹ́. olórí àgbà ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ elédùmarè o ǹjẹ́ ẹ mọ̀ pé ariwo ọjọ́ mẹ́sàn-án òun lára ìlú ń pa fún wa èyí tó túmọ̀ sí pé ọ̀la lọ́jọ́ mẹ́sàn-án yẹn máa pé. mo máa mẹ́sàn-án. o tí ò jẹ́ kẹ́ni yìí wá kó dẹni ẹ̀tẹ́ tí ò jẹ́ ká dẹni àbùkùn. mo ṣe o. ṣe máa gbọ́ ọlọ́run bá ó ní àwọn nǹkan tí mo bá àwọn bàbá ńlá bàbá mi sọ nígbà tí mo sùn wọn lọ́rọ̀ ọ̀rọ̀ adé yìí mo jẹ́ kí wọ́n mọ̀ pé ọjọ́ mẹ́sàn-án lé ní wọ́n fún mi nílùú yìí kádé ọ̀hún fi padà àmọ́ tí mo bá wá jà títí tí mo jà títí tọ́jọ́ mẹ́sàn bá pé tí adé yìí ò bá padà àtọ̀pá àṣẹ mo bá àwọn bàbá bàbá mi sọ̀rọ̀ pé wọ́n sì gbá wà wò ah. bẹ́ẹ̀ ni. Ah. Ah. ọlọ́run ò ní jẹ́ òdòdì irú ò ní ṣẹlẹ̀ sí ní agbára ọlọ́run àdúgbò àtọ́pẹ́dá lọ́wọ́ ọlọ́run ṣe fún òun náà là ń wẹ̀. Eh? ojú ti ẹlẹ́gàn ojú tọ̀tà ah! inú mi dùn ara mi yá kábíyèsí. Hmm. ọpẹ́ ní fọlọ́run ìwọ bá di láàárọ̀ ọ̀la lèpo lọ sọ́dọ̀ ọ̀tún kò jẹ́ kó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo sọ fún wọn kàn tètè mọ̀ bọ́ sí máa kéjà sí sí gbòòrò pàápàá jùlọ ni mo ní kó wọn yọjú sí mi. kábíyèsí ǹjẹ́ ṣe ti sọ fún àwọn ará ìlú. Ah, ah, pátápátá gbogbo wọn ni wọ́n ti gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tádé ti wá àfihàn lò kìkìtì kan ẹ̀wọ̀ ẹja fọkànra wa balẹ̀ lẹ́yìn ká máa gbajú ká máa yọ lóko. àdánwò náà pè é ni kẹ́hìn máa. Ah. ìrírí lẹ́yìn o eh, ìrírí ìrírí o. wálé wálé wálé wálé wálé. àmì ìrírí lẹ́yìn o. Eh. Go down. Ah, ọmọkùnrin fún ìgbà yìí. ìfọ̀rọ̀fà ilẹ̀ iṣẹ́ mọ nǹkan tó ti ṣe sẹ́yìn níṣẹ́ mọ bí tó tojú bọ̀ ni àwọn gáìsì sí wọn ṣe rárá o wọ́n para gan wọ́n pa èyí eh. ṣẹ́ mọ bí tó ti dé ni. ó lè ní wọn dúró fún wọn. wá wá ó lè ní wọn dúró fún wọn. wá. Ah ohun gbogbo dorí kodo. olùgbòde. àrìrú èrìrì rà. owó náà ni ojú mi ò lè máa tàn mí jẹ. ṣé mo wọ́n rí i. mo mọ̀ olùgbòde ògbóǹtarìgì olè tí gbogbo ayé bẹ̀rù. kódà sọ́wọ́n táwọn ọ̀dọ́ pàṣẹ fún wa ó lè kọjá bẹ́ẹ̀. ìrírí lè yí o. sẹ́nu ho lẹ̀lẹ̀ yín wà ní ẹ̀sìn ní ayé rárá ni ẹ̀yin ò mọ̀ ẹ̀ ń fítà ẹ̀ fẹ́ ni tó bá dàbí ọgbẹ́ wa òun ni o ẹ wo ẹ jẹ́ sọ̀kọ̀kọ̀ fún ẹ mọ̀kọ́ tẹ́ máa ṣe fún mi ẹ tó torí ọlọ́run ó yá wèrè kó yá wèrè inú kan èmi èmi máa má gbòtẹ́ lé lẹ́ẹ̀mí mo ti mọ̀ ẹ pé kò sí tó ṣe máa le tó ó máa jẹyẹ pẹ́ bá mi ṣó máa fomi sí mi ló pẹ́ yìí náà ọlọ́pàá mo fẹ́ lọ bá báyìí ẹ bá múlẹ̀ ẹjọ́ owó ni o. ó ti ẹ̀ da ó ti da kí ni ó ti ẹ̀ da báyìí kí ni ó máa wo ti ẹ̀ da kò má sí kò má sí ẹ má sẹ́ni tá ó fi lé tálámọ̀ tá finú tọ́sẹ̀. níbi táyé yìí dé dúró sí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run àní oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ibi tálídé ò lẹ̀ má rí mọ́ bẹ́ẹ̀ bá rìn jìnnà ẹ e ra bùkẹ́ ọ̀kẹ́rẹ́ àníbi tẹ́ bá rìn dé ò lẹ̀ má mọ̀ mọ́ o bẹ́ẹ̀ bá rìn jìnnà ẹ e rọ̀ kẹrẹ tó sùn ké ayé bẹ́ẹ̀ bá dàgbọ́n.